That's what we're for them. We are citizens of Oga. Oga. Oga. We are citizens of this country. You can't shoot us. We are not a team. We are not a team. We are not a team. Wake up. Wake up. Wake up. Oga. If you shoot them, we are sitting in a position. Life, àwọn sọ́jà, àwọn sọ́jà, wọ́n wọ́n yìnbọn ó ti yé àwọn sójà ẹ̀fọn wọn lẹ̀ wọ́n wá bá rí i dájú ṣe mítì àti àwọn sójà ni o Nàìjíríà sójà they want to shoot we are citizens of Europe eke ma sun wọn fún wọn we are citizens of ọjà ọjà ọjà we are citizens of this country you can't shoot us. ọjọ́ ìlànà èsì ìkọjọ́bù ìkọjọ́bù ìkọjọ́bù. Ẹ máa ti sọ̀rọ̀, wọ́n ṣe bá dún kó pèmí lọ́mọ àlè if you shoot us we will. we are sensitive to the fish country. na your people na na your people na. Aga aga ṣílẹ̀ ní àbúrò rẹ̀ dùn. Ẹ bá ní wùdà dùn. Ẹ wo àwọn bíbélì ẹ bá bá a ṣí ẹ̀ láì fà wọn sọ́jà àwọn sójà wọ́n bá aláìkẹ́lú iṣẹ́ tí ṣe mítì wọ́n yìnbọn ó ti yé àwọn sójà ẹ̀fún wọn dẹ̀ wọ́n bá aláìkẹ́lú iṣẹ́ tí ṣe mítì àti àwọn sójà ni o Nigeria sójà they want to shoot us we are citizens of this country eke ma sun ọmọ ìfọwọ́dẹ̀ we are citizens of ọjà ọjà ìmọ̀ràn mẹ́yìn ọjà we are citizens of this country we can't shoot us we are not a team we are not a team we are not a team. What's up? What's up? What's up? Hey. Ah. Hey. Hey. Hey. Hey. Hey. Hey. àgbọ̀ ẹ bá wọn ti ń sọ̀rọ̀ wọ́n ṣe máa máa nà wá. ṣe máa wọ nàìjíríà meme vevele tobamayi babakuko pemane ifisusutai Thank you. Oga, oga tí wọ́n a sí ẹ. Láìfù àwọn sójà, àwọn sójà, wọ́n á bá a Wọ́n yìnbọn. Yes, yes. several people arrested. Right. I've written severally on it that it should also because it's, the, it's, it's the determination for Oduduwa Republic. It's not a crime under international law. And that's the point I'm trying to make. That's the point I'm trying to raise with you. If it were not signaled to non-state actors and other ethnic agitators that they can actually go ahead, in the event that President Muhammad Buhari really responds to your appeal. Excuse, me. You and I, we are living in Nigeria. You are, talking about you are talking about harmless people who who are not armed. Are you, are you not aware that in this country? Are you not aware that in this country some Boko Haram, some people accused of Boko Haram were released and traded for others by by way of quid pro quo? They said they will release some of us, then we will release some uh, some of your detained citizens. Are you not aware that that has gone on in this country? So, so what, what is the bad precedent of saying a non-violent person should be released from detention, from illegal detention, a detention that the United Nations has been found to be illegal, and to be unconstitutional, and to be torturous? I do not see anything that is setting any bad precedent there in a situation where where as a matter of fact, some Boko Haram and, and armed bandits are being released in exchange for some of their members, where kidnappers are demanding from parents of children they have kidnapped to buy tabo, tatache, tomatoes, vegetable oil, palm oil, um, um to buy salt, to buy rice, for, for the beans, yams, for them, them to feed their children so as to keep them alive, to enable the parents to raise ransom for them. What is the long president here that we are just saying release, find a political solution by going through the tenets and the provisions of the law. I do not personally see anything wrong with that at all, and there's none that I know of. And I cannot see it leading to any floodgate or any resurgence By other people coming to say, eh, eh, eh, criminals coming to say, you must also give reprieve. It, it, it, it does not happen that way. How many Nadikanus do you have in Nigeria? And how many Sunday Bowls do you have in Nigeria? These are people who have carried the specter of their people, of their heads, and they have become a metaphor for their self-determination struggle. Somebody just started yes. who was also arrested right. and written severally on it that he should also, because his, his, his, his determination for Oduduwa Republic is not a crime under international law. And that's the point I'm trying to make. That's the point I'm trying to raise with you. If it were not signal to uh, non-state actors and other ethnic agitators that they can actually go ahead In the event that President Muhammad Buhari really Excuse me. response to your appeal. Excuse me. Yeah. You and I, we are living in Nigeria. You are talking about you are talking about harmless people who who are not armed. Are you not aware that in this country, are you not aware that in this country, some Boko Haram, some people accused of Boko Haram, were released and traded for others by way of uh, uh uh, eh, people, they said they will release some of us. They will release some, uh, some of the detained citizens. Are you not aware that that has gone on in this country? So what is, what is the bad precedent of saying a non-violent person should be released from detention, from illegal detention? Okay, I guess my mic should be back on now. Uh, my mic should be back apparently uh, the mic was off. Let's complete that and then we'll continue back in just about a few minutes. And they want to be illegal and to be unconstitutional and to be torturous. I do not see anything that is setting any bad president there in a situation where, where as a matter of fact, some Boko Haram and Anam families are being released in exchange for some of their members, where kidnappers and demanding for parents of children they have kidnapped, to buy tobacco, tatashe, tomatoes, vegetable oil, palm oil, um, upa, um, to buy salt, to buy rice, for them, these years for them to feed their children, so as to keep them alive, to enable the parents to ransom for them. What is the wrong precedent here that we are just saying we will use find a political solution by going through the tenets and the provisions of the law. I do not personally see anything wrong with that at all, and there is none that I know of. And I cannot see it leading to any floodgate or any resurgence by other people coming to say, um, criminals coming to say, oh, you must also give me reprieve. It, it, it, it does not happen that way. How many Nnamdi Kanus do you have in Nigeria? And how many Sunday boys do you have in Nigeria? These are people who have carried the spectre of their people on their heads and they have become a metaphor for their uh, self-determination uh, struggle. Well, uh, a very good morning once again, and uh, you know today, Thursday, twenty seventh of October, twenty twenty two live from London. My name is Alami Koike, and I say good morning to those of you that have joined us so far. Uh, uh, yes, I can confirm that we are fully back on now in terms of the uh, you know the technical uh, you know uh, audio that is now fully back. Muki kí ebati wa níbikíbi tí ẹ bá ti from every part of the globe where we continue uh, to use the Koiki Media Uh, which is also a media organization. Uh, and as we continue to use that platform to give those that probably would not know their right to self-determination. tabasoro bá self-determination. Self-determination is not an offense, And I fẹ́ jẹ́ kí gbogbo àwa tí a wà nílé kí a fi ọkàn wa balẹ̀ kò síjọba náà ní gbogbo àgbáyé tó ní ẹ̀tọ́ tó lè sọ pé ẹ gbọ́dọ̀ pè fún self-determination. The Nigerian government is aware of that because Nigeria, as it stands right now, as a sovereign nation known to the international community, wọ́n mọ̀ pé n tí ẹ̀ ń béèrè fún kò ń ṣe tí wọ́n gbọ́dọ̀ sọ pé kò ń ṣe ẹ̀tọ́ yín tó máa wá di pé bàbá jókòó tá à ń ṣe ìpàdé àbí tá à ń ṣe ìwọ́de tá à ń béèrè fún ẹ̀tọ́ pé a fẹ́ ṣe nàìjíríà mọ́ tó máa di pé sójà a máa wá kóyàn àbí a máa wá pààyàn àbí wá máa yọ stíkà. The Nigerian government knows that fully and we are reminding every part of those tí wọ́n ń run ní Nigeria affair that they need to remember that Self-determination is a right to every indigenous people, and that right will be used in the Yoruba territory that is demanding an exit from Nigeria peacefully. We will continue to show and educate those at home about that right. So mo fẹ́ kí gbogbo èyí tí ẹ wà nílé kí ẹ fi ọkàn yín balẹ̀ kò sí tí Nigerian government lè fi ẹnìkankan ṣe nínú yín the worst case they can do is just to threaten you but they know that if the threat goes beyond what they are doing there is also consequence for that and that is why I would continue to use my platform to remind the Nigerian government and every part of Nigeria that the world is watching and they are watching from all over the globe. We are not living in the dark era. A sì ní ayé ti tẹ́lẹ̀ tí anybody máa ṣe nǹkan to máa mú jẹ tó dẹ̀ máa lọ. Everything that is being done ti à ń ṣe lọ́wọ́lọ́wọ́ is being documented. and is also going to be used as evidence in the court of law under the international law. So if anybody is sitting in Abuja or in any ministry or any security architect across Nigeria and think that they can do anything and get away with it, ẹ we are no longer living in that era. We are much more closer to those at home Whether we are six hours away or some thousands of kilometers out of Nigeria does not mean we don't know what is happening. We will continue to tell our people not to intimidate the military security. But the security will not threaten those that will continue to hold meetings and meetings and also engagement across the length and breadth of Yoruba land and asking for only one thing asking for the self-determination out of the contraction known as Nigeria. Whether people like it or not, Nigeria is already at the verge of breaking up. And it is our job to prepare the minds of people at all. The Nigeria tí Oma, wind down and it's going to wind down even faster than what some of you might probably will not know. Soviet Union in 1991 was much stronger in numbers, was much stronger in population, was much stronger in what we can call the, the powerful Soviet Union. But in 1991, December 26 precisely, Soviet Union was dissolved. ó pín sí oríṣiríṣi ọ̀nà and lẹ́nìí tí a bá lọ wo history after thirty two years we will realize that Soviet Union that was so powerful was dissolved and the people that were living in that part of the globe níjọ́ náà are countries that we can now call countries that are doing very well today some of those countries ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà la fi sá lọ láti lọ kàwé la fi sá lọ láti lọ gbé even in the midst of pé àgbọ̀ èdè tí wọ́n ń sọ ní àwọn ìlú tó jáde lára Soviet Union so mo tún fẹ́ fi assurance sílẹ̀ fún gbogbo àwọn ọmọ Yorùbá tó ń bẹ nílé pé ẹ má fòyà ẹ fi ọkàn yín balẹ̀ ẹ̀tọ́ tí à ń jà fún yìí ẹ̀tọ́ tó wà recognized òun ni nígbàtígbà tí a bá ti ń sọ fún yín pé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe ìjọba lè máa threatening ni but wọ́n mọ̀ pé táwọn bá gbé ọwọ́ ju bó ṣe yẹ lọ ọ̀pọ̀lọpọ̀ nù wọn ẹ̀wọ̀n ló máa kú sí lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ bá di ibi tó fẹ́ dé because the ICC and all the courts across the globe will be used to take them down whether it is a governor that things that because òun wà lórí oyè nísìn ó lè pàṣẹ tó wà against the rules of law or the rules of the engagement of what they call the international law whether it's the deputy governor or whether it's just somebody sitting down in one military barracks and giving instruction let us remind every single one of you you cannot run away to the heaven as long as you are living in this earth Even when you die, we will make sure a case is filed against every single one of you. Gbogbo yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan pátá. Whether you are an House of Assembly don't ń threaten àwọn èèyàn. Whether you are a senator whether you are just an ordinary Nigerian that is threatening another Yoruba man or Yoruba woman that is asking for self-determination, you will then have to face the consequence of that under the international law. The international law is different from the shit o country law that is being used presently, that is being violated. So let us remind them that this is not the 1960, the 1950, the 1914. We will go after each one of you under the international law. But before we do the international law, we will also tell our people you have the right to defend yourself. The right to defend yourself against those that want to attack you is also allowed under international law. Béèyàn bá rí nǹkan tó fi ṣe òun níjàmbá, ó lẹ́tọ̀ọ́ láti gbàrẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀. Since we do not know who is who among the military anymore, the military in Nigeria is already compromised. And everybody knows that. Somebody putting on a military outfit does not mean anything to some of us anymore because the military today is no longer the Nigerian military that we know in the past. Today, the Nigerian military is now running under what we can call a fraudulent military as it is known when the country got independent because we now have infiltrated Fulani terrorists that are now wearing some kind of military outfit at different checkpoints and also using that against an average Nigerian. So today, as the Nigerian military or the Fulani terrorists is moving around in military camouflage, a lot of Nigeria probably will not never know who is who in that camouflage. Two weeks ago, Friday, We told you that a Yoruba man that was heading back to Abuja was stopped by some military men in uniform. But only for us to understand that these are not military. They were actually a Fulani terrorist. He was killed in front of his mother and his son after ransom was paid. There has been a lot of videos that has been in circulation lórí social media that we can see that those in the uniform wielding super super sophisticated weapon. How do we then know who is who in this kind of uniform? We are talking about people that are terrorizing Nigerians on a daily basis. And if you look at the background, this is just an example of so many military uniform in the hands of what we can call terrorists. Nigeria is currently under the verge of breaking up. And the United States of America must have got some signal. They are aware that Nigeria is going to break up. But they are not telling Nigerians that Nigeria is going to break, but they are moving their personnel quietly out of Nigeria. And the question is why? Nígbà táwọn ọmọ Nigerians are still thinking that they have a country, the other part of the globe are preparing an exit out of Nigeria. Those that you are watching behind me are not Nigerian military, but they are actually putting on Nigerian military camouflage. The question then is, báwo la ṣe fẹ́ ní authentic city pẹ̀lú àwọn tó lọ sí Agége lánàá? Even if you have the Yoruba among them, how do you identify the Fulani and the other terrorists among them is the question. And that is why à ń sọ fáwọn èèyàn wa as from today, you have the right to self determination you also have the right to defend yourself because tẹ́ bá lọ ń fojú wo pé àwọn tí wọ́n wá sí àdúgbò kan military ni wọ́n you might be wrong and you might be taken away by terrorists because the people that you are watching behind me as you can tell are putting on the Nigerian military camouflage in Nigeria this is not outside Nigeria so the question to those of you at home now is Are you going to allow yourself to be moved out of your location by those that you do not know without any identification? Military ni wọ́n, military ni wọ́n, báwo ni wọ́n ṣe mọ̀ pé military ni wọ́n because àwọn táwọn wò níwájú wa náà nísìn they are military as far as we know but we know that these are not military these are terrorists and the question is do not take any chances do not take any chances at all àsìkò láti máa deliberate pé eh, barracks kan ló ti wá ibì kan ló ti wá àdúgbò kan ló ti wá you might be wrong and it might be too late that your loved ones will be taken away and they might be killed by the terrorist that is operating in the southeast in the southwest in the middle belt because Nigeria is already compromised so mo wá ń fi àsìkò yìí láti sọ fún gbogbo ọmọ Yorùbá pé tí ẹ bá ń rò pé ẹni tó bá wá sádùúgbò yín military ni I am begging you do not take that chances anymore you have the right to self-determination you also have the right to defend yourself because we do not know who is who anymore under a military disguise uniform. And as we have had a, not, a lot of people that are security experts They've told us that something is not right in Nigeria. And whatever is not right is well orchestrated in the way that Nigerians today are still thinking that it is not going to happen. The government knows the sponsor of the Boko Haram, but yet nothing is done to protect Nigerians. The government has already compromised the Nigerian security today. And if we can say that the government knows the terrorist, the question then is, why tí Ejomo tí ẹjọ́ ọmọ Yorùbá tẹ̀ ṣe ń doubt? Nígbà táwọn expert sọ fún wa pé àwọn tó ń bẹ nínú uniform tẹ̀yin rò pé military ni wọ́n, they are no longer military. These are now Fulani terrorists hiding under the disguise of the Nigerian military. And I'm going to remind you what people have said about that. You might think that when they talk is a joke, but I am begging us do not take it for granted. The Nigerian military has been compromised and it is now our right not just to self-determination, it is also our right to make sure that we protect ourselves. Why is the Nigeria government fooling so many Nigerians? Today, the world says that Nigeria is number six under the Global Terrorism Index. The right to self-determination under Article 3, indigenous people have the right to self-determination By the virtue of that right, they are freely determined their political status and freely pursue their economic and social development. Mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ọmọ Yorùbá tó ń bẹ nínú Nàìjíríà kódà èyí tó ń bẹ ní òkè ọya pé ẹ̀tọ́ ẹ ni pé o ò fẹ́ ṣe o ò fẹ́ dá wà nínú ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà o fẹ́ wà nínú ìlú míì kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀. E kò dẹ̀ rú òfin ti nàìjíríà bẹ́ẹ̀ ni kò rú òfin ti àgbáyé kò rú ti African Union kò rú òfin kankan nítorí pé àwa kọ́ la máa kọ́kọ́ béèrè fún ẹ̀tọ́ ní àgbáyé ẹ̀tọ́ tí a dẹ̀ ń béèrè fún yìí kò tí ì pọ̀ jù nítorí pé it is our right láti sọ pé in tí òyìnbó kó papọ̀ ní 1914 tí wọ́n fi ń pè wá ní nàìjíríà a lè decide pé a fẹ́ wà nínú that amalgamation mọ́ and that's why we are doing everything we are doing we are not political parties àwọn kì í ṣe ẹgbẹ́ APC àdé ń ṣe ẹgbẹ́ Labour Party àbí PDP àwa lọmọ Yorùbá tó ń béèrè fún pé a fẹ́ pín Nàìjíríà a dẹ̀ máa pín Nàìjíríà nínú ọdún yìí náà ni kò ní jẹ́ ọdún tó ń bọ̀. ìyẹn tó bá gbà la máa fún un tó bá gbà pé ká defend ara wa lórí àwọn tó ń pè ní fraudulent security Nigeria. tí à ń wò pé wọ́n ń ṣe security àmọ́ terrorist ni wọ́n mo rẹ̀ rò pé ní Amẹ́ríkà àbí ní gbogbo àgbáyé ní Germany ní Norway ní Japan ní Cuba mo rò pé bìkan wà lágbàáyé tí wọ́n máa láà pé kí ẹni tó jẹ́ uniform man tó jẹ́ pé terrorist ló wà nínú ẹ̀ And this is what is happening in Nigeria. And that is why the American government is now moving their staff out of Nigeria. Most often, that the moment you start seeing the signal that the international community are moving quietly out of Nigeria, we should all become alarmed. Kí ló lè fà á tí ó máa di pé Amẹ́ríkà ó ń múvo àwọn personnel wọn kúrò nínú Nàìjíríà? because the American government knows a lot about what is about to happen, but yet they are not giving enough information to Nigerians. CNN is not going to tell you so much. Neither is the global world media going to tell you anything. It is your own responsibility to make sure that you do not joke pẹ̀lú gbogbo táwọn sọ fún yín If you joke with it, it might be too late and you might be cut off. And that is why this morning, I am telling every single one of you, do not joke with the messages that we are giving out. Ẹ má fi ọ̀rọ̀ tá à ń sọ ní àsìkò yìí nígbà tí ọ̀rọ̀ ti ń change nísìn. Ẹ má fi ṣeré pé èèyàn wá sádùúgbò yín ó kó sáṣọ uniform does not mean he's a military man. Ẹni tó gbé lọ lánàá, we are still telling the Lagos State government that it needs to be released as quickly as possible because he has not committed any crime under the Nigerian law or under the what we call the international law. But as I'm going to give you all the information that the American government knows something, but they are not telling you a lot. But we will tell you based on what we know from the information that is already in circulation What is it that the American government is hiding from us that we do not know? Kí ni nǹkan tí American government ń tọ́jú pamọ́ tí wọ́n fi jẹ́ ká mọ̀ tó fi di pé wọ́n ń fún wa ní information in a coded way àmọ́ wọ́n ò jẹ́ kí information yẹn kó dán mọ́rán. Why are they not telling Nigerians exactly what they know? Why are they not giving us as much details so that we can also prepare our mind in case tó bá jẹ́ pé a ní láti evacuate àwọn èèyàn wa kúrò l'Abuja. I am now using today to tell those of you that are still living in Abuja, Tẹjọmọ Yorùbá, since the American government is evacuating their own staff out of Abuja, èmi náà máa sọ fún yín láàárọ̀ yìí pé start moving your own family at least out of Abuja because I don't think the American government is going to tell you to do so. If America, the most powerful country in the world, or one out of the many powerful, because we now have so many powerful countries, we have India, we have Pakistan, we have the North Korea, we have Iran, we have Russia, and we have so many countries that are also thinking that they can become powerful like the Yoruba nation and we can defend and protect ourselves. My advice to those of you now in Abuja, Tejomo Yoruba, Evacuate now before it is too late. Don't joke with what we are saying. The Americans is not going to tell you that. The Western world is not going to tell you. You should now move out of this contraction in Abuja before it is too late. I am aware that the date will be updated. Bear with us. I know today is Thursday, but the date is right. It's just the day. Once again, it is not Tuesday today. It is Thursday, the 27th of October 2022. And happy birthday to my younger sister as she celebrates her birthday today. I keep telling you, it was Margaret Thatcher that changed the law when she was born here in the 80s. Immediately after she was given birth, Margaret Thatcher took that opportunity to change the law that anybody, Toba BC Louis, will no longer be a British citizen. And that is why some of us, like myself, have to spend almost 14 years just to get a document to change my status. I would have loved to remain in my own territory known as Yoruba Kingdom if the British never interfere in our own affair. Britain lo interfere to fi di pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wà ní British tá a wà ní Britain whether you are in England, Wales, Scotland la ṣe wá ń sáré pé ká gba dọ́kúmẹ́ǹtì wọn so that kí a lè gbé ìgbé àlàáfíà ká wá máa ṣiṣẹ́ bíi kúùrú láti máa fowó ránṣẹ́ sílé ní shit hole country yẹn. As I always say, fourteen years was taken out of my own life just to get a status and live here for some time. Twenty-three years is more than enough for me to now fight and fight because freedom is like an oxygen If you do not fight it now, nobody's going to fight for you. If you are waiting for the Western world to come and fight for you, you will wait for the rest of your life. Freedom is not given to anybody. Sovereignty must be taken either by force or by peace. Some of you that keep telling us, a peaceful way. It has always been peaceful because we have educated enough of our people to know their rights. That is why those that was attacked in Agege yesterday stood their ground. This has never happened in the history of Nigeria. If it was about 10, 15 years ago, that area would have done much damage because the military watipada losibe ni lọ síbẹ̀ ní àná But because we are now living in a world that the media has already picked up that information, if you think that you are competent and you want to be part of Koiki Media, so that if you see something and you are not too sure, you can just go live and just give us that 10 seconds. The video that was recorded today was not up to two minutes, but I can tell the, you all that video has gone round the world just to tell the Nigerian government the atrocity that nobody knew before but has now come into the limelight. Like I said, Don't joke with the news that we are telling you here. Don't just put it aside. This platform is giving you the information that will support and help us to get the hell out of Nigeria. And we are not going to be the end. Nigeria will break up this year. And if you think it's not going to break, let me give you some of the statistics of what I wanted to tell you about as we go into the conversation this morning. Once again, a very good morning for those of you that have joined us from around the globe. Mo kí gbogbo ọmọ You are watching a live transmission at five minutes past eight a.m. Thursday, twenty-seventh of October, from London, England, precisely, where I am actually giving this live transmission. Mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí the super rally that is coming. Ẹni tó ì ti fowó account please do so for security reason ẹ lọ fowó sínú ẹ ẹni tó bá ní information yẹn ẹ kàn sí wa ká lè fún information yẹn because it is important that we put money in the security account and for those of us that wants to put money in the also known as the YSDM central account please do not hesitate not to do so it is all our responsibility to make sure that our people have enough resources in those two accounts láti fi ràn wá lọ́wọ́ nítorí pé wọ́n ní owó ní tóun ò bá sínlé kéèyàn má dá ìmọ̀ràn kankan. When we do not have any money bag anywhere, we do not have any loan we can take from any central bank or any world bank. Why not all put our hands together and make sure that the money that we are being told to put in some of these accounts, we do it without any hesitation. If you don't have those details, I can tell you that you can also go on www.ysdm.org. From there, you will be able to put the money into the account, either paying on the online or you can also request for it from any of the media that is campaigning for the self-determination. Let's now go into the country report on terrorism 2020, according to the U.S. Department of State. But I also want you to remind yourself that there is what we call the terror alert. The United States of America has now ordered the departure of non-emergency staff. Ìbéèrè tí mò ń bi American government láàárọ̀ yìí ni pé ǹjẹ́ àwọn tó jẹ́ eh, ambassador yín I hope the ambassador to America is still in Nigeria or she's operating outside Nigeria. I would like to know because it seems now that America is winding down on Nigeria, knowing fully well what they know, while Nigerians are still waiting for something, a miracle way that nothing is going to happen. Kò sẹ́ni tó but I can assure you that the late Dr. Malafia told us before he died categorically that something is going to brew up in Nigeria. What is it is going to brew up in 2022? 2022 has not completed. Ashefemu just about two months before 2022. Do not joke with what the late Dr. Malafia have told us. It is something that must be something tí gbogbo agbọ́dọ̀ máa rántí ní gbogbo ìgbà. And what I can always tell you is, this is what he had to say there. Which, which is, how, which, which is it for Dr. Madaya? Do you think the government is unwilling or unable to protect the people of Alan In fact, it is not only unable, It is unwilling, and we have good reason to feel that they are part and parcel of the case. Let, Let me make some revelations. That's a very big, that, that's a very big allegation, Dr. Okamala. The government is part and parcel of, of the killers. That, that's it. Yes. Okay. How would the government just say, oh, it is revenge killing and so on? Then you leave it there. Oh, because it is revenge killing and so on and so forth. the body language of this administration, the body language of the state government shows clearly that, that they, they hand in the case. No, no doubt about it. Because, because you see, General Abacha, mm-hmm. and people don't give him his due. Do you think that tolerates such nonsense? And let me make some revelations, because some of us also have our own intelligence network. Okay. Okay. okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. one or two who have repented. They have, sat down with us, not, not once, not, not twice. They, they told us that one of the northern governors is the commander of Boko Haram in Nigeria. Boko Haram and the bandits are one and the same thing. They have a sophisticated network. During this lockdown, their players were moving up and down although there was no lockdown, moving ammunitions, moving logistics, moving money, has distributed them gifts of the country. They are already in the South, in the very forest of the South. They are everywhere. They, they told us that when they finish these rural killings, they will move to phase two. The phase two is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. By 2022, They want to start a civil war in Nigeria. So the question is, um, we should now ask ourselves, ǹjẹ́ civil war yẹn ó Let me first take you through the headline. And that headline is already out there. Just about a few days ago, we heard that the, the American government was preparing, you know, um, you know, some of their, uh, they were alerting us about the, the situation of things. But within 24 hours, things have been changing. And what I can now say is terror alert. The United States of America has now ordered departure of non-emergency staff. Departure. Tó bá sọ departure, wọ́n ní kó kúrò nínú ìlú It seems that the American government is now aware of something that we do not know. Let's go into that information a little bit more. The United States government as authorized tó bá wọ́n authorized wọ́n fún wọn ní àṣẹ the departure of his government employees àwọn àwọn tó ń bàjọba Amẹ́ríkà ṣiṣẹ́ tó jọmọ Amẹ́ríkà whether he is a Nigerian or is American citizen that was employed in from America and their family from Nigeria over potential terrorist attack. Do not joke with what we are telling you eléyìí ò kì í ṣe tíyàn fi wọ́n sọ pé mo ò tí ì gbọ́ ẹ kò yé mi ni potential èmi náà wá ń fi àsìkò yìí mo fi ń ran gbogbo mo fi ń sọ fún gbogbo ọmọ Yorùbá tó ń bẹ l'Ábújá tó o bá tẹ̀lé kúrò níbẹ̀ má sọ pé àwọn ọmọ ẹ wà ní school ó lè jẹ́ school yẹn ló máa lọ bomb ó lè jẹ́ supermarket ló máa lọ bomb move your family at least out of Abuja temporarily until America náà máa fi dáhùn yẹn wọn padà. For now, since America has removed their own family and they have authorized it, èmi ò lè pàṣẹ fẹ́yìn kò sí tí mo máa gbé tí bá wá sí ilẹ̀ Yorùbá kò sí kankan tí máa máa ṣe I hope pé òní wá sunkún wá bá Kóìkì pé ẹjọ́ ẹ bá wa pariwo ẹ̀ síta. I am now advising every Yorùbá tó ń gbé ní Abuja move your family out now èmi kọ́ ni mò ń sọ inter america sọ fáwọn èèyàn tiwọn lèmi náà fi ń ràn yín náà lọ́wọ́ pé ẹ jáde kúrò nínú àbújá ó bẹ́tà kó padà sísàlẹ̀ at least than pé kó wà lábújá kó wá máa sunkún ẹni tí kò jẹ́ kó sunkún ẹ̀ ẹni tó bá ní èèyàn lábújá ẹ sọ fún wọn pé move at least your wife and your children out of abuja tí wọ́n bá tẹ̀ wá fẹ́ wà níbẹ̀ torí pé iṣẹ́ or for whatever reason you can stay there àwọn ah, ọmọ mi lọ sí school ni ìyàwó mi ṣiṣẹ́ kan níbẹ̀ ni close that business for now temporarily and move down now àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí èyàn náà lẹni pé tó bá dénú ẹ̀ adòdìndì èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ nítorí pé inter America sọ lèmi náà ń tẹ̀lé America ní pé kí ni kọ́ pé àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn wọn níbẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ èmi náà nífẹ̀ẹ́ yìí náà mo ṣe sọ fún yín nísìnyí pé move your family out of Abuja right now. Ẹ má sọ di ọ̀la because nobody knows what can happen. It has been done before. The United Nations building in Abuja was bombed, I think in two thousand and eleven. If they can bomb the United Nations building, I cannot tell you where they're going to bomb. And there's a lot of evidence to that. Let's watch this small clip a little bit. I do not own the copyright. This is Commodore, former Commodore Kunle Olawumi that was exposing sponsor of the Boko Haram is inside the Nigerian government. This is an aberration. I mean, uh, you don't attack a Nigerian Defense Academy and kill officers and get away with it. Yeah. And the last time I was in NDA was in 2017. I went to uh, carry out an investigation by the Minister of Defense. Uh, I wanted you to check what is going on with the training and the security environment there. I remember I spent about a week at NDA uh, with the commandant and with the staff, you know. Uh, but something struck me, and that was every Friday, the gate of NDA is thrown open. And every. mo fẹ́ kẹ́ farabalẹ̀ ká gbọ́n tó sọ níbí ó ní lọ́jọ́jọ́ jímọ̀ lọ́jọ́jọ́ jímọ̀ lọ́jọ́jọ́ jímọ̀ ni wọ́n máa ń ṣí e, ilẹ̀kùn sílẹ̀ nínú uh, the, the Nigerian Academy Center ibi tó jẹ́ kó jẹ́ gbòógì ilé agbára Nàìjíríà wá wá dáwọ́lẹ̀ wá ṣí sílẹ̀ nítorí pé kí ni wọ́n ní káwọn kan wá kírun àmọ́ ẹni tó ń wọbẹ̀ àmọ́ ẹni tó ń jáde This was just after the attack on the Nigerian Defense Academy. I don't think some of you understand the magnitude of what is about to take place in that shito country. The American is moving their own personnel. I am telling every Yoruba that is living in Abuja, start that contingency and move out from that shithole country called Nigeria. ọmọ àlè ní ìwọ ọmọ ọba ọba fish finger ọmọ ọmọ ọmọ àlè làwọn ọmọ tó àwọn bàbá tó bí ọmọ àlè ni. Once again, let's continue. Bodies have access to come and pray in the mosque. Hmm. And I want to actually enjoin journalists to go to all military formations. The, mili- the journalists are not going to go there. The journalists are already brown envelope, being paid by the APC and the PDP and the Labour Party and all the shit old politicians just to deceive Nigerians. They'll write the news that they want to write. But yet, a lot of Nigerians think that àwa tá à ń sọ̀rọ̀ látìta àwa But I am giving you all the analysis based on the latest information. The American government have literally now moved their personnel out of Abuja why Nigerians are still thinking that they are safe in Abuja. Let's hear more from this man. Across the country, on Friday, by 1 o'clock, we are going to see the same thing happening across all military formations, including Naval Training Commander Papa, including the, the division in Ibadan, including NDA, including Judge. I was in Judge in 1994 from my junior division and every Friday our gate is thrown open. ìyẹ́dá níjọjọ́ Jímọ̀ ni wọ́n máa ń ṣí géètì sílẹ̀ fún àwọn terrorists láti wá kírun. and everybody comes in to pray in our mosques even though they have their mosque outside if you go to defense headquarters I serve at defense headquarters as the deputy director defense administration between 2015 and 2017. Throughout my two years at defense headquarters, I received visitors only twice because of the strict security architectures at the defense headquarters. But every Friday, the gate of defense headquarters is thrown wide open for everybody to come in and do Jumat. That is the time the terrorists have the time to profile our security environment? Has that always been the case? It has always been the case. I've served the military intelligence for the past 35 years. It has always been the case. Okay, so ọ̀rọ̀ tó ń sọ kò ń ṣe pé ó thirty five years ago is what it has been done that the military defence in almost every part of Nigeria is wide open for people to come and pray. But now the American government let's go back to that, is now advising their personnel to move out of Abuja as quickly as possible. Kódà ẹlòmíì ò ní lè ṣe nǹkan míì mọ́. Àwọn tó wá ń sọ yẹn, do you think they are stupid? If the US is ordering their people to move out of Abuja, ìwọ sì wá ń sọ pé ọmọ mi máa lọ sí school, ọmọ mi máa ṣe kinní kan kinní kan. I hope that it is not your child's school that they will bomb and you will then start crying. Nigeria is a shit hole country, and a lot of people are waiting for God to come and solve our problem. Let's go into it again. The United States government has authorized the departure of its government employees and their families from Nigeria over potential terrorist attack. The U.S. State Department announced the approval of the evacuation mo sọ fún yín pé ìjọ tí America àti the rest of the world tó bá ti ń gbé àwọn Hercules wọn wá àwọn military eh, eh, plane wọn wá it shows that Nigeria is now completely going to go down. I told you that some few years ago. I've told you that you know so many times on my live streaming broadcast that we use to educate you that ìjọ America ati the rest of the world tó bá ti ń fly àwọn àwọn military wọn wá láti wá evacuate I don't think some of you understand the meaning of evacuation they are not coming back they are not going to come back because they know that the country is going to split and there will be crisis there will be anarchy and there will be terrorist attack there are now going to be multiple lot of things that will happen in Nigeria going into 2023 those of you that are still campaigning tẹ́ ń I don't think you understand that the politicians that you are campaigning for will be the one on the first flight out of that shit hole. Atiku will go straight away out of his private jet because his private jet has a pilot that is on standby, that doesn't do anything more than sleep, eat, and take calls that the flight needs to be prepared. And Atiku will leave the country under one hour of a crisis. The same thing with Tinubu. Bola Tinubu, that you call Jagaban, will quickly go out of Nigeria. At least the first day he will go, he will probably go to France. And then from France, he will come to UK and he'll be watching everything on Sky News and BBC while the country is overrun by terrorists. Peter Obi will probably jet out as well. So those of you that are still thinking that there is hope for 2023, you are living in a different world. It's fallacy. Again, the United States Department announced the approval of the evacuation in his updated Nigeria travel advisory on Tuesday evening, just under 48 hours ago, in the 27th of October, Thursday. It's just Tuesday. That means by now, most of their employees and their families would have started moving out of Nigeria. Probably, there'll be just people that are working with them that are just Nigerians. Just a gate man that is a Nigerian, probably just those that are doing paperwork that are Nigerians. I am not even sure that the American ambassador lives completely now in Nigeria. She could operate from Ghana. She could even operate from Benin Republic and they will give you the impression that she's still in Abuja. Don't joke with what we are saying. There is a terrorist imminent attack in Abuja. If you are still in Abuja, Tojomo Yoruba, I tell you now, start moving your family out of Abuja until America náà máa fi move our family wọn padà wá àtàwọn tó ń bá wọn ṣiṣẹ́ Nigeria is no longer the place that you think it is America knows a lot because they have the resources they have the manpower they have the intelligence but those of you that are waiting that the Lai Mohammed that old ragged man that cannot even speak one single word out of his shit old mouth he's gonna come out and tell you "Am I worried, nípa o kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ọlọ́run máa ṣe o má dúró de ọlọ́run múùbù àwọn fámílì àtẹbí tiẹ̀ náà tí wọ́n bá tẹ̀fẹ́ wà lábújá gẹ́gẹ́ bí ọkùnrin ìwọ lè dúró síbẹ̀ bíyàwó ẹ̀ bá ń ṣiṣẹ́ nínú gọ́ọ̀mẹ̀ntì move them out ẹ̀mí kò ṣeé replace o let's go on again the united states and the united kingdom had on sunday the same uk tó ní ká lọ máa ẹ rántí pé uk nínú àtẹ̀jíṣẹ́ tó kọ sí wa wọ́n ní ká lọ máa ṣe kíni ká lọ máa negotiate pẹ̀lú terrorists àwọn náà ṣe kíni wọ́n mọ nǹkan tó ń lọ akínú prime minister wa ẹ̀ẹ́pọ̀ káàbọ̀ àmṣọ́ pé gbogbo yín ti rí ìṣẹ̀ṣe tó ṣe tó bá já wa nísìn ni a ní apérúbọ nínú bíbá yín nísìn tí mo ní kọ́ bá mi gbé nǹkankan wá nísìn tí mo bẹ̀rẹ̀ sí pògèdè gbogbo yín máa bẹ̀rẹ̀ sí sọ pé òtún ni kó ìkígbé wà yín nísìn but nígbà tí rọṣì Sunak nígbà tó fẹ́ wọnú ilé ó kọ́kọ́ ṣe ìṣẹ̀ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí Hindu mo sọ fún yín pé ìwọ nìkan ló ń ṣe ẹ̀sìn ìjẹ̀sìn kọ́ la gbé dání hindu ni kò ní kankan ṣe pẹ̀lú christian kò ní kankan ṣe pẹ̀lú muslim àmọ́ kò mí pé kò láìkí muslim kò láì christian ìwọ tí ò ń jẹ́ kí àwọn àfa àwọn àfa àwọn àfa oníṣòkòtò tech bleak tó ti báyé jẹ́ àwọn wòlíì wòlíì èké tó ń sọ fún yín pé nàìjíríà ò ní break inú ọdún yìí náà ni whether they like it or not remember the letter that the british was telling us that pé ká manage ká lọ manage ẹ̀ Let's hear what more that this uh, you know, article is telling us. The United States and the United Kingdom, need just Sunday last week, had on Sunday one of a possible tó bá sọ pé nǹkan possible that means pé wọ́n ti rí gbogbo evidence yẹn tán terrorist attack in the capital in Abuja especially aimed at government building places of worship and schools among other targets Nobody knows. Mufeke, take note of this particular junction of what I've just said here. If your wife is still working in the government building for now, kò kúkú sí nǹkan kan tẹ̀ ń ṣe lọ títí ẹ má nẹ ti ṣiṣẹ́ títí títí níbẹ̀ Nàìjíríà máa pín ó bẹ́tà kẹ́ máa bọ̀ nílé ká lè rí yín lò nínú new country tó máa dé nítorí pé Yorùbá country ti dé kò dẹ̀ sí nǹkan kan tó máa dá dúró a máa declare nínú ọdún yìí náà ni kò ní ṣe ọdún tó ń bọ̀ super rally wa máa ṣẹlẹ̀ so ìwọ tí ọmọ ẹ ń lọ sí school ní Abuja tó ní yunifásitì tó ń ṣe secondary tó ń ṣe primary move them out now before it is too late according to the United States and the United Kingdom sọ fún wa pé ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ ní Àbújá government building ibi ilé tí wọ́n ti ń kírun tẹ̀tí ń ṣèjọ́sìn tó bá jẹ́ pé mọ́ṣáláṣí ló ń lọ for now do not go to the mosque to pray kí wákàtí márùn-ún nínú ilé tó bá jẹ́ pé ìwọ tó ní sunday sunday fẹ́ lọ sí church for now it is not safe ìwọ tó lọ́mọ ní school i have given you my own advice on october twenty-fifth twenty twenty-two the department authorized the department of the non-emergency u.s. government and employees and the family members due to the heightened risk of terrorist attack. The advisory read like this. The U.S. Embassy continue to have limited ability to provide emergency assistance to U.S. citizens in Nigeria. Those of you that are currently in Nigeria as a U.S. citizen, to German Nigeria, also make your preparation out of Abuja because it might be too late that American will be able to support you at least come back down to the southwest tó bá tẹ̀ máa ṣẹlẹ̀ wàá mọ̀ pé ó ṣì wà nínú southwest rather than get caught up in Abuja ọ̀rọ̀ tá à ń sọ yóò ń ṣe movie èmi kúkú kọ́ ni mò ń sọ inter American government ń sọ òun lèmi bá yín translate padà bí bó ṣe lè yé yín mọ́. The U.S. consulate in Lagos is providing all routine and emergency services to U.S. citizens in Nigeria. The federal government through the Minister of Information has dismissed the security alarm. mo sọ pé bàbá yẹn ẹlẹ́nu jágbajàgba tó yẹ pé gbogbo gbogbo agbègbè ẹ̀ ní Kwara State kò rí kankan ṣe sí i'm talking about Lai Mohammed ẹlẹ́nu bí ẹnu bí ẹnu shit o ìwọ́n máa sọ fún yín pé kò sí kankan stating that Nigerians are safer now stating that the Nigerian armed forces were on top of Nigerian armed forces are on top of challenge <laughs> i laugh in Japanese and in Japan right now aago mẹ́rin àbọ̀ ti lù ní Libya aago mẹ́sàn-án àárọ̀ ti lù lọ́dọ̀ yín aago méje àbọ̀ ló fẹ́ lù lọ́dọ̀ tiwa ní Toronto aago mẹ́ta àbọ̀ ní New York City aago mẹ́ta àbọ̀ and different time zones around the world my name is Olawale Koiki and you've been watching a live transmission as we continue to educate our people on the evacuation out of the shithole country called Abuja. Ìwọ tó wà ní Zamfara, tó wà ní Kano, tó wà ní Kaduna, it's entirely up to you. You have the right to do whatever you have to do. Ah, a ti gbé ní North fún twenty years, tàbá wálé kí la máa ṣe ànílé ta fẹ́ gbé. I wish you all the best. That's all I can say. Our country is safer today than any time in recent times. Eh? Thanks to the sacrifice of our men and women in uniform. Eh? Ìyẹn Lai Muhammed ló ń sọ yẹn o. <laughs> Bàbá òpòrọ̀ burúkú yẹn. Bàbá tó yẹ pé irú ayé òun ló ń lọ níwájú ẹ̀ yẹn. We do not discount the fact that terrorist bandits and their kind will always want to do whatever it takes to disrupt our nation peace, security, and stability. But our security forces have been proactive. Hmm. Irọ́ kàbìtìkàbìtì, irọ́ ńláńláńlá ti dé látẹnu Lai Muhammed. Bàbá tó jẹ́ pé ẹnu ẹ̀ dàbí ìgbẹ́. Bàbá tó jẹ́ pé tó bá tó bá lanu báyìí, àfi kíyàn máa sá lọ kíákíá torí pé n tó fẹ́ jáde lẹ́nu ẹ̀ irọ́ kìbìtìkìbìtì ni. Irọ́ náà ló ń lọ níwájú báyìí. Nigerian Department of State Services said the United States had previously issued similar warning and urged citizens to remain alert. The nation's capital came under attack a month ago when they went to Kuje prison in Abuja an attack on the presidential guard brigade at Barua in which three elite officers elite kò ń ṣàwọn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ eh, military àwọn tó train ní ìlú òyìnbó lamẹ́ríkà wọ́n kàn pa mẹ́tẹ̀ẹ̀ta dànù ní píàn au revoir píàn ó dàbọ̀ ìwọ tí ò ń gbọ́ mi òkùnkùn ní tó ń ṣe lábújá gbogbo kọ́ńtà tó fẹ́ gbà ò rí ṣe ó yá máa bọ̀ nísàlẹ̀ má fọ̀rọ̀ yìí ṣeré àdìsọ̀jù mm-hmm. bẹ́ẹ̀ lọ. Schools in Abuja were also shut over security concerns during the period. The Nigerian police was yet to react to the report of the authorization. Nigerian police ṣì ń gba owó lọ́wọ́ àwọn èèyàn lójú títì mọ́tò. Nigerian police àwọn wá ń tán máa jẹ wetin you carry open your boot how much dey there give me something. Okay, now let's come to this article. Country report on terrorism. This was two years ago. A lot has happened in two years in that contraction known as Nigeria. This document can be found under the state government report, Country report on terrorism on Nigeria. America government ló issue eléyìí orí website wọn and I will share that with you torí ẹ̀yin tẹ́ máa ẹ̀yin ẹlẹ́nu já wáyà because ẹ lè ní bí èmi mo lọ èmi mo lọ type eléyìí ni kọ́ so let me share that with you because a lot of you think that all this is a joke ẹlòmíì àtẹ̀márẹ́rìn nínú ibi tó wà nísìn àná tó ti dé ó máa béèrè owó bẹ́ẹ̀ ni ojoojúmọ́ lèmi máa ń béèrè owó lórí platform tiwa tó bá jẹ́ pé yẹn ló wá ń fẹ́ máa ṣọ́ níbí báyìí wàákọ̀ wàákọ̀ fún ẹ ní high blood pressure ẹ̀dáwó tí à ń sọ fún yín pa need fún super rally wa lórí platform wa we are raising twenty thousand pounds owó kékeré ni kò ń ṣe owó tó pọ̀ ẹni bá ní ẹ fún wa tó bá jẹ́ pé zelle ẹ fẹ́ san sí ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá fẹ́ san sínú paypal ẹ jẹ́ kí n mọ̀ cash app ẹ jẹ́ kí n mọ̀ we will continue to raise money owó la máa fi ṣe gbogbo ta fẹ́ ṣe ẹni tó bá fẹ́ fún wa voluntarily you can give us and then that means you are not gonna be asking me mr koiki kí lẹ fowó ṣe mo fi jókèlè dẹ ni if you think that you want to give give us those money so that we can support our people on the ground our people needs all kind of support and i'm asking and pleading on behalf of them by the different organization ẹ má jẹ́ kí a fi ṣeré gbogbo táwọn èèyàn wá ń béèrè fún ẹ jẹ́ ká fún wọn if you can donate directly to them do so and if you think that hey, anytime yẹn Mr. Koiki uh, let's give you whatever we have you can also do so ẹni tó bá need the Zelle details get in touch with me I will send that to you if you want to support us for the fundraising that we continue to do èmi ń béèrè owó lójoojúmọ́ ni kò sí ẹ̀rù tó lè bà mí láti lanu mi sílẹ̀ pé a nílò owó nígbà tí owó la máa fi ṣe fi ṣe and since I cannot go and work and use my own money eléyìí tí mò ń ṣe is more than enough because iṣẹ́ kan náà lélẹ́yìí tá à ń ṣe yìí so ẹ̀yin tí Ọlọ́run dẹ̀ fún ní ẹ̀mí gúngùn tó ń fún yín ní làákàyè tẹ̀ ń gbọ́ wa pé ah, ah, ẹni tó ṣà ń ṣe wàhálà báyìí ẹ̀ tó dẹ̀ sọ pé a fi fowó ṣe nǹkan kan báyìí tó dẹ̀ tẹ̀ rí gbogbo ẹ̀ torí pé gbogbo ẹ̀ náà kọ́ lẹ̀ ń rí lòtítọ́ àmọ́ ẹ ṣáà gbọ́ tán ní lọ́tún à ń fi nǹkan sí bí ẹ bá wa fi owó ká ṣe flag ẹ má bínú gbogbo ẹ̀ tí ẹ kẹ́ ẹ gba flag ní wíìkì because of the logistics delay flag yẹn máa lọ pẹ̀lú ìyí tí à ń produce and they have already sent me the production uh, that is going on our twenty-five meter flag irú eléyìí tí ó wà lẹ́yìn mi tí mo máa ń ṣòyìn eh, tí bàbá wa kan ní Amẹ́ríkà tí wọ́n ní ká má dárúkọ wọn three hundred pounds ni wọ́n fi ránṣẹ́ pé ká fi produce one more twenty-five meter flag tá a máa lò pẹ̀lú ìtí èmi ti fi ránṣẹ́ sílé gbogbo ìran ti flag yẹn this is the flag eléyìí ni eléyìí ti wà nílé already but a new one is already also being prepared as we speak right now they've already sent me the picture uh, it should be ready this week and those other ones that ṣe pẹ̀lú ìta ti ṣe ní last week everything will then be moved back home if you want to help your people you fit donate one thousand flag fún wọn get in touch it is only 40 p for the production of the small ones ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ wa o forty p kọ́ ni fáwọn tí wọ́n rà níta torí pé a lot of people keep calling and thinking that taba ti sọ pé forty p uh, that means pé 40 p làwọn náà máa rà ẹlòmíà tẹ pè náà ní mr koiki ṣe bẹ́ẹ̀ ní forty p ni no no no no no no forty p for those that we are doing back home for i cannot sell to you at 40 p It kò make sense i can only sell to you if you are buying a lot we'll probably give you a discount. But if you're just buying one, two, three, it is five pounds for the small one, ten pounds for the medium, twenty pounds for the big size. And uh, again, the super rally is something that that we are going to come out very, very well for. We are preparing from our own little way, and I believe everybody is preparing. Èmi kọ́ prepare gbogbo ilẹ̀ Yorùbá, but my job from the media is to continue to enlighten and educate us as the super rally is our ride. so mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún gbogbo ẹ̀yin tí ẹ ti tọwọ́ bọwọ́ tí ẹ fún wa pé ká fi ṣe flag uh, we are taking records of everything but in the near future you'll probably be reading a lot of that you know when we are now putting out our own out the journey of the Yoruba nation struggle Yoruba nation forever it has come to stay nobody can stop this journey that has already begun. Let's go back. Uh, in just about 25 minutes from now, I would also allow you to call in and give you opportunity to speak. But until then, do not try to call in. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo from Instagram. I say good morning and uh, good afternoon because we are all living different time zones. Ẹlòmíì ilẹ̀ ti ṣú lọ́dọ̀ wọn Australia. Ẹlòmíì ilẹ̀ṣẹ̀ ń mọ́ ni mo If I don't mention your name, I know you are there and we appreciate you again ẹ̀yin tẹ́ wà nílé ẹ má ṣeyèméjì pé àwọn tó ń wọ uniform pé sójà ni wọ́n o ẹ máa fọkàn sí pé ṣé terrorist náà lélẹyìí tó wà ní uniform hmm. ẹ tẹ́ rí id card ẹ ẹ rí bàjẹ́ abẹ́tẹ̀ rí gánṣẹ́ do you know whether they are real terrorists or they are just extortion tọkọ̀ fi gbé yín lọ we must all hold back do not allow them to move anybody out especially tó bá jẹ́ pé ọmọ yorùbá nation nìyẹn tó bá wá tún ṣe ọmọ yorùbá nation i'm also telling you now it is time to buckle up nigeria is gonna face a lot of turbulence the american government can smell it the united kingdom can smell it the france canadian and everybody can smell it but those at home are still thinking that uh, you know one miracle is going to happen but i am telling you no miracle is going to happen we should all prepare for the eventuality of what is about to start. Nigeria is now at the verge of breakup. Uh, let me go on a short interlude uh, and then um, we're going to come back again in just a few minutes. Once again, a very good morning to those of you that have joined us from around the world. This is Jekomo Igbowosha in Mole Yoruba. Every blue time. once again mo kí gbogbo ọmọ yorùbá káàkiri gbogbo àgbáyé níbikíbi tí Elédùmarè bá ti ní kí ẹ darapọ̀ tí ẹ ti ń gbọ́ wá we are just about twenty something minutes before nine a.m. when we're gonna open the phone line uh, but for now please do not call and disturb us. Uh, let's go back and see what the American government wrote in 2020. Country report Nigeria overview Boko Haram and ISIS West Africa continue attack against government and security forces and civilians in the northeast, which resulted in death, injuries, adoptions. This was two years ago article and nothing has changed since then. So Tilai Mohammed bá ń sọ̀rọ̀, bàbá This is what you need to remember. Adoptions and capture and destruction of property. Probably maybe you have forgotten that two years ago was this document. But two years after, our father, our uncle was killed by the terrorists in Nigeria. Two years ago. Two years ago. Ni article tanka but after two years, he was killed. He's not the only one. Let's take you through some of the timeline of those that have been affected one way or the other. Two years ago was that article. She was fighting to kill the terrorist, the most brilliant girl in the history of the Nigerian Air Force. a combat helicopter pilot, Tolulope Arotile. She was just killed like that. One or reverse motto, Odepa, and that's the end of it. Why should I pick your call when I'm in a live show? Today I came up with a live show. If there's something important, you send a message. Why should I be picking calls when I'm in a live program? To be urgent if, if it's urgent you send a voice you send a voice message or you write a message. Again, let's take you through some of the timeline of people that have been killed by the same shit or terrorist. She was killed. Rachel Ọ̀pádélé ó ti gbàgbé Two years ni atiku yẹn But nothing has changed in two years apart from more atrocity. More atrocity ló ń And that atrocity is having big impact lórí gbogbo wa. Bó ṣe ní impact lórí èmi, ó ní impact lórí family tẹ̀yìn náà tó wà nílé. Ìbéèrè wa ni pé ṣé bá ṣe máa máa wò náà ní bí ẹran rí ìrẹsì àbí a máa sọ pé enough is enough and we must demand our right to self-determination. Self-determination or is crime. Let's go again back and look at more people that have been killed. Two years ago, the article yẹn, but just this year, ní March 28, Dr. Chinelo was just about 72 hours from what we heard that she was actually meant to leave Nigeria and probably start a new life somewhere walking somewhere. She was caught up in the attack To ṣẹlẹ̀ ní orí train ní Abuja tó ń lọ sí um, train tó ń lọ sí Kaduna. She did not make it back. She died. I'm sure some of you saw a lifeless body on the train. It's not something we can show. But her lifeless body was actually left. And today, she's no longer with us. Let's take you through this again. Remember what this man told us. Kaduna train attack. I warned that lives would be lost. But a lot of our people back home are thinking that life is not going to be lost because Lai Muhammad is telling you otherwise. Lai Muhammad knows that Nigeria is completely a shit hole country. But Lai Muhammad is pretending as if Nigeria is secured. Nigeria is not secured. It is our responsibility to now ask for self-determination out of the shit-hole country called Nigeria. Nigeria at the verge of breakup. And nothing can hold it back. Not even the 2023 election. Because the pain that the Yoruba people have endured in Nigeria is now more than enough for us to exit and never return back to that crazy country called Nigeria. A country that has no respect for the rule of law, where Mazin Amdekano, the government continued to hold him, even though he has been acquitted and discharged. That is not a country. A country where terrorists kidnap people for more than four months and by the time they come out, they are looking like somebody that has been in the psychiatric hospital. This man, a Yoruba man, is a driver. He was actually kidnapped this year by terrorists. Wọ́n gbé lọ fún four months, wọ́n ra ọ̀kadà, wọ́n gbowó lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ wọ́n gba báàgì ráìsì méjì ó ní ẹ̀ẹ̀kan lójúmọ́ lòun ń jẹun ó shrink within four months nígbà tó máa jáde bó ṣe rí leléyìí bí bàbá tó wà nínú ọgbà ibi tó ti ń tọ́jú èèyàn he is not a sick man this is what the terrorists did four months the Nigerian government ti Lai Mohammed Omani ẹlẹ́nujá wáyà tó ń sọ pé Nigerian military ó máa tọ́jú yín inú ọdún yìí ni gbogbo tí mo sọ yìí kò ń ṣe last year so ìwọ tí ó jókòó tó ń sọ pé eré là ń sọ yẹ̀yẹ́ là ń ṣe ẹ kò lè wáyé ká lọ gbàyè lọ́wọ́ ẹlẹ́nu ń já wáyà Ọbásanjọ́ ká lọ gbàyè lọ́wọ́ àwọn ọba àwọn baálẹ̀ ṣé wọ́n ti dá sí àwọn olóma dá sí ta ló máa jẹ president yín ìyẹn ló jókòó tì I hope you will not be a victim because àwọn tó bá jẹ victim ló máa rántí pé ayé yìí ó pín sí méjì ẹni tí wọ́n pa ní ó ti lọ pé ọ̀sẹ̀ mẹ́rin nísìn i'm sure i hope the mother is recovering back from the ìbọn tó yìn lẹ́sẹ̀ ìyá yẹn kọ́lọ́ ń jẹ́ kí ìyá yẹn lè rìn mọ́ ìṣojú ìyá yẹn ni wọ́n ṣe dùnbù wọn náà kọ́kọ́ yín wọ́n kọ́kọ́ jẹ́ wọ́n kọ́kọ́ stab ẹ̀ ló tẹ̀ sọ bí ọdẹ yìnbọn fún ni ọmọ nine years old ló narrate bó ṣe pa bàbá ẹ̀ àwọn tọ́nà dá bàbá òun dúró ọmọ yẹn sọ pé Nigerian uniform military camouflage ló wà lọ́rùn wọn pẹ̀lú bọn ni bàbá òun ṣe dúró nígbà tó ṣe tán ní Ọ̀ṣun state tó ń padà sí Àbújá is a big uh, contractor that works with the Nigerian government I am telling you Nigeria cannot be rescued Nigeria cannot be saved Let us wind it down. She was taken away for almost one year because she was putting on a Biafra outfit. I'm sure she was molested until she surfaced because the Biafrans fought hard to get her My question is ṣé bí ìwọ náà ṣe máa máa wò bí ẹran rírẹ sì lélẹ̀? àbí ìwọ náà máa máa sọ pé ẹ kí ló ń sọ Yorùbá nation òun lẹ ń sọ̀rọ̀ ẹ̀ ta ló máa jẹ gómìnà yín ta ló máa jẹ politician yín. Jùmọ̀kẹ́ Oyèlékè kò ní kankan ṣe pẹ̀lú protest ó kàn ta wóróbo tó ń tà. She was killed by a Nigerian police bullet ní last year July. àwọn tá a mọ̀ nìyẹn àìmọye àwọn tó ti pa lójú títì tọwọ́ sẹ́gbẹ̀ẹ́ gbó mo sọ pé tá a bá gbalẹ̀ Yorùbá tán bí àgbà tá a bá ń ṣe project kan àkọ́ pàdé àwọn egungun wọ́n gbọ́dọ̀ gbé lọ sí lab kọ́ tẹ̀sítẹ̀ ká lè sọ ìgbà tẹ́nìyẹn kú àti irú kú wo ló pa á so many people are dead in the country called Nigeria that they are a, eh, they are already in a shallow grave wọ́n kọ́ fi ewé bò wọ́n á kọ̀rùn á decompose síbẹ̀ á wá di ìgbà tí eyi kú máa yẹ pé máa bò mọ́lẹ̀ bí àgbà tó bá ń ṣe excavation bí wọ́n ń project we will see a lot of shallow graves àwọn kan ní à ẹ̀yin ẹnìkan lẹ́ bá ṣẹ́ ní àwa ò ní mọ̀ pẹ́ ẹ wọ̀ tí wàá sọ fún wa ṣé wọ́n ń sọ fún yàn nípa Yorùbá nation tí wọ́n ń pèèyàn sí àbí ìjú ojú wọ́n kó là sí ojú tiẹ̀ wọ́n kó ìpín ìpín wà lójú ẹ̀ o mọ tó ń lọ nínú ilé o ò gbogbo gbogbo awuyewuye pé ebi ń pààyàn wọ́n ń jiyàn gbé Yorùbá nation ẹ̀ kò yé wa kò yé yé kò ní yé yín láíláí ẹlòmíì máa béèrè pé ẹ wọ́n ní ká wá bá wọn sọ̀rọ̀ wọ ẹ tí gbọ́ ẹ jẹ́ ká bá wọn sọ tán máa tó ẹ mọ̀ pé ìjọba ìjọba tẹ wàá nú ẹ ìjọba mùjẹmùjẹ for twenty years èmi ní tiẹ̀ máa sọ fún yín àbí bàbá tiẹ̀ tó bí ẹ kò sọ fún ẹ pé nàìjíríà máa da o ṣé nàìjíríà ti wá da láyé tiẹ̀ nísìn tá a ṣẹ̀ wá ń sọ pé wá wá ẹ ò tí ì gbẹ́ ẹ wá sọ fún wa ẹ ẹ wá sọ fún wa tó ṣẹlẹ̀ ẹ bá wa pé Koiki kó wá bá wa ṣe mítìn kó wá bá wa ṣe pàdé kó lè ṣàlàyé fún wa àlàyé òun la tún ṣe fún yín fake people ká wá ṣàlàyé fún yín so in tó ń lọ nínú ilé ẹ̀yin ò rí àbí bẹ́ẹ̀ kọ́ èyí tó ń lọ nínú ilé ẹ̀yin ò rí ẹ mọ̀ èmi ni mo ṣe máa sá fún yín pé wọ́n ń pààyàn so gbogbo ìgbà ẹ gbọ́ rí pé wọ́n pa Délégì wá àbí bẹ́ẹ̀ kọ́ ṣé èmi èmi ọmọ kékeré báyìí tí mo ṣe ń pariwo lórí social media ẹ̀yin ò gbọ́ pé wọ́n lọ pa ìyá Fẹlá Aníkúlápó Kútì ọ̀nà sójà ẹ gbọ́ rí o àgbọ̀ kí ni kí ni yorùbá nation yẹn kí ló mean iṣẹ́ wo ló fẹ́ ṣe kí ló mean ẹ gbọ́ àbí ẹ gbọ́ pé wọ́n pa àdògán ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ pé bàbá wó lọ́wọ́ gbogbo wàhálà tó ṣe òun làwọn lè politician yín nísìsiyìí ti dà lágbo tí gbogbo wọn dé fìlà owó lọ́wọ́ ọ̀n lọ glasses owó lọ́wọ́ ẹ rí gbọ́ ṣé bí kẹ́nẹ́ láti ṣe rí nìyẹn bí kẹ́nẹ́ ìkẹ́nẹ́ tí bàbá wó lọ́wọ́ ṣé bó ṣe láti rí nìyẹn ṣé ẹ rí shortman devil bua ẹ ruga pásọ ruga Ọ̀ṣínbàjò ẹ rí bó ṣe kí bó shortman devil àwọ àwọ glasses báyìí adéfìlà Awólọ́wọ̀ ee professor professor olè professor olè tó ń pa ọmọ Yorùbá tó sọ tó dákẹ́ nínú ìjọba mùjẹmùjẹ ẹ gbọ́ bàbá ìwà jáde ó ní ká dá dúró one people one language eléyìí tẹ̀lé lẹ́yìn ó ní pé òun máa dúró ti bàbá yìí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ẹ gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run jẹ́ ẹ gbọ́ o ìyá yìí náà jáde àmọ́ tó ṣe o àgbọn kankan tó ń sọ ẹ jẹ́ kó wá bá wa sọ̀rọ̀ ó sọ pé òṣèpọ̀ sọ pé Buhari tó bá dé United Nations ó máa ó máa wá fún wa ní ó máa fún wa ní Yorùbá Nation èbó sọ pé five million petition tá a bá ti ṣe ìná àbí bẹ́ẹ̀ kọ́ we are trying à ń fa tí kò jẹ́ ká fà à ń fa lẹ́pọ̀n à ń fa níbí à ń fa lọ́hùn nígbà tí wọ́n wọlé tó pa wá Agége lọ́lọ́ lánàá nísìn tọ́lọ molest àwọn èèyàn àwa jókòó and try we are trying you know in tí kò jẹ́ ká lé òun là ń lé àbí bẹ́ẹ̀ kan èbí yà ti sọ pé tá ti gba five million petition àti ìdádúró náà nìyẹn irọ́ ló ń pa fún wa olóṣèlú ló ń bá ti tẹ̀ bla bla bla blow blow blow èyí tó yẹ ká rán àrùn èyí tó yẹ kí gbogbo a máa wò lọ́kàn ni wípé ẹ̀ eh, n tó wà nílẹ̀ yìí a nírí I can always say to people when they call me on the issue of unitary, I say, even if she's lying, kí ni pílánì àwọn tí a jọ ń ṣètò tẹ́lẹ̀ before she came in? Ah, òun ló fẹ́ da Yorùbá nation, òun ló pín mídíà, how? Báwo ló ṣe pín mídíà? Báwo ló ṣe pín media? Kìkọ̀ ní kankan tó lókàlùkù ti ń sọ tẹ́lẹ̀ kó tó dé. Ah, ó kọ́ àwọn mídíà kan mọ́ra kò kọ́ àwọn kan mọ́ra ẹ jẹ́ àwọn tó fẹ́ ṣe kò sọ kò kò disclose tó fẹ́ ẹ̀yin ò ṣe máa ṣe tẹ́yìn ṣe lọ tíya onítìrí ò bá wá ṣe àní ṣe kankan mọ́ ìbéèrè ni o question lèmi ń béèrè tí kò bá yọjú sínú platform pé òun náà fi ṣe Yorùbá nation pẹ̀lú wa ṣé àní lọ́bi tá à ń lọ and even if she was against the ideology of so many of us Why not let us all just face the real problem and deal with it? Ṣé Yorùbá nation méjì la fẹ́ ṣe ni? Ṣé Yorùbá nation méjì la fẹ́ ṣe ni? Distorting information. Èyí tó yẹ ká rí mú àmú. Sójà ń wọlé wọnú Agége lọ, wọ́n lọ. Till now, hardly people have talked about it. Because kò ń ṣe kò ń ṣe concern wa. Àbí bẹ́ẹ̀ kọ́ but èyí tí kò jẹ́ ká fà lẹ́pọ̀n òun là ń fà lẹ́pọ̀n afẹ́fẹ́ pọ̀n yẹn já fake people all over the place. bàbá yìí gbìyànjú tiẹ̀ ó náà ilẹ̀ máa jà onítàsíkò bá tẹ̀ lọ jà tó bá wùn kẹ́ máa jà èèyàn máa ń jà fẹ́tọ́ ẹ̀ ni tá a bá ti jàjà yẹn délẹ̀ nísìn ìlú òyìnbó lèmi wá èmi á máa gbé níbí màá dẹ̀ máa káàkiri ibi tí bá lè lọ lágbàáyé ìtí bá lè lọ màá lọ lórí YouTube màá jókòó ẹ̀ báwo ni ìlú ìṣeré ìlú yìí máa dùn báyìí ah ọmọ oúnjẹ báyìí lọ ah màá dẹ̀ wo ṣé mo lè ọ̀dà oúnjẹ yìí ní London ṣá màá lọ sórí Google oúnjẹ Malaysia ṣé mo lè ríra London ṣé oúnjẹ Thailand mo lè ríra ibo lọ ti ń ta màá ya búkẹ̀ màá lọ jẹ níbẹ̀ bọ̀ à ń sọ̀rọ̀ nípa ìran wa ẹ̀yin ń dúró fáwọn òyìnbó kó wá là wá kó àwọn òyìnbó wọn evacuate wọ́n ń kó àwọn èèyàn wọn kúrò àwa jókòó èyí tí kò jẹ́ ká rán jókòó apariwo hmm. Awólọ́wọ̀ ti ṣe tiẹ̀ ẹnu ẹ̀ làwa náà wà à ń dúró de àwọn Afẹ́nifẹ́re àwọn Afẹ́nifẹ́re tó ní restructure làwọn fẹ́ wọn ò tún fẹ́ restructure mọ́ wọ́n ní ká lọ dìbò fún Ìgbò tá a bá wá dìbò fún Ìgbò Ìgbò máa wá fún wa ní restructure ọ̀rọ̀ ọ̀dẹ̀ tá a bá lọ dìbò fún Ìgbò Peter Obi á wá fún wa ní restructure ẹ ṣe restructure mọ́ ẹ tún lọ sórí ká lọ dìbò fún Ìgbò àbí bẹ́ẹ̀ kọ́ we are all waiting for them but America told us the implementation of the Nigerian military super camp strategy which began in 2019 was designed to stem losses when terrorists overrun forward operating bases as a defense military strategy The decision to consolidate the posture into the super camp is working. However, Boko Haram, ISIS, have exploited the military inability to patrol open space outside the super camp. And what Àwọn in the super camp. Terrorists will operate lórí ju The we are all waiting. Lẹ́ẹ̀kan sí, all I can tell every one of us now is ọ̀rọ̀ tó ń bẹ nísìn kò ń ṣe Koiki Media nìkan mọ́ ó ti kàn èmi ó ti kàn ìwọ if you say pé kò kàn ẹ́ it's okay kò kàn ẹ́ náà nìyẹn but èmi mọ̀ pé kò sẹ́ni tí ọ̀rọ̀ yìí ò tí kàn ó ti kan onílé ó ti kan àlejò And as we are now going to open the phone line, I am telling every one of us, ẹ jẹ́ á fi gbogbo sentimental àwọn nǹkan tí kò necessary ibi tó yẹ ká ká ká ká focus. Ah, ṣé bàbá àti ìyá nítìrì ń sọ̀rọ̀ ìyẹn ni ká gbé dání ìyẹn ni ká máa mú dání o while our people are suffering and waiting. ah táwọn méjèèjì ò bá sọ̀rọ̀ a lè gba yorùbá nation tó bá wọn méjèèjì kan máa sọ̀rọ̀ yorùbá nation máa dúró gbogbo ẹnu mo fi sọ lórí program bó bá wọn méjèèjì kan máa sọ̀rọ̀ ìyàn lè dáṣẹ́ léhùn dúró níbi tọ́rọ̀ dé kò dẹ̀ sẹ́ni tó lè farajọ yín wá sílẹ̀ all we are doing is we are all looking for gossip gọ́ọ̀sì kí ló sọ níbẹ̀ kí ló ń gbọ́ níbẹ̀ gọ́ọ̀sì ò là ń wá. ah bàbá Koiki ẹ ṣe jẹ́ ká wá bí ìyọní tìrẹ àti bàbá máa sọ̀rọ̀ like I say tó bá ń wọn àwọn méjèèjì kan má bára wọn sọ̀rọ̀ Yorùbá nation máa dúró láṣẹ Èdùmàrè ni mo So. wọ́n ń pa wọ́n adélé tí ẹ kí gbogbo wa prepare ọkàn wa pé ìrìn àjò tá a wà nínú ẹ̀ it is fight to finish we will fight it to the last man standing ẹ mọ̀ tó ń pè ní freedom freedom is equal to oxygen tẹ́mi bá ṣe mí òun ló ń pè ní freedom tó o bá ti ní oxygen lára ó di dead body nìyẹn dead body you are not only fighting for your country but you have to die for your country o rò pé òun jà fún fight country no no no you are not you are not fighting for your country you have to die for your country so gbogbo ẹ̀yà wa ní èmi warrior gbogbo wa ní warrior látòkè délẹ̀ gbogbo wa ní fighter Ìgbòho nìkan lè tẹ̀síwájú every single one of us including myself will fight to the last man standing and if we have to die on this mission we will all fight to die for it. ẹ ẹ káwọn ọmọ yẹn jáde kẹlẹ idiot bọ́ sísàlẹ̀ kí wọn náà lọ darapọ̀ mọ́ wọn àwọn ọmọ yẹn ṣe làgò mọ́ wọn lórí ṣe ora ora orarinṣẹ́ fún wọn tó máa fi làgò mọ́ wọn lórí. Why not you also go and do what you have to do so that we can win this together? Wọ́n nídìí gbogbo nǹkan nílé. Mélòó ni wọ́n rà fún wọn nínú ilé? You are not only fighting for your country, but you have to die for your. I'm not saying die for Nigeria Okpara ni ní Call sìn phone, okay? he died playing for Nigeria I don't think they remember Okparaku anymore bí a statue lẹ̀ gan bí run dust there. do you understand statue Okparaku ẹ lọ́wọ́ onísùúrù lè rè nísìn bóyá ló ń rí dust lára mọ́ dust ti wà lára ẹ̀ tó yẹ pé wọ́n clean ẹ̀ ẹ̀yin wá ń dúró káwọn àgbáyé wá gbà wá sílẹ̀ ẹ I need America to máa pín Nigeria. ó ń bọ̀ America ń bọ̀ amẹ́ríkà tó ń kọ́ àwọn èèyàn jáde náà ló máa wá gbà yín sílẹ̀ ẹ rí i pé amẹ́ríkà máa gbà yín sílẹ̀ lóòótọ́. The line is open and you only call the studio number ẹ tó bá mọ studio number by now you are not part of the Koiki Media conversation plus four four seven four zero four four zero five nine one seven mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́òkúta mo kí bàbá mi Timothy ẹ̀kú iṣẹ́ takuntakun mo kí gbogbo àwọn hunters wa mo kí ẹ̀yin àgbẹ̀kọ̀yà mo kí gbogbo ẹ̀yin jagunjagun lẹ̀ Yorùbá tí ẹ̀ ń dúró tí mo mọ̀ pé ẹ máa activate àsìkò tí gbogbo wa gbọ́dọ̀ gbáradì ogun ló ń bọ̀ ẹni bá sọ fún yín pé kò ní sógun a mọ̀ pé kò ní sógun bọ̀ wọ́n fẹ́ gbógun wá sílẹ̀ Yorùbá and we must stop it with every blood in our heart tó bá yẹ pé ẹ̀jẹ̀ kan ló kù tí ẹlòmíràn máa fi survive ẹ̀ ìwọ fún wọn lẹ́jẹ̀ tiẹ̀ kẹ́ni ẹ lè survive ẹ̀ kí wọ́n máa lọ we must all ready to sacrifice rather than wasting our energy on things that is not necessary. Once again, a very good morning. Two minutes past 9 a.m. from the live broadcast that we are saying Yoruba Nation forever. It has come to stay. Nobody in the world can stop it. that is if we tá sọ pé a fẹ́ we continue to pump that oxygen in it and the only oxygen is a máa fuẹ̀lẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tá a bá ní a máa fuẹ̀lẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation with everything that we have tó bá jẹ́ tó bá tó bá jẹ́ the last thing tó ní kò fi máa fuẹ̀lẹ̀ nǹkan pè lọ́xygen yẹn tá a bá lọ jẹ́ kí oxygen yẹn kó kú That is the end of Yoruba nation and the Fulani will wipe us out on the surface of the earth. And wọn ò ní borrow ká gbọ́rọ̀ Yorùbá nation mọ́, wọn ò ní jẹ́ ká gbọ́ ìran like? mọ́ And this is why everybody must fuel. You continue to put the oxygen. Emma máa fi oxygen yẹn sí. Níbi tí oxygen bá wà nídẹ̀, ẹ Emma fi oxygen yẹn sínú ẹ̀. Tó bá nídìí gúgúrú, ẹ fún ní gúgúrú. Tó bá nídìí rèké, ẹ gbé lé wọn lọ́wọ́. We will fight to defend that land with every man and woman standing, and we will defend our widows, we will defend our children and our mothers and our fathers in their old age. Ẹ̀yin ọ̀dọ́ tí ẹ jẹ́ ọkùnrin àtọ́bìnrin, ẹ dìde. This is the time to stand up and fight it now. If we fail, that means it's the end of the Yoruba people. Leave all the nonsense. Ẹ̀yà onítìrí ń jà, bàbá onítìrí ń jà, Ìgbòho ń jà, kíníkan kíníkan. Ẹ̀yin gangan ní ká di dìde and fight it now and defend that territory that belongs to us. Do not believe gbogbo àwọn tó kó uniform sára. forty-eight hours last ṣe fún governor Lagos State dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ tá a bá the line is now open let's start taking your calls and go straight to the point hello caller ẹ̀gbọ́n sókè. rí bàjẹ́ fún wa ṣá ẹ ṣàyẹ̀kọ́ tó ṣá nǹkan tí mi fẹ́ sọ ni pé ogun ti wà lé already sẹ́ni tó bá ṣì ń claim pé kò sógun that means kò mọ nǹkan tó ń sọ everybody keep their mind there àti anybody máa la òfin ẹ̀sà ìbẹ̀rù òun ló pààyàn jù kú lọ o ìbẹ̀rù àǹkan tó dẹ̀ fẹ́ máa tó fẹ́ máa put sára wa tó fẹ́ máa put sára wa nìyẹn lẹ́ni pre pre ẹ̀ eh, declaration tí a ń ṣe mo jáde nídajì ìgbà tí dèmà jáde nídajì polisi sọ mi ọlọ́pàá lè ní àníwò wọ́n gbé mọ́tò wọn kọjá sí lẹ́gbẹ̀ẹ́ wa lẹ́gbẹ̀ẹ́ mi àkọ́kọ́ elóòní but wọn lè withstand because wọ́n rí pé wọ́n rí bẹ̀rù lára mi tó bá rí bẹ̀rù lára mi wọ́n máa fẹ́ wọ́n máa fẹ́ take advantage wọ́n gbé mọ́tò wọn wá wọnú àdúgbò tí mi ti ń ṣe program lẹ́nu ní òyìnbó five a.m. to six so we must not accommodate any fear see a fight for freedom is worth dying for ìjà ikú tí wọn kú sí inú ìjà ó tó ó tó bẹ́ẹ̀ ó jù lọ so we are ready gbogbo ìtọ́sí ní agége yẹn we are ready tọ́ba sí we are ready to we are ready to lay our life down sir so mo encourage àwọn youths tó gbọ́ mi báyìí don prepare mind wọn don fear ìbẹ̀rù ń gbé ẹ mo fẹ́ ṣe láti mo fẹ́ jáde that is fear that is fear ẹni ẹ̀dẹ̀ ti kú already. So the moment it came, you uh, oh, allow fear, you are dead when you are alive. So we don't want fear. Let us remain focused. Orílẹ̀-èdè Yorùbá ti dé. That is what we know. Ó ti dé. Orílẹ̀-èdè Yorùbá ní ó ti jíǹde. Ó ti dé. Now now now ni kíákíá báyìí orílẹ̀-èdè Yorùbá ló go impact. Forever. So confirm ni àti láti dúró tán so nothing dey happen. Ẹ ṣe gan ni. You are ready to die for it. It is what dying for. Orílẹ̀-èdè wa is what dying for. Ẹ ṣe dùn mo kí gbogbo àwọn yonkan mo kí bàbá wa gẹ́gẹ́ ojú mo kí gbogbo ẹ̀yin president yonkan mo kí gbogbo pastor lẹ̀ yorùbá mo kí gbogbo mùsùlùmí mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe plus forty four seventy four zero four four zero five nine one seven àsìkò tẹ́yìn náà máa fi ẹ̀dùn ọkàn yín wọ̀n lórí ìrìn àjò tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ once again akí gbogbo ẹ̀mọ yorùbá pátápátá pé ká lọ fọkàn wa balẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ tí ó pọn ẹ̀mí tó kan ìwọ we must not relent to fight at the appropriate time to fight we must continue to fuel the oxygen of Yoruba nation that oxygen must not at any point be wind down tó nídìí ìrèké nílé ẹ kórèké lé wọn lọ́wọ́ tó nídìí gúgúrú ẹ gúgúrú lé wọn lọ́wọ́ gbogbo tó nídìí a máa fọ́ ẹ̀lẹ̀ ẹgbẹ́ òsókè kọ́là. ẹ̀lú ẹ̀ka sọ̀sọ̀ tàbí ẹ̀ka ọ̀rọ̀ sà. àgbọ̀yìn ẹ káàárọ̀ sà yẹsà ẹ pẹ̀tù Ọlọ́run ti fún wa nílẹ̀ wa eh, ẹ kà ẹ wò ó ní ìjẹta wọ́n kó àwọn ọmọ Kẹ́ńyà kan wá àwọn eighteen láti lù wọn so wọ́n wá sọ fún mi pé àwọn fẹ́ get sim wọ́n dẹ̀ gbọ́dọ̀ rẹ́jísà pẹ̀lú físà wọn àti passport wọn ṣé nígbà tí mo mú passport wọn dání báyìí orí mi dìde ẹ bá rí passport wọn bó ṣe rí ó fà ìbàjẹ́ bàjẹ́ fún ní mo wá ṣàtọ fún ẹ pé Nàìjíríà fẹ́ pé wọ́n ní kí ló dé mo ní pé àkínṣe nàìjíríà pé british mo ṣàṣàlàyé fún wọn gbà tí wọn ṣàlàyé fún àwọn lédi yẹn pé àwọn ẹ̀yà kan nípa àwọn náà jọba lérí àwọn ẹ̀yà tó kù àwọn lédi yẹn ní ẹ̀ náà wípé ká pín náà nǹkan kan bẹ́ẹ̀ mo ṣàṣọ fún bọ́nà àṣewà lẹ́nu ẹ̀ nípa àṣewà lẹ́nu ẹ̀ nípa àṣewà lẹ́nu ẹ̀ pé àṣewà lẹ́nu ẹ̀ pé bìkan tó ní processing pé so processing yẹn náà ni à ń tẹ̀lé mo fẹ́ mú wá gan mo ti sọ̀rọ̀ ní wọn fún wọn o bí a ìmọ̀ kan tó ṣẹlẹ̀ wọn fún nàìjíríà eighteen ni wọ́n kó wá ní ẹnu ìjẹta wọ́n kó wá síbi àwọn ọmọ kẹ́ńyà. tó hmm. nǹkan tí mo ní pé kí n dá sí nìyẹn ìlú yẹn ò ti tán pátápátá nínú àti ọkọ náà àjọ ágì òsè ó ṣiṣẹ́ Tinubu ni wọ́n tó wọ́n wá sọ fún mi pé àwọn nílò owó kékeré bẹ̀yẹn hmm. wọ́n á ní kọ́ lọ bá Tinubu pé kọ́ lọ gbowó lọ́wọ́ wọn náà nípa ṣe fún wọn support ìdìbò pé bẹ́ẹ̀ ṣe kọ́ọ̀tù fóònù ní ẹ̀ ṣe ti yín sà bẹ́ẹ̀ wá kọ́ọ̀tù fóònù ní bó ṣe wá di òní wọn wá wà lọ́dọ̀ rẹ̀ wọn bí ẹ̀gbọ́n náà lẹ́ni ẹ̀ jẹ́ wọn wà lọ́dọ̀ rẹ̀ wọn wọn wá ní èmi ọmọ Ìgbòho lè ní ṣé ti ẹyin bẹ́ẹ̀ yẹn torí wọ́n rí tí mo fi sórí fóònù lórí wásaàpù àtòrí mẹ́sẹ́jà náà sọ fún mi pé Nàìjíríà ò lè pín ẹ̀ẹ́dínní kan gbàgbọ́ àwọn kan ẹ eh, pé in twenty forty years to this time ní pé kébìrì ó jẹ́ wọ́n ní ẹ ti kú nígbà yẹn wọ́n ní ṣe wọ́n ní ayé ti tèmi gba ti tèmi náà máa gba yorùbá nation nọ́mbà yẹn mo wá pè wọ́n padà mo wá sọ fún múlẹ̀ jẹ́ sọ kíní kan fún yín mo ní ní two thousand and fifteen mo sọ pé buhari máa wọlé ó wọlé mo ní etí mo ló máa wọlé ó wọlé mo ní ẹ kí n sọ kíní kan fún mo ní ẹ lè má láì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o mo ní torí òótọ́ ọ̀rọ̀ òkú mo ní ní ọdún ìlànà gba yorùbá nation ọ̀wá hmm. lè sọ̀rọ̀ kọ́ dákẹ́ ó ní àwọn àgbà yorùbá nation ní ọdún yìí mo ní tó bá yẹ ní tì tó bá máa ṣẹlẹ̀ ní òun á lè sọ̀rọ̀ mọ́ mo ní ẹ má jẹ́ kí politics dájà lẹ̀ o mo ní ẹ̀yin ṣe apc èmi ń bílíìfù nínú yorùbá nation mo ní kọ́tọ́ ń bílíìfù nínú ẹ̀ yàtọ̀ mo ní ṣe àwọn politician wọn ní kíkọ́ ti dán pàdé o wọn wá ní pé ok pé kò sí problem kò sọ̀rọ̀ mọ́. ẹ ṣe gan ni once again akébùdó ọmọ yorùbá oxygen yorùbá nation àwa la máa fuel it and we fuel it with everything that we have without no hesitation. Let's go straight to, to the next caller. Plus 4474044059117. Yoruba nation forever me, and it has come to stay. Nobody around the world can stop it. But if we don't want them to stop it, agbọ́dọ̀ máa fuel oxygen here with everything. Flags, memoranda, you know, uh, you know, souvenir, poster, security apparatus that will be needed to guide and help those on the ground. We are not criminals. We are not terrorists. The Nigerian government is the one that is compromised, and we will continue to tell them that as well. Let's go to the next caller. Hello, caller. Hello. Uh, good morning. Good morning, sir. Ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi gbọ́ èdè. Ẹ káàbọ̀ yàrá. Well done, well done, well done. Ẹ kú iṣẹ́. Ẹ wá gbàdúrà wa. Ẹ tí mo fẹ́ sọ sọ́rọ̀ yìí ní pé gẹ́gẹ́ bá ṣe sọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa yára wa ní bírèènì lò àfẹ́ àwọn kan wá sórí láì máa sọ pé ah, bàbá dé nítorí kan màmá nítorí kan ẹ̀kọ́ ìkí kan àfẹ́ o ìyẹn kọ́ ni the next line of action gbogbo wa pátápátá ní tó bá máa pè sórí kínní ó kàn sọ tó máa ṣe kó tó máa participate lórí declaration and and and the rally tó wà níta tó máa jẹ́ ní kálukú máa ṣe òun la fẹ́ ń tẹ̀yìn old story mọ́ no more story mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ bàbá tó fóònù kí màmá yìí tó kí lédi tó fóònù ó sọ pé tẹ bá rántí pé èèyàn kan ló sọ pé kàn ṣe pre pre eh, declaration prayer yẹn ní between five and six ó lóun ń ṣe é ó láwọn ọlọ́pàá yẹn dẹ̀ gbẹgbẹ́ mọ́tò kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ní ṣùgbọ́n torí pé kò sí ẹ̀rù lára wọn ó ní wọ́n rí ó ní wọn ṣe nǹkan kan tó ẹ̀rù tí àwọn àwọn Fúlàní ti gbìn sí bàbá bàbá ńlá wa nú tó ti wá ràn wá tó ràn àwọn ọmọ ọmọ wa òun ló ṣì ń ṣiṣẹ́ tó ẹjọ́ gbogbo ẹ̀yin yúùtù lẹ́ni nǹkan tó wà nílẹ̀ yìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ gidi gbogbo ẹ̀yin yúùtù ní gbogbo àgbáyé àti ní London o ní diaspora o ní Nàìjíríà o kí gbogbo yín jáde ẹ jáde nítorí pé ẹ̀yin là ń jà fún àgbàlagbà la wá ṣùgbọ́n pinnu gbogbo ẹ̀rà àtiwá ẹ̀rà àgbẹ̀tà àwọn grandfather wa ti lọ inú ìyà ni àbẹ̀ kí ẹ̀yin ká ìka ọmọ yín tún kú sínú ìṣẹ́ kí gbogbo yín wá jáde kí ẹ jáde síta kí gbogbo yín kọ́pẹ́rẹ́tì gbogbo àwọn rọ́bìṣì táwọn ọgbà politicians sọ yẹn kò sí ètò kàn yìí ètò kàn wá ni pé ká focus kájẹ gbogbo àtàdé wà ń dà àsúrà ẹjọ àwọn kan sọ pé kán má dà ó kán má ṣe kí iṣẹ́ ẹnu òfò máa dún yànmùyàn ẹ sọ fún mi ná kí lè fẹ́ ṣe ń dùn yẹn ní pé fẹ́ ṣe ní ẹnìbí àti ọba sówó ẹjọ tó bá gbẹdọ ti dá sí lódodo kí bàbá wa kọ́kọ́ èkìtì máa ń sọ tá a bá fẹ́ gbẹra wálẹ̀ ó wà lọ́wọ́ wa o ìwọ̀nba nítorí tìtọ́lọ́gbọ́n ràn wá lọ́wọ́ gbogbo àtàwọn dáàsúrà ẹ jẹ́ ká máa pàṣẹ sáwọn pípò yẹn kọ́ máa fi ṣe gbogbo nǹkan tó bá necessary tí gbogbo yín bá mọ nǹkan táwọn ọmọ yẹn ń ṣe ẹ mọ̀ pé ẹ wọ́n fi ẹ̀mí wọn wéwu ni àwọn kan tún máa sọ kátikàti kan lórí àwọn ọmọ yẹn ẹ jọ ẹ má jẹ́ kọ́ ló gbá wa lẹ́nu ẹ má jẹ́ ká sọ yẹn o kí gbogbo wa dúró ni àwa tá a dẹ̀ wá bíbà iná ẹ jọ gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe káwa náà ká máa múra sílẹ̀ nítorí anytime ni àkókò yẹn máa tó anytime lọ́kọ ìyàwó máa wọlé anytime nìgbè yẹn máa dún ó tún ọtọ́ ń béèrè rọ́bìṣì ẹ̀yìn ìgbà wọ́n ní Ìgbòho máa sọ̀rọ̀ èèyàn kan èèyàn kan tẹ̀tún béèrè tó ní Kóìkì ṣéwọ́ ló máa ló máa give eh, declaration níbi tí wọ́n ti lo ọ̀blàgádà eh, wọn dáadáa ní gbogbo nǹkan tó ń sọ fún wọn yẹn àfẹ́ yẹn concentration everybody bá ṣe máa bá ṣe bẹ̀rẹ̀ lórí lórí declaration àti àti rally yìí ni gbogbo nínú nínú tá a bá lè contribute wọ́n ní wọ́n ní the sonal something tó máa lò ń lé wọ́n ní di so many things tó jẹ́ pé ó jẹ́ fún ẹ protection fún wọn ẹjọ́ yẹn kéde ká concentrate lé bó jẹ́ èèyàn kan ló lè afford twenty five thousand sọ́nà ẹyọ kan tẹ́lómi tún afford ẹyọ kan gbogbo àwọn yẹn kéde ká máa lò gbogbo nǹkan táwọn bíbí yẹn máa lò àti precaution dédé tó máa ṣe òun ní kéde ká concentrate lé o anytime ìdùn yẹn máa dún o anytime ni ẹ̀yin yóòdù ẹ̀yin ara yín ní bírèdì o ẹ̀yin là ń jà fún o kò tí ì bẹ̀rù kankan ẹ gbé gbogbo bẹ̀rù òṣì yẹn kúrò lọ́kàn yín tó bá jẹ́ pé ọmọ ọlọ́run gidi ni yín tẹ́ ẹ bá dẹ̀ mọ́ bí tẹ́ ń lọ ẹ nídìí láti bẹ̀rù ẹgbẹ́ bẹ̀rù wò olúwa ti gba ilé ìfún wa kò sí wàhálà mọ́ káwa náà kàn dé wa máa ṣọ́ra káwa vigilant káwa náà dé máa ṣọ́ra every minute every second anytime náà ni aago náà máa dún anytime ni eh, hallelujah yẹn máa dún ká múra sílẹ̀ olúwa gbàdúrà gbogbo wa kú ṣẹ́ bàbá mi. ẹ grandma máa bá jẹ́ kàn nínú olúwa jésù kristi thank you so much. mo kí gbogbo àwọn tí wọ́n ń bẹ ní gbogbo whatsapp group ní gbogbo àgbáyé tó ń represent ilẹ̀ yorùbá mo kí gr one mo kí lèkìnìún mo kí ysdm mo kí bàbá wa ayélóge mo kí gbogbo àwọn tí wọ́n ń darí ẹ̀ mo kí yorùbá central office mo kí global directory, mo kí yorùbá one voice mo kí gbogbo ẹgbẹ́ ọmọ opc mo kí emir second in command mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní soka mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní tápà mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìbàràpá mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní sànyìn mo kí gbogbo ọmọ yorùbá láì fẹnìkankan sílẹ̀ mo kí mùsùlùmí mo kí kìrìsìtẹ́nì ẹgbọ́n sókè alàgbà tó ń pè wá. o ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bí tọ́lọ́run ràn wá dé lórí ìrìn àjò yìí ẹ first time ti máa pè yín ni ẹ mo rí lè dúpẹ́ fún ẹ education tẹ́ fún àwọn ẹ̀rọ enlightenment please continue pé gbogbo àwọn distractions yẹn kò lè ṣe léṣe kó má ṣẹlẹ̀ ẹ ṣe confirmation pé ibi tá à ń lọ Ọlọ́run ti gbà fún wa and I tell you by the grace of God as one of the people that God do send some messages. I Adúpẹ́ fọlọ́run. In 2017, thereabout 2017, mm. I was uh, lying down on my uh, sofa in the city room one morning, and all I had was mystic in the air. Hmm. I said, Mystic in the air. He said, I should go and wash by the time that mystic gain momentum, the apostle of change, initiators of change will be blown aside. yeah. That should go and be watching the political scenario. Hmm. So it's a thing that God has confirmed long before now. So we don't have any fear. Let's continue. Shagana. By the grace of God, we are getting to I'm our promised land. Yoruba nation is declared and affirmed confirmed by God Almighty. And dúpẹ́ fọlọ́run ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ẹ ṣé gan ni mo kí gbogbo àwọn ẹ má máa jó pẹ̀lú àwọn tí wọ́n bá ń sọ pé ọlọ́run fi nǹkan kan wọ̀n wọ́n <laughs> ẹ ṣe ń dúró kí àwọn geo àwọn tí wọ́n ní ṣọ́ọ̀ṣì gádùn ní ńláńláńláńlá kọ́ máa sọ wẹ́ẹ̀ fún wa bí gbogbo wa bá ń gbọ́ àwọn tí wọ́n ń sọ pé ọlọ́run fi nǹkan àwọn náà ọlọ́run send message sí wọn ni mo kí gbogbo ẹ̀yin olùṣọ́ mo kí gbogbo ẹ̀yin ìjọ kọ̀ọ̀kan ẹ káàbọ̀ sórí ètò ẹ ti darapọ̀ mọ́ wa ẹ jẹ́ àgbọ̀n tẹ́ fẹ́ bá wa sọ. àwa ni à yẹn go ahead à ń gbọ́ yín sà. ọlọ́run yóò jẹ́ kí gbogbo wa kó fún àmì jésù kristi ti wà lọ́kàn òun náà ni wọ́n wà ní ara àwọn èèyàn ṣùgbọ́n wọ́n ní ní pẹ́pẹ́lẹ́tì àwọn ọgbẹ̀ ojú bá kù bí ọkùnrin gbogbo ọgbẹ́. ọ̀pọ̀ ń tẹ́yìn àwa máa ń lérò ní kúkúrú pé tí ìbá ti wí pé wọ́n kó ọpọlọ ìrẹ́pọ̀ lọ. ebi hmm. ìpẹ̀pẹ̀ ni wọ́n kà á fún ìdókòtò ìpẹ̀tẹ́ ẹni tó ti tọ̀wọ́ bá ti ìyàwó àná oṣù ó ní àpò ìdókòtò ẹgbẹ́ àti wọn tẹ́nìkan ó ti kó àwọn òṣèlú bẹ́ẹ̀ni. lọ́gbà pé kó wà ní ojútùú ṣùgbọ́n wọ́n ti fi ipa ọ̀pọ̀lọpọ̀ ọ̀jẹ̀ kí ọ̀jẹ̀ kí wọ́n mọ wọ́n pe àríwá pẹ̀lẹ́fẹ́ ní wọn á ọ̀hún lé ojú ọ̀dà ni ọ̀hún tí ọ̀dà ni. ògùn tí lórí àdúgbò ọ̀gbọ́ gbọ́ ẹ̀fẹ́jáde àwọn olébọ̀ wọ́n mọ̀ ogún kọ́ ẹ̀kọ́ ti àwọn ní àwọn ológun wọ́n kà kí n sí ìgbẹ́kẹ̀kọ́ ní ìsìn gbogbo tí wọ́n dára wọn wà púpọ̀ táwọn rere rere tí ìdí àríṣà sí ìsìn gbogbo ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìgbẹ̀dẹ̀ pẹ̀lú olóògbé ara ìṣẹ̀gbẹ̀ fún. èmi bí mo sọ̀rọ̀ yìí kò mọ̀ mo sì ní ìdí nọ́mbà àkọsí. ok ọ̀dà eh, tó bá ta parí ètò tẹ bá pè mí màá fi ránṣẹ́ sí ẹ ṣé gan ni bàbá wa thank you so much mo kí gbogbo wa ìgbìyànjú tí gbogbo wa ń ṣe pé kíran yorùbá kó bọ́ nínú ìlà ìlò tá a wà nínú ẹ̀ uh, it is not my own responsibility alone uh, responsibility gbogbo ọmọ yorùbá ni àwa ń lo mídíà wa láti fi sọ fún gbogbo àgbáyé gbogbo atrocity tó ń lọ nísàlẹ̀ ẹ̀yin náà ẹ má ṣe fàsẹ́yìn yorùbá nation forever ẹ má bínú pé i'm looking at the bottom there i'm doing a lot of work In a while i'm also on the live stream because of uh, a monitor mowatogbelo so i'm getting a lot of reports as we are sitting down here ètí abáni láti fi tóyin lẹ́nu àfihàn tóyin lẹ́nu lẹ́ẹ̀kan sí ẹni bá fẹ́ darapọ̀ mọ́ náà ẹ láǹfààní àti darapọ̀ mọ́ kí agbọn tẹ̀yin náà fi sọ ẹ ètò tí ó ń lọ òun náà ni pé amẹ́ríkà àti uk àwọn sá lọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá àwọn sì ń pè fún election election ò lè solve problem tó ń bẹ nísìnyí We have gone past an election. What we are now saying is divide the country and let every indigenous people go their separate ways. Let the Arewas go, let the Biafra go, and let the Yoruba people go. If other wants to go as well, they have the right to self-determination. Ẹ já France. Hello, caller. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàárọ̀ ìyàwó. Ah, ẹ káàárọ̀. Àwa ni. Eh, pásọ yẹn ti wà lọ́nà tó bá ti dé eh, ó máa tó bí ajọ́ méje so ó ti wà lọ́nà àti pósítọ̀ ẹ̀gbọ́n sókè à ń gbọ́ yín. ok sàyẹ ṣe gọta ó jẹ fẹ́ mo fẹ́ fi nǹkan sínú òmìnira account bí mo bí mo ṣe máa ṣe. ok ah, màá ṣe màá màá ok that's fine tẹ bá sẹ́ndẹ̀ wa àbáyín sẹ́ndẹ̀ àbáyín forward ẹ̀ sí wọn no problem. ok sà mo dẹ̀ fẹ́ fún yín ní nǹkan tó ah. o tí bá ti rí tí bá ti rí kinní tí mo fẹ́ fi sí àkáǹtì tí mo fẹ́ fi sí mo máa fi voice note sí bí mo ṣe fẹ́ fún ìyàwó yìí àti òmìnira account. no problem ẹ ṣé gan ni thank you so much. ẹgbọn sókè ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣé gan ni ìyá wa thank you so much. ọlọ́wọ́ àgbọ̀ ọlọ́wọ́ àgbọ̀ gbogbo àlọ́wọ́ adílẹ̀ lérí láyé àti lágbára elédè mọ́. nǹkan tí mọ́mi wá sọ èmi ti mọ̀ yẹn tipẹ́tipẹ́ nǹkan ẹ̀yọ̀kan tí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá tọkàntọkàn ká gbé òtítọ́ lọ́wọ́ ká mọ̀ ní pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé wọ́n rí ibi gbàbọ̀dè ló ń fa wàhálà ẹ mọ̀ pé last time tí mo gbọ́ yìí mo sọ pé six months ti pẹ́ jù wọ́n máa ti dàrú ẹ̀yin náà ẹ worú máa tẹ̀pẹ̀ tí ẹnu wà ní London hmm. Tajudeen Raheem bẹ́ẹ̀ni. ó pọ̀ láàrin ìwà rẹpẹtẹ àìríbi dá iṣẹ́ yìí rú òun ló ń bí wọn nínú eléyìí dẹ̀ ti kọjá ọlọ́run ti gba eléyìí ọwọ́ tó bá lójú inú gan pàápàá ó yẹ kó wọ́n ń pé iṣẹ́ ọlọ́run lè dé iṣẹ́ tèèyàn because àwọn ọ̀gá ti wà nílẹ̀ more than thirty years tí wọn ò ní àṣeyọrí ẹ̀ bí ẹgbẹ́ wọn ò lè ṣàṣeyọrí ẹ̀ o àwọn hmm. èèyàn náà ló ń gbàgbọ́dọ̀ o àwọn èèyàn ló ń gbàgbọ́dọ̀ so níbi tí ọ̀rọ̀ dé nìsín anybody tí ò bá ti lè polongo legal declaration hmm. àbí kó sọ̀rọ̀ ìlọsíwájú yorùbá anybody kó má gbọ́ wọn mọ́ èmi ò èmi ò tẹ gbọ́ wọn mọ́ mo ti fọ mo ti ọ̀kọ́ lo èrò púpọ̀ hmm. àwọn adarí gbọ́ pé sẹ́yìn takuntakun nígbà at the end of the day àwọn rí i pé gbogbo wọn pátápátá selfish interest wọn ni even though kan àwọn èèyàn tó máa ń sọ pé ẹ yóò Mr Koiki jalè Mr Koiki ṣe kinní kan Mr Koiki ṣe kinní kan ọwọ́ gógó ni because a ti rí dájú nísìnyí pé ẹ̀yin fẹ́ kó tán lọ́dún yìí ọ̀tí ọwọ́ tí wọ́n sọ̀rọ̀ nípa lọ́dún yìí wọ́n fẹ́ kó tán wọ́n máa fi ṣe jẹun jẹun. Hmm. ẹni tó bá ní òye àwọn ẹni tó jó lóòótọ́ àtẹni tí kò jẹ́ olóòótọ́ so anybody wọ́n má dárúkọ bàbá àti màmá àti olóyè everybody máa lọ ṣiṣẹ́ fún àṣeyọrí Yorùbá nation yìí òun ni everybody máa lọ ṣe anybody ibi tó bá lè ti dé wọn ò sóyún mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ nǹkan tẹ fẹ́ gbọ́ níbẹ̀ nípa ìtẹ̀síwájú ẹ kú ọbẹ̀ ẹ má bàa sọ wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pẹ̀ yígọ́ rẹ̀ ẹ dájà rẹ̀ lọ sí ìkọyọ̀kọ́ tó yẹ kó ti yé gbogbo wa ní pé ohun tó ń fa wàhálà gọgọgọgọ ni pé wọn ò tí ì ríbi tí wọ́n bá ṣẹ́dé kọ́ lè dàrú kọ́ lè gbàbọ̀dé ìyẹn ló bí wọn nínú gangan gangan ìyẹn ni kí everybody lọ dì mọ́ wọn everybody kó má bẹ̀bẹ̀ ọ̀bì àbọ̀ bàbá parí ìjà bàbá parí ìjà kọ́kọ́ wá yorùbá lè ṣojú everybody lọ. bẹ́ẹ̀ni ojú èmi gan lọ fún ara mi ojú èmi gan fún ara mi bẹ́ẹ̀ni ọmọ èèyàn kan ló jà fún bẹ́ẹ̀ni ọmọ èèyàn kékeré ló máa ń gba ìlú kò kì í ṣe ọ̀pọ̀ èrò èèyàn méje mẹ́jọ lè pàdú jáde alẹ́ àdè rí pọ̀wọ̀ èèyàn wa tó wà ní wọ́n ti ní determination a máa ma fi ìbí ọlọ́run sí ipe kọ́lọ́run jẹ́ kó wá sí ìmúṣẹ ní kíákíá ọlọ́run dẹ̀ máa ṣe fún wa ọdún yìí náà ní twenty twenty two yìí ni kò ní yẹ ọdún yìí gbọ́dọ̀ yẹ bẹ́ẹ̀ni tó a ti mọ̀ wọ́n tó fẹ́ fi wá gbé ọ̀wọ́ tó fẹ́ fi wá ṣe jẹun jẹun jẹun jẹun títí tọ́lọ́wọ̀ òdẹ̀ gbà fún ọ ọlọ́run hmm. ṣe ìjìgẹ́wù mọ́ wọn lọ́wọ́ ni a dẹ̀ dúpẹ́ fọ́lọ́ ọlọ́run èmi máa sọ pé mo máa dúpẹ́ fún ọlọ́run fún ìfòòrò fún olóyè Sunday Igboho nítorí pé ọlọ́run rí inú ọmọ inú bàbá yẹn òun ló fà á tó ṣe fi olóòótọ́ sí wọn láàrin láti jẹ́ arójú ọ̀rọ̀ ẹ̀yin ẹ̀wọ̀rú ẹ̀wọ̀rú ràìbì tó ti wà nínú Yorùbá nation láti twenty nineteen títí dàkókò yìí ẹ̀wọ̀n nǹkan tó ṣe àwọn hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣì wà téèyàn ò mọ̀ téèyàn máa wò ó pé èèyàn gidi ni wọ́n èèyàn èèyàn tó ń ṣiṣẹ́ takuntakun ni wọ́n at the end of the day wọ́n ní èrò míì nínú. so anybody kó fi màmá yẹn lẹ̀ anybody kó fi bàbá yẹn lẹ̀ anybody kó fi ìgbòho sílẹ̀ ọjọ́ kó máa bá iṣẹ́ wọn lọ. àwọn atábá ti sọ pé wọn ò jẹ́ wọ́n ń jà wọ́n ń jà àwọn gbogbo la fẹ́ túṣu dé tàlẹ̀ kòkò kò dé kọ́ wa àṣeyọrí ló kàn wá olúkálukú lọ sí àdúgbò ẹbí program tẹ ṣe kọjá mo tún máa pè yín lórí ọ̀wọ́n ti èèyàn mi kan ìdágbé side tèmi sí wa. màá tẹ̀ fún yín ọkọ a ní good team níbẹ̀ strong team tó dúró tán màá fún yín ní details yẹn. ẹgbẹ́ ni mo festival ní inú ọdún yìí a hmm. ṣe àwọn indigenous báwọn bí mo ṣe fẹ́ báwọn sọ̀rọ̀ ẹ ṣe máa contribute towards àṣeyọrí kìíní. ó dà ẹ ṣe gan ni ẹ ṣe gan ni thank you so much màá get back sí tí bá ti parí program ẹ bá ń kí ọmọ ọdún à ń bẹ ẹ ṣe gan ni mo kí gbogbo àwọn ọmọ ọdún à pátápátá wọ́n wà ní holiday lọ́wọ́lọ́wọ́ nísìnyí ẹ bá wa dá sétò ká gbọ́ ti tọ̀dọ̀ ti yín náà àsìkò tá a wà yìí àsìkò tí kò kì í ṣeré ni àsìkò tí a gbọ́dọ̀ fọkọ mo kẹ́yìn tá a wà ní Dubai mo kí gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹgbọ́n sókè ẹni tó ń bá wa sọ̀rọ̀ ẹgbọ́n sókè. Sodiq Balógun ni láti Bàrígà. mo kí gbogbo ẹ̀yin ti Bàrígà kì í bàjẹ́ fún yín. nǹkan tẹ́mi kàn fẹ́ nǹkan tẹ́mi kàn fẹ́ sọ̀rọ̀ nípa lórí kíní ẹ̀ ni pé àwọn màdàrú ẹ̀dá wọn ti gbọ́ ẹnu wa so àwa là ní wò yẹn ó ti so àwa là ní wò yẹn fókọ́sì tiwa ni pé nǹkan tá a fẹ́ gbà náà la fẹ́ gbà kò sí nǹkan tó kàn wá pẹ̀lú nǹkan tẹ́nìbọ̀dì bá ń sọ. Hmm. so èmi kàn máa rọ àwọn ọ̀dọ́ kọ́ máa gbọ́ ti àwọn ẹlẹ́gùn ọ̀rọ̀ bàbá àti màmá àti chief kọ́ fi ṣe àwọn yẹn lẹ̀ ọ́n là wá ní ojú ni ọ́n là wá lọ́yẹ̀ so àwọn àtàdé ti wà mẹ́ẹ̀sìn náà àwọn náà dẹ̀ ti mọ nǹkan tó dáa nǹkan tó dáa yẹn ni kí gbogbo wa fókọ̀sì lé lórí so mo rọ àwọn ọ̀dọ́ kó má gbọ́ ọ̀rọ̀ àwọn ẹlẹ́gàn o àwọn ẹlẹ́gàn yìí olóṣèlú náà ń bá ṣe o hmm. ó ti yé olóṣèlú làwọn pípẹ́ yẹn ń bá ṣe so kó má ro kó má gbọ́ ọ̀rọ̀ wọn hmm. fókọ̀sì wa ni ká dólé lórí focus yẹn ọlọ́run adé ọlọ́run alídìí wa dé ilẹ̀ ìlérí lágbára ọlọ́run so mo mo need coordinator ní bàbá mo lẹ́yìn hmm. tí mo fẹ́ join so mo need coordinator bá mo ní hmm. message lẹ́gbẹ̀rẹ̀. ma ma ma ma connect ma connect eh, ma connect ẹni sọ̀rọ̀ ẹ̀ máa tilẹ̀ jẹ́ nǹkan information yẹn sílẹ̀. àwọn kan ní à kó ìtẹ̀ má fọyàn ní nọ́mbà oh, níbi tá a dé yìí ẹlòmí ogun ogun akọ pa gbogbo fámìlì ẹ̀ dànù. Ah, èrò tá a gbé dé ni à ń ṣe kékeré o. Oh alábọ̀dé kan bá lọ wá níbì kan ògún ló máa akọ̀ mú gbogbo fámìlì ẹ̀ lọ ni politician kan bá wá kí ní kan àti kọ́lá stage yẹn ẹgbọ́n sókè màá get tí tí bá ti parí program. okay. we need to connect the people we need to connect the dots. ẹni tó bá wá ní group ẹ má wọrí nígbà tá a bá máa jáde super rally ẹ gbogbo àná la máa mọra wa tán délẹ̀ délẹ̀ ẹ jẹ́ ń lọ sí òkè náà again ká lọ gbọ́ látẹnu èyí bàbá wa ah, dádì wa kò pè mí lánàá eighty plus inú torchlight ni wọ́n fi ń bá mi sọ̀rọ̀ kábíyèsí elédùnmarè eighty plus wọ́n tọ torchlight sójú báyìí ni ẹ wá ní ká má pa á máa jáde lẹ́ẹ̀ni ẹgbọ́n sókè. a kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ kárí ayé ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun ohun kan kékeré ni mo kàn fẹ́ sọ lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kí Mr. Koiki ẹ kú iṣẹ́ ẹ kú àfojúsùn ẹ kú àfi òye gbé ẹ kú àfi ẹ̀jẹ̀ àti omi ara àti gbogbo nǹkan tẹ́ ẹ ní ẹ kú àfi gbé gbogbo wa là ń ríṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ jèrè ẹ sì bèrè ìdẹ̀kọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní kú lójijì ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run àjọ gba ògo yìí ni àjọ délẹ̀ ìlérí ní lágbára lọ́wọ́ Ọlọ́run ìtí mo fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ àgbẹ̀tọ̀ tó jẹ́ ẹni tó ń jìjàgbara fún wa ó sì yẹ kí olúkálùkù ká mọ ipò tá a dì mú gbogbo ìgbà ní mísà kóìkì máa ń sọ pé kóńkálùkù sa ipá tiẹ̀ kó lo bí wọn bá tiẹ̀ sọ fún wa ó yẹ kí kóńkálùkù wa mọ̀ pé intanet ń ṣe aspect bíi tí mo wà yìí èmi náà lè lò mú nǹkan yìí láti lè fi bring down Nàìjíríà hmm. láti lè fi bring down you may not do it directly you may do it indirectly hmm. láti lè fi bring down láti lè fi bring down Nàìjíríà lórí burúkú. Hmm ẹ̀yìn tó ní kò sí ẹni tí nàìjíríà ò tí ìjàmbá nù gbogbo wa wọ́n wí ojú ìdá ẹ̀jẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí gbogbo wa ká tírèsì history wa lọ background wa lọ kò sí yorùbá àyà níṣẹ̀ṣẹ̀ ń kálukú níṣẹ̀ṣẹ̀ ń lè pè é ẹ̀ ẹ̀ wájà pè é lẹ̀ ẹ wá dákun mo fi àtìkò yìí rọ gbogbo wa pátápátá gbogbo ọmọ yorùbá gbogbo sẹkẹsẹ tá a máa ń ṣe lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ á mọ ọ̀nà tá a fi fi gbé yorùbá lárugẹ tá a sì fi bring down nàìjíríà ní kíákíá kíákíá kí ó kí aburú nàìjíríà mọ́ bá a padà ṣẹlẹ̀ sáwa náà torí ẹnikẹ́ni tí ò bá gbìyànjú láti bring down nàìjíríà lákòókò ìpín òkò tí ń jẹ́ tọ́lọ́ aburú nàìjíríà yóò ṣẹlẹ̀ sí yóò sì ṣẹlẹ̀ sí tẹ́ wá rí gbogbo eh, àwa tí a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ojú wa ti là tí oògùn àwọn politician tí ò mú wa mọ́ hmm. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún wa bí èèyàn bá jẹ́ agídétọ̀ ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára àwọn igi ọ̀pọ̀tọ́ hmm. bí èèyàn bá jẹ́ agídétọ̀ ọ̀nà kọ́nà ni wọ́n máa gbà ogun dìde sí ọ̀nà hmm. kọ́nà ni wọ́n máa gbà sòrò wá fún ọ̀nà kọ́nà ni wọ́n gbà láti fẹ́ bring it down ọ̀nà kọ́nà ni wọ́n fẹ́ gbà láti lè ìjẹ́kúndùn ti focus gbogbo bíi tí mi sọ́dẹ̀ yìí ó yẹ kó máa yé gbogbo àwa tí a bá jẹ́ olóyè tá a jẹ́ ọmọ Yorùbá torí pé ọ̀rẹ́ etí inú lè jò ó lò ẹ má bínú o hmm. ẹ jọ torí ìtọ́ náà ẹ jẹ́ ká focus wọ́n lè máa sọ nǹkan burúkú nípa wa tá a ní ẹni náà tó ń ṣe rere tí wọ́n lè sọ nǹkan burúkú nípa ẹ̀. Hmm ìjọ kìíní àná tí àwọn Mr Koiki bẹ̀rẹ̀ mò ń pe àwọn èèyàn méjọ mò ń sọ fún wọn mò ń identify àwọn èèyàn tí ò da tí ó jẹ́ pé wọ́n attack Mr Koiki mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Mr Koiki ní focus ó ní focus focus yẹn mo dẹ̀ ń sọ gbogbo ẹ̀ jẹ́ ká focus ẹ̀ jẹ́ ká focus we need focus ẹ̀ jẹ́ ká focus ẹni tó bá jẹ́ olóòótọ́ tó bá jẹ́ pé òótọ́ ló ń ṣe yóò fojú hàn bíbélì sọ ń bì kan ó ní ẹ jẹ́ kí èèpo àti àlìkámà kó máa dàgbà pọ̀. Hmm nígbà tó bá tó àkókò á yọ láàrin àlìkámà ọ̀kan nìyẹn òwe ni mo fi pa yóò sì yí ọlọ́gbọ́n ẹ wá jẹ́ ń sọ ìkejì ṣé ẹ rí kí ọkọ ìyàwó tó dé gbogbo àwa ohun tí àtàjẹ ọmọ Yorùbá ẹ jẹ́ ká fi epo sínú àtùpà wa ká jẹ́ ọlọ́gbọ́n gbogbo àná wọ́n ń sọ lórí àwọn ètò mi hmm. ẹ jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n ká fi epo sínú àtùpà wa bí epo bá tó ẹ bá jáde lọ́tọ̀ ẹ bá lọ wá àtùpà lọ bóyá bẹ́ẹ̀ ẹlòmí ò sí ẹlòmí ò ní láyè wọlé ọkọ̀ náà lọ nìyẹn tó orí máa sọ àbí gbà ní gbogbo ògbà àbí tí ó sún àbí lórí wáyé gbà kó gbà tó bá jẹ ilé ìgbẹ kò bá jẹ o kò bá jẹ ọsàn kò bá jẹ ẹni bọdì kò sí tó kàn wá pé hmm. ẹ abẹ́ wọn gbọ́ pé àwọn kan wá sọ pé wọ́n sọ pé àwọn fẹ́ ṣe ìjọba wọ́n sọ pé àwọn ẹ̀jẹ̀ wọn kí ló hmm. kàn yín pẹ̀lú yẹn kò hmm. sí tó kàn ẹni bọdì kò sí sẹ́ni tó ga ju òfin lọ́lẹ̀ Yorùbá yìí gbogbo wa wíyà ọ́ yìí kò ẹjọ́ torí ọmọ mò ń ṣe mídíà kò ní pẹ́ mo ga ju ẹnìkan lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹjọ́ torí ọmọ ẹ mo mọ iye ìgbà tí ìjọba nàìjíríà tó fi àtáàkì mi hmm. ó ti ó ti fẹ́ pé oṣù méjì nàìjíríà rí bọ́ọ̀lù tí rí tí tí mi tí mi rí tí mi rí nin ìgbà tí mi rí kiri kan dé. Hmm. ọmọ tó jù kiri kí ọtọ gbọdọ ti fẹ ọgbọ ni mo fi lò oyin tí mo sọ ayélujára ti fi ta kọ́ yìí. ó mi ó mi ó mi ẹ ṣé gan ni thank you so much thank you so much mo lọ bẹ́ẹ̀ mo kí ẹ fún mi láàyè kí n kí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àgbàlagbà mídíà tó ń bẹ nílé tó jẹ́ pé ìtorí nàìjíríà government ni wọ́n ṣe gbé ohùn sókè ẹ má bínú pé like I said mo ń ṣe so many things nísàlẹ̀ ẹ ní sùúrù síbẹ̀ ìyá mi ẹ má ti sọ̀rọ̀ ẹ ní sùúrù ẹ mute background ẹ mute background ẹ ti wọlé ẹ dẹ̀ mute background ẹ jẹ́ ẹ fún mi ní few minutes ẹ ara lílẹ̀ yìí mo fi àsìkò yìí mo wo kámẹ́rà mo kí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tí ẹ wà nílé tẹ jẹ́ gbòógì sọ̀rọ̀sọ̀rọ̀ èmi tí mo jókòó kò ń ṣe pé mi ni mo mọ̀rọ̀ sọ àmọ́ nítorí pé ìlú tí ẹ̀yin wà wọ́n ò fún yín ní ààyè láti sọrú àwọn nǹkan táwa ń sọ láti máa fi ṣe àwọn èèyàn létí ó kù díẹ̀ nìbọn ró lọ́sọ àmọ́ Elédùmarè bá tì í mo wá lọ bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn tó wà nínú civil servant tẹ́rù ń bà yín tó bá wà lábújá tó ń ṣe civil servant ó bẹ́tà kó resign kó máa bọ̀ nísàlẹ̀ dàn pé kó wà lábújá ká gbọ́ pé wọ́n búlòbì kan tó dẹ̀ wà nínú bẹ̀ ẹgbọ́n sókè ìyá mi ẹ bá mute ti tẹ́ ń gbọ́nu lé pátápátá. ẹ ò bí ọgbọ́n ẹ mo ti mú tẹ̀lé ti mọ ohun òfin mo ti mú tẹ̀lé òfin. ẹgbọ́n sókè. àwọn ẹ̀ka ọ̀rọ̀ oṣù agbára ọlọ́run kò wọlé ìyàyò rẹ ní sùwà kò yẹ ẹ̀wà àkọ́kọ́ ìfẹ́ bá gbọ́ àwọn afẹ́bára wa sọ̀rọ̀ ni òkèlókè sábà sọ̀rọ̀ mi lè kí sábà pè òkúta takuntakun sórí ó fẹ́ sọ kínní kan kí àwọn ọmọ Yorùbá kan gbọ́ kínní ilé ni wọ́n fi sọ́wọ́ sí ẹnikẹ́ni ní pílátọ́ọ̀mù nínú àwọn tó ń ṣe gbogbo campaign láti àwọn president àti àwọn eh, media wọ́n tún sọ pé tó bá ọ̀rọ̀ ayé tó sọ pé bàbá akíndé àti ìyá òtún níjà ẹni náà ẹni ibi ni ìkàlẹ̀ ẹni kò lè fẹ́ lọ́síwájú ìtẹ̀síwájú Yorùbá nation ìyá bàbá ti jáde ní ọjọ́ Sunday wọn náà wò jà pẹ̀lú ọmọ àwọn èyí ní ti jáde ní ọjọ́ Tuesday ní ọ̀ṣọ́ ìgbẹ́bẹ̀ ó lóun wò jà pé àwọn àgbà bàbá wọn wò jà láéláé confam nìyẹn so anybody ó tó wá dìde wọ́n sọ pé bàbá àti màmá jà ẹni yẹn kọ́ yẹ̀ wò ó ti pè wọn láti wá lára ìrìnàjò yìí ò ní lágbára ọlọ́kọ̀ rẹ̀ ní fún wọn ṣe because this thing is destined to be and it must be ó ní ìwà ní ẹgbà forí tẹ́kọ̀ wọn kẹ́kọ̀ọ́ ìgbà forí ni ọmọ jẹ́ ká wá lọ yé dẹ́ because wọ́n fẹ́ ọkọ̀ ọ̀rọ̀ náà ni wọ́n ṣe àná sì mi kàn mú pé program kan kí tó ti kọ́ pé wọlé olóòfin abẹ́lò ó ní bàbá kí tó yọ̀ nìkan nílẹ̀ rírí òun ṣe program fún lẹ́nu irú ẹni yẹn mi ò mi ò fracas ló ṣe mi ìgbọ́ kó sọ̀rọ̀ fún kó sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀mọ́lẹ́sọ̀ rí gbogbo pé àwọn èèyàn ìbílẹ̀ ẹ̀sìn ọ̀tún tuntun ọ̀tún tuntun fún olówó ọ̀fẹ́ ọ̀sẹ̀ dáwọ̀ lálẹ́ ẹnikẹ́ni tẹ̀ wọ́n èèyàn káàkiri ẹni láfọ̀ tó bá ti dé láti sọ̀rọ̀ bàbákító bàbákító ìlà ìdá ọ̀gbọ̀n ọ̀la ìdá ọ̀rọ̀ àwọn olóòrùn ìdá ẹ kó bẹ́ẹ̀ ẹ má ẹ má gbọ́ wọn tọ́wọ́ tọ́wọ́ sì kíni wọn tọ́wọ́ ni wọn olùkọ́ wọn pé wá ẹ stop watching all those idiots they are not ready to build they are ready to destroy ó ti mọ̀ pé ó ti gbé láì ó ti rí láì ìmì ìmọ̀lẹ́ pé a ti ń lọ ó ti gbé a ti débi ògo so all the people dey say don't meet lẹ́fẹ̀ẹ́ ló mọ̀ distraction ó ti sọ́dọ̀ àwọn èèyàn kúrò kó kọ́ fi ẹ̀rù pé wọ́n ń jà wọ́n ń jà ó ti kí ló kọ́ sáwọn èèyàn ìyẹn ń sọ̀rọ̀ sí olùmọ̀ṣẹ́ program lẹ́nìí ó ti sọ tó lọ sọ́dọ̀ ọmọ lọ́dún sọ́dọ̀ program ẹni yìí pé sọ àwọn èèyàn níwàwò àtọ̀fọ̀ àtọ̀fọ̀ àtọ̀fọ̀ dáhùn ọ̀bílẹ̀ don't go there worship ẹ má lọ gbọ́ òṣìṣẹ́ ọ̀sán ọ̀rọ̀ àbíjáde àwọn ṣe program lẹ́nìí so even don't go there worship anybody bàbá ní títí bàbá yìí inú wọn bàjẹ́ ọlọ́run fan bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ mi ọ̀rọ̀ tó yẹ fan bẹ́ẹ̀ ló ọ̀rọ̀ wọn yóò tó ọ̀wọ́ ọ̀wọ́ ọ̀wọ́ lọ́lẹ̀ ni àwọn ṣe program don't go there àwọn ṣẹlẹ̀ rubbish kò tẹ́ wàá gbọ́ kò tán yẹn rárá wọn wọn yẹn ìkà ni wọn ọ̀pọ̀ òdì ní láti lọ́gbọ̀n wọ́n ti bí ẹni tẹ́tẹ́ tájú tí ìtọ́ tí ìtọ́ sọ pé ó pé fúlàjì ìwà ìwádìí fún tiwọn ó ní gbogbo ògbò jẹ̀bi wọn lọ sí jẹ̀bi sọ gbogbo àwọn ẹgbẹ́ yẹn ó lò wọ́n ni Tinubu ló lò gbogbo wọn so don't go and watch all evil evil àwọn ìròyìn àwọn ẹgbẹ́ àwọn ọ̀wọ́ èmi sọ ọ́nà yàrá òfin mi wọ́n dùn kò sí nǹkan tó wà mú bàmí ló jẹ́ I don't want it again bí a fọ bí we are going ọ̀rọ̀ nítorí àwọn mate tó fẹ́ bẹ́ẹ̀ wo yín ìwé ìwà takọtọkọ tẹ́ ẹ̀ ṣe takuntakun ẹ̀ àárín ìbànújẹ́ wọn wọ́n fọ làwọn àìsèré let's focus and scamming tàbí ìṣòwò ní kí wọ́n ṣe ṣàṣeyọrí orí bẹ́ẹ̀ inú yìí wọ́n máa ṣe èèyàn bí tèmi ìmọ̀ ṣe ni kò tẹ́ kí n tẹ́ máa fọ́kọ̀ sí yẹn ọ̀gbẹ́ pẹ́ fọ́tí wọ́n ti wọ́n rà lórí pẹ̀lú pé wọ́n ṣe ìyàgbé ìwà ìṣàkóso ìwọ́n ti tàbí pé àmì neat àmì neat kò sí ìmọ̀ tó lè yẹ̀ mí lọ́wọ́ mi lè wẹ̀yìn wò àyàlọ́sùn wẹ̀yìn ó dùn wọ́n jọ ẹ̀wọ̀n wẹ̀yìn wò mi ò wẹ́pẹ́ ìtọ́ ẹ̀yìn ètò àti tàbí so you have to determine if you want this one nation or not now. wọ́n ní platform wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ Akíntóyè ọ̀rọ̀ Ìgbòho ọ̀rọ̀ ìyẹn ti rí abẹ́ni bọ́dì in that platform ẹ̀ wọ́n wọlé yìí wọ́n wọ́n wá ni. Amẹ́ríkà fún Amẹ́ríkà fún Amẹ́ríkà yọ kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún kí ọ̀hún fún ọlọ́dẹ̀ ẹ̀sìn ọjà àṣùtà lọ́wọ́ wò lórí kọ́ máa sọ̀rọ̀ wọ́n gbé kílọ̀ pẹ̀lú kílọ̀ pẹ̀lú ètò wọn ìwọ́n ẹni wọ́n olúwa gbé wá ẹ̀tọ́ wọn ni wọ́n edit wọn ẹ̀ ọ̀ subscribe wọn they are all evil let's focus on our small Nigeria recovery ẹ̀ kà focus ẹ̀ kà focus kàmọ́ kàmọ́ kàmọ́ ẹ̀dí ìdílé fún kọ́kọ́ fọ́pẹ́ dáhà ni tó wọ́n mọ̀ ṣe wọ́n ṣe tó pé tí tí ìbá ní tán àríwá yẹn tó ọ̀sán pàtẹ́ pọ̀ àkọ́kọ́ ti dàgbẹ̀dàmú tó ọ̀ kọtọ tó bá ṣe nìyẹn tó àti sọ ni mo láti rẹ wá tó tó ń bẹ wírí ọtá yà àti ẹ má lọ wọlé ẹ lọ sí fúnkà mùsùlùmí ọmọ ẹ má lọ wọ ọmọ fúnkà tó kọ ìjì àti ọkọ ṣe ẹkọ tó da ẹ lọ bẹ méjì méjì máa wọ ọmọ méjì ẹdínwó wọn fún yín and be readiness and focus stop going from job to student to wherever àwọn wẹ̀rẹ̀ platform to another platform they are all evil and one of them are working for politicians I must confirm to you most of them have been paid to work for them so stop watching them be focused and ready gbogbo tó bá wá ṣe fáwọn ọ̀dọ́ ní nàìjíríà kò sáwọn òde náà àwọn tó bá yẹ ká dáwọ́ sínú òmìnira um, um, camp ẹ dáwọ́ sínú um, jòjì náà ká dáwọ́ sí ẹ jẹ́ ká máa dá ẹ jẹ́ ká máa dá ọ̀rọ̀ wà lọ́wọ́ àrítọ́rọ̀ jẹ àrítọ́rọ̀ mú wa àrítọ́rọ̀ náà àrítọ́rọ̀ lò aláti ṣe ni ṣe test náà mọ̀ bí dán àwọn ọ̀rọ̀ máa ṣe ẹ̀ ẹ̀ kò yọ fọdà àwọn ọ̀ṣẹ́ fúnra wa so let's do it now. Let's do it. This is just what I think is the right time to do it. Let's do it. Ọ̀rọ̀ kò sì fún àrẹ̀ and this time I'm I'm saying I'm an ọdún yìí because God has said it and must be done. Bọ́ọ̀dì bá mi kú ṣẹ́. Ẹ ṣe gan ni, thank you so much. Thank you so much. Uh, Central account ẹ lè lọ www.ysdm.org ẹ ní sùúrù ẹ jẹ́ ká polówó àwọn nǹkan tá a fẹ́ polówó ẹ dẹ̀ mute background yín ẹ ní sùúrù síbẹ̀ ẹ ní sùúrù síbẹ̀ ẹ fún mi ní one minute ara lílẹ̀ yìí náà www.ysdm.org láti dáwó àbí paypal transfer finance at ysdf.ca stripe transfer finance at ysdf.ca àbí zelle finance at ysdf.ca Email transfer for Canadians finance at ysdf.ca GoFundMe Yorùbá Central account. A máa fún yín ní tòmìnira lẹ́yìn tí ìpè tí ó wà lórí ilá ìbá ti tán. A dẹ̀ máa share details yìí síta nínú comment section. Ẹ bá a fowó sínú Central account. Ẹgbọ́n sókè alàgbà tó ń pè wá. Bàbá mi kó ètò Yorùbá ni mí. Ẹ káàbọ̀, Yorùbá ni ràn mí. Mo kí ẹ kó túmọ̀. Bàbá mi pa àánú ẹ̀ aláàánú ẹ̀ àlejò. I thought I don't know about small or Kamoni, and I love those guys. They are really Yoruba guys. Ọmọ ọmọ Yorùbá ni wọ́n. Ọ̀sùn wo láìfi ẹ̀. Olùpẹ̀lẹ̀ àná ẹ̀. Wọ́n yìnbọn wọ́n yìnbọn. Wọ́n yìnbọn tó bá tó bá yìnbọn sókè. Ìbọn yà á dùn. Tó bá yìnbọn wọn bá yìnbọn yìnbọn ní dùn. That's what we call Yorùbá ìkìkì lọ́wọ́ guys yẹn. Inú mi dùn gan but I would advice advise. Mo kàn ní advice kan fún gbogbo àwọn Yorùbá pátá ọ̀dọ́ àtàgbàlagbà ẹ má ti ká máa ṣe òkùnkùn nìkan àbí ìgbẹ́ àbá àdáni kan ọ̀wọ́n bí ọ̀ndẹ̀ ọ̀wọ́n bí àlùbọ̀ yẹlẹ́kú kò kí wọn kó fẹ́ láti kó kó sáré London káwọn kó yọ kó dé kó gbó òrùlé lásán kó gbó bí ọmọ ẹ̀kọ́ ti kú yé gbogbo àlùyẹ gbogbo òrùka yẹ ká máa fi sára because ọ̀gbìn ọ̀dà ni ọ̀gbẹ́ni sì dání ọkùnrin ló ti gbẹ́ lára ìnádàá lára olóògùn bọ́ lára lọ sí ilé ìdílé ìdílé rà ẹ̀ wọ́n tẹ̀ gbé kùmọ̀ dání ìlú àti wa ó gbọ́dọ̀ lé kọ̀ọ̀kan kí ni bí àwọn àìṣẹ̀báyé wa bójú òru kan ni bójú oúnjẹ ìlú ìlú kan lásán lóko láti kàn ní à ọ̀gá náà náà náà má ẹ ẹ jẹ́ máa fọwọ́ kọ́ mi o kókó láti kàn kókó gbọ́ kókó gbọ́ pé ọmọ ẹ̀mẹ́ta ti ṣọ́kú lẹ̀ lé abíyáwó ẹ̀ ti kú dànù lé àbíkó fún rẹ̀ lóko ni pé ẹsẹ̀kẹsẹ̀ kí alẹ́ bẹ̀ sí máa gbọ́ bàbá sẹ́rí ẹ̀jọ̀ wọn fún yìí sóòtú ẹ lọ àní ìmọ̀ràn bá yọlítì bàbá olítì ẹ̀ka gbẹ̀yẹsẹ̀ gbẹ̀ ọlọ́run ṣiṣẹ́ ìkòkè ṣe èèyàn ẹ bá mọ àlá tí mo ti lá ti sọ fún yín ẹ gbogbo ẹwọ́ tí mo ṣe ṣàjọ advisors are ga àwọn bẹ́ẹ̀ sẹ́ni pé àwọn tí wọ́n yẹn ọjọ́ tó lọ lọ́hùn mo fi lẹ́dùn máa rìn bẹ̀ wọ́n tó bá ti ṣògùn oògùn títẹ̀ yẹn oògùn gbogbo nǹkan bíi ayẹta àwọn tó bá ti jẹ gbogbo olùgbọ́ yẹn tó jẹ gbogbo àwọn àwọn ewédú yẹn kó máa ní gbogbo àwọn tiwantiwa lára tó máa jẹ́ bíi tọ́rọ̀ máa jẹ́ bíi bíi fún ọ tó máa jẹ́ pé òun máa jẹ́ bíi gáàdì fún ọ bíi súmẹ̀tì ẹ̀ tó gbé bọ̀dá tó gbé ọ̀kọ̀ dání àti kò ní ìrànlọ́wọ́ ẹ̀ tó àfikàn lásán kó lọ délé kú wọ́n jẹ́ máa mú mi kú ni wọ́n máa gbọ́ pọ̀ ẹ̀kú yé ni wọ́n ṣàní ogun ẹ̀rọ àlùwò àlùwò gbogbo ẹ̀ èmi nìkan bá gbé kó délé báyìí kó kókó bẹ́ẹ̀ kó pèsè kan báyìí kí wọ́n lápá mu sọ̀bá mi sọ ju ẹ̀rọ mi ọmọ mi lápò ọlọ́run omi jẹ́ ikú omi jẹ́ wọ̀nyẹn jẹ́pẹ̀lẹ́ ẹlòmíì sì kò jẹun alánà kò sí mo tó máa jẹ láàárọ̀ yìí ẹkú lè rí ìbàjẹ́ láàárọ̀ ẹkú yẹn á bí ogun pátá àti olóṣèlú àtúwọ̀dà ìlànà wa o ilẹ̀ amú gbogbo wọn ilẹ̀ amú wọn ìdáyàrí tó ẹ ṣe gan ni lẹ́ẹ̀kan sí fún gbogbo ẹni tó bá fẹ́ fi owó sínú òmìnira account ti YSDM òun ni ẹ̀ ń wò níwájú yẹn èmi ti sọ pé lórí platform wa méjèèjì ni à ń promote èyí tó bá wọn olúkálukú ni kò fowó sí àmọ́ bẹ́ẹ̀ fowó sí méjèèjì náà kò tí ì pọ̀ jù ẹ lè ra Stripe náà lórí central uh, lórí òmìnira cash app òmìnira náà wà òmìnira twenty twenty two at gmail dot com zelle òmìnira is òmìnira yorùbá twenty twenty two email òmìnira yorùbá twenty twenty two at gmail paypal àwọn náà ni àti fi sínú gbogbo section wa eh, ẹni tó bá dẹ̀ ní ìdẹ̀ náà ẹ kàn sí wa gbogbo ẹni tó bá fẹ́ dá sí ètò náà ẹ̀dá gbọ́ látọ̀dọ̀ yín àsìkò eré kan la wà yìí àsìkò focus òun la dé báyìí nísìnyí super rally ó máa jáde ẹ má béèrè pé nígbà wo ah, Koiki sọ pé gbélágbà báyìí ìyẹn kọ́ ló má tà mọ́ Ìgbòho ni a máa declare super rally wa láìpẹ́ bàbá kí lóye ti sọ ìyá nítorí ti sọ ẹgbọ́n sókè ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi dáadáa ẹ káàbọ̀ sórí ètò. ọgbà ẹ Koiki kò ṣe ó ti tọjọ mẹ́ta kan tó yẹ ká ti sọ̀rọ̀ àbọ̀ mẹ́sàn án lára mo fẹ́ bá gbogbo àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ àwọn ọmọ àwọn ọmọ tó dúró tó dẹ̀ dúró tán that Asheshakidudagbon. Now, quickly, there's something I've been wanting to discuss with you. Surely, the not <clears throat> before Yoruba Nation, I Any discussion come with the song. Only shall you. Now, surely, group, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó sì kú káàdì méjì tó because gbogbo wọn wọ́n link mọ́ra wọn ọ̀rọ̀ mi yẹ kó máa yẹ hmm. gbogbo wọn wọ́n link mọ́ra wọn mo dẹ̀ mọ̀ wọ́n dáadáadáadáa àti tó jáde lẹ́kọ̀ọ́ tó ní òun kíní kan kíní kan kíní kan n tẹ fẹ́ dárúkọ wọn kan sọ fẹ́ pé mo torúkọ wọn àwọn tá a mọ̀ ni mo mọ̀ mo mọ̀ àwòṣe bí wọ́n ń dá hundred pounds obìnrin dẹ̀ ló ń fún hundred pounds pẹ̀lú mídíà tó ṣe kí ni mídíà tó ń ṣe between seventy nine and eighty two tó bá ti lè sọ tó ń ṣe bí ẹni pé àwọn mọ̀ nípa mídíà àwọn gbọ̀ nípa mídíà tó bá ti lè sọ bí tó wà nǹkan tó ń ṣe ní seventy nine and seventy two lọ́dẹ̀ máa máa bùgà àárín yorùbá kíní tó ń ṣe yẹn lọ́dẹ̀ máa bùgà mo mọ̀ wọ́n dáadáa dáadáa dáadáa dáadáa tema tabako tobako lórí show mo fẹ́ bẹ sọ mo máa fọ ẹni gbogbo lóòdà ọyẹ you can you will see you would have seen the trend gbogbo mo trust bẹ hmm. you would have seen all the trend àmọ́ yorùbá ẹ má ṣe jàgídíjàgò ṣé gbogbo àwọn tó ń sọ kíníkan kíníkan yẹn ló bá yá gbogbo fúnra wọn báyìí la máa ti síta àti nǹkan tí olúwọmọ fi mú Tinubu because Tinubu ò jọ kò ní anything láti ṣe pẹ̀lú Awólọ́wọ̀ kò jọ Awólọ́wọ̀ wọn ò fi jọ kò sí kọ́tọ́ fi jọra wọn so ẹ̀yin tẹ́ bá fi ń pẹ́ ń tẹ̀lé ẹ jẹ́ tètè yà lọ padà kò sí nǹkan tó fi jọ Awólọ́wọ̀ ipa tó dẹ̀ play ń bẹ̀ náà ṣírin àtù bàbá ò fẹ́ sọ̀rọ̀ ni bàbá dáadáa ni bàbá yẹn hmm. bàbá dáadáa ni bàbá Akíntóyè nǹkan gbọ́ngàn tó ń ṣẹlẹ̀ tó ní kinní kan báyìí báyìí báyìí báyìí báyìí njó tọrọ bá máa tó wọ́gọ́ you be surprised máa sọ fún ẹ kó tó sọ kọ́kọ́ báyìí fún bàbá fọ́tò gbogbo ẹ wà lọ́wọ́ mi máa sẹ̀ǹdẹ̀ kó sẹ̀ǹdẹ̀ fún bàbá dáadáa ni bàbá yẹn ṣẹ́rí gbogbo stress ọ̀fẹ́ kó gbọ́ sódọ́sọ yẹn ẹ má tẹ̀ jẹ́ kó gẹ̀ tu àwọn bàbá yẹn because bàbá yẹn i need bàbá yẹn bàbá yóò ti ṣe kọ́kọ́ o wọn ò dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń bá wọn bò ní because wọ́n fi ń ṣe tọmọlúàbí ni bàbá sì ń kú bí tí bàbá sọ̀rọ̀ dé yẹn ọ̀rọ̀ pọ̀ o tó bá gbọ́ wàhálà ṣe tó bí bàbá bá sọ̀rọ̀ tán wọ́n everybody máa jáde so títí báyìí ni everybody máa jáde sójú títí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni àbá àgbà dáadáa ni ẹni tó yẹ kán máa bọ̀ ẹ̀yin kan wá jáde nbúlẹ̀ wá seventy nine seventy test of gbogbo rọ́bìṣì. ọ̀rẹ́ ẹ ṣe gan màá pè yẹn gbọ́ mi màá pè tí bá ti parí program màá pè yín àbá ń sọ̀rọ̀ ẹ ṣe gan ni. bẹ́ẹ̀ni ẹ ṣé ni thank you so much àsìkò tí a gbọ́dọ̀ dúró dáadáa kí a má mi kàn ìtagbédání kò kí ń ṣe criminal offence kò dẹ̀ ń ṣe crime against anything around the world a kì í ṣe secessionist a kì í ṣe terrorist ẹ jẹ́ n bá professor sọ̀rọ̀ ẹ̀gbọ́n sókè alàgbà mi ẹ̀gbọ́n mi dáadáa bàbá dáadáa ẹ̀yọ́ sókè ọ̀nkú mi. ẹ káàbọ̀ sáré. ẹ káàbọ̀ sáré. ṣé ní gbogbo fẹ́ gbòmìnira a di owó òkè jàkáǹtì kan. omira hmm. kó wà bẹ́ẹ̀ olúkálùkù ló ní àwọn tí ó jẹ́ mídíà committed media media committed ta ẹ sọ ẹ tí ò bá ní nǹkan ṣe ẹ jẹ́ kó hmm. ìyá ìyá ẹ̀ ń bàbá bàbá kíjọ́ ìyá onítìrì. Paul ṣe tiẹ̀ lọ́jọ́ hmm. Apollo ṣe tiẹ̀ lọ́jọ́. bẹ́ẹ̀ni. nígbà tí òní ti rí dẹ́nsì a rí nǹkan tó ti ṣe at least àwọn ló sọ̀rọ̀ five million ọ̀rọ̀ what do you call it signing àwọn ló ṣe ọ̀rọ̀ passport. ṣèbó èbó ni nàìjíríà èbó ni nàìjíríà fẹ́ ṣe tàbá sọ ẹ má bínú pòfẹ́sọ̀ tàbá sọ fáwọn èèyàn pé àti change nǹkan ò le ṣèbọn ni nàìjíríà ṣèbọn ni nàìjíríà fẹ́ change o ṣèbọn ni nàìjíríà fẹ́ change owó nísìn so kí ló wá dé táwọn náà tàbá break up tá a lè change owó lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n lè ti gba abẹ yẹn wọ́n bọ kó wọn jẹ́ wọ́n ṣe everything ṣé ìyẹn máa dúró dé. Hmm. gbogbo ilé tí wọ́n ń ṣe yẹn ni ò kọ́ wa jẹ́ nítorí wá sẹ́yìn tí wọ́n ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ àwọn bàjẹ́bàjẹ́ pé eré hmm. ẹlẹ́yìn a lè sọ ní online gbogbo àwọn afẹ́nifẹ́re yẹn tọ́ ìgbà Awólọ́wọ̀ ó lọ ti ní ti nǹkan tí ò dáa nísìnyí akóti kókó sàtúmọ̀ dáwọn lóhùn àtàwọn tó ń sọ pé wọ́n ti ń jẹ́ lábẹ́lẹ̀ abẹ́lẹ̀ ló ń jẹ́ wọn Fúlàní ò ṣe tiwọn lábẹ́lẹ̀ àwọn sọ̀tà ni wọ́n ò ṣe tí wọ́n lábẹ́lẹ̀ àwọn tí wọ́n á tó wọ́n ṣe ẹ̀jẹ̀ kò fi sílẹ̀ òmìnira is not free a hmm. máa jà kó ti ń sọ tipẹ́ ẹ̀yin náà dẹ̀ ti ń sọ tó tí wọ́n bá lè pa fẹ́ jà. ẹ ṣe gan ni ẹ ṣe gan ni bàbá wa ọ̀dà hmm. ẹ ṣe gan ni. àwọn UK gbogbo ọ̀tún kùtù owó ni ẹrù. Hmm. bẹ́ẹ̀ ni owó ni owó gidi owó gidi a need owó gidi àwọn kan ní a need owó kílẹ̀ mi wà pa a need owó ṣé pépà la máa fi ṣe ta fi ṣe ni ẹ ṣé gan ni professor jare ẹ ṣé gan ni thank you so much ẹjọ ẹdá màá pè lẹ́yìn as usual kò ní bàjẹ́ fún yín tí professor bá ti ń sọ̀rọ̀ Uh, I think I got a video of Babaki Toye that has been released in 2027, and I believe that video Uh, even though I know I'm, uh, I'm aware that there's a video coming up uh, from our father, uh, because uh, as usual, you know, I have some privilege and I can also say thank you for those privilege. I believe that video is now available. Gbogbo ẹni tẹ́ fẹ́ pè ẹ lọ gbọ́ fídíò yìí náà ẹ má ti pè ìpè kan ló má tà nísìn ẹ jẹ́ ká jọ gbọ́ fídíò yìí uh, and I think it's about five minutes. Ìmá mute background mi and I might just go and do some tea. Èmi ò sí nínú àwẹ̀ tó bá wà nínú àwẹ̀ àdúrà wa gbà gbogbo èyí tẹ̀ ń gbàwẹ̀ gbogbo yín pátápátá lórí ìrìn àjò Yorùbá Nation àdúrà wa máa gbà I'm gonna mute because it's gonna take about five minutes thirty seconds I think it's a new one that has been released uh, while I'm gonna do that uh, I'm then gonna come back on my seat later uh, kó tó di pé fídíò ẹ̀ máa tán kébì náà lọ ṣe kọ́fì mo máa kí gbogbo ọmọ Yorùbá o kíyàn ọkọ máa ti pè ẹja gbọ́n tí bàbá kí tó yèké nínú fídíò tí a fi play ẹ̀gbọ́n mi láti Sudan ẹ máa ṣe sùúrù lẹ́yìn fídíò yìí lè ráyè pè wọlé and now i'm gonna make my own mic where we play the video. I come with love this afternoon to all Yoruba people at home and in the diaspora. I am doing this program specifically for our friends in the outside world, people who are not Yoruba, but people who are interested in our struggle for self-determination and who are asking us many questions. We are now at a stage when most of our activities are concentrated on persuading the international community to give its support to our struggle, and we are succeeding considerably. Remember that we started only in 2019 and yet today we are we have gone a long way in getting uh, many many international agencies and governments to be on our side but they're asking questions and the questions need to be answered and i'm answering now you will see that there are people among us that is what puzzles our foreign friends most. You see many people among us who are prominent citizens of the Yoruba nation who are running around saying they want to contest election and become president or senator or whatever in Nigeria. The international community needs to be informed what is happening. The Yoruba people have decided that they want their own country. We've decided that since 2019 and there is no looking back. There is no going back. We want our Yoruba nation now and there is no going back. That is the decision of the overwhelming majority of Yoruba people. However, there are some of us who think that uh, Uh, they have done a lot for some political party or some political friends in Nigeria and they want to earn the benefits of it. Uh, one of them said, I am the next person, Emilio Khan. Well, we don't, we don't grudge them for that. But what is important is that they are doing that for their personal interest alone and not for the welfare of the Yoruba people. What the welfare of the Yoruba people demands today is that every Yoruba man, woman, and child should join hands together to work peacefully towards our taking our nation out of Nigeria. That's what is in the interest of the Yoruba nation today. And why is that? The reason is that for 62 years since independence, Nigeria has been like a death, a death house to the Yoruba nation. Only two years after independence, the Nigerian federal government levied war on the Yoruba people, organized a surreptitious move to disrupt the government of our western region and to use one of our most prominent leaders against the rest of our people. Unfortunately, they succeeded and they have been uh, and the, Nigeria has been dragging our nation down steadily ever since. By 1960, we were far and away the most developed part of tropical Africa. We were the only people with free education, the only people with a whole lot of other achievements of modern development, an industrial estate, or a number of industrial estates, uh, an investment fund, the Western Region Development Corporation that had holdings in banking, industries, real estate, even commerce. We had, we had established the first television on the African continent even before some countries in Europe had television, we were heading very strongly towards becoming a prosperous and powerful modern society. And we were doing all of that under our leader, Chief Obafemi Awolowo, in the 1950s. But when Nigeria became independent, when Nigeria became independent, the first thing that the, the federal government of Nigeria wanted to do was to pull down our region. We were going too fast, and they wanted to pull us back and push us down. And they succeeded. And since then, our western region has been going further and further down. So now we have reached a point at which I've been. bínú i think uh, maybe there's more to that video uh, let me go back and uh, go and check okay without visa uh, because sometimes the video could be divided into two the video is already on um, Yoruba Nation Now Koinche ń Yoruba Nation Now movement I àwọn tí Dino. these are the ones run by um, uh, Sister Buki and uh, Dr. Aliu kò ṣàwọn fake tán náà Yorùbá Nation now kan pera wọn ní ti and I think that's about the video uh, you can also subscribe because I'm sure there will be more videos coming up from there that video has now been completed um, and I'm sure uh, you've all listened to that video from our father I, think we should listen to it one more time. To all Yoruba people at home. ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí ká wá fi ṣe analysis díẹ̀ ká tó máa gba calls sí before ten specifically okay. for our friends in the outside world people who are not Yoruba, okay bàbá now ń bá àwọn tó wà níta sọ̀rọ̀ fún gbogbo ẹni tí kò bá gbọ́ èdè gẹ̀ẹ́sì tí bàbá fi ń bá wa sọ̀rọ̀ and everyone that keep saying ah ẹ bàbá ẹ yé sọ òyìnbó ẹ yé sọ òyìnbó ẹ sọ Yorùbá ẹ jọ torí Ọlọ́run please à ń bá gbàgbà àgbáyé là ń bá sọ̀rọ̀ ṣe rò pé Nàìjíríà àwọn Yorùbá nìkan là ń bá sọ̀rọ̀ ni ṣáàdá là ń bá sọ̀rọ̀ ni I don't think some of you understand that we are speaking to the world. And if you don't know that, you better know that today. Kò ń ṣe ara We are actually speaking to the international community. Àgbáyé là ń bá sọ̀rọ̀ àgbáyé. So bàbá gbọ́dọ̀ máa so many times so that the world will understand the reason why we are all campaigning and asking you know, for self-determination bàbá gbọ́dọ̀ máa bá wa sọ òyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹja gbọ́ díẹ̀ sí and i'm gonna open the phone line back again. people who are interested in our struggle for self-determination and who are asking us many questions. We are now at a stage when most of our activities are concentrated on persuading the international community to give. Sego, we are now using every energy to persuade talk to the international community to also start putting all their mechanism the international community ló kúkú ti ń sá lọ ìbọn lélẹ̀ nísìn Britain àti America ti ń sá kúrò nígbà tí wọ́n mọ tó ń bọ̀ that's the headline tẹ́ ò báyìí ti mọ̀ terror alert the US order departure of non-emergency emergency staff ẹ já padà sí ti bàbá sọ. support to our struggle and were succeeding considerably. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún material material ẹ̀yin diaspora lẹ́ẹ̀kan sí we need you to support us kò ń ṣe flag nìkan mọ́ ìnà tó bá yípa tuntun rí owó tó pọ̀ lórí super uh, uh, rally uh, contribution tá à ṣe we don't have any more fund anymore by now the next roll ní pé ẹ̀ka tó tún roll àwọn kankan síta at least you know, the, the, the big stickers the posters láti máa polongo pé super rally ti ń súnmọ́ bọ̀ and some other other things as well but um, gbogbo ẹ̀ tẹ́ ń béèrè fún this and that we can only do the little that we have uh, but for now we don't have any more cash so but for now we're just hoping and hoping we need a lot of funding either you are doing it from the central or the Ominira some platform will still need funding èmi ni mo mọ ètò ń jábọ́ lára wa lójoojúmọ́. And I cannot have to come here and tell you. I know because we have record láti three years ago. Béèyàn kan bá ní afóhùnlówó àfúnni receipt ó wà nínú rẹ́kọ̀dì tí wàá takọ sílẹ̀. But it's not something we should come and be displaying. Àfihàn kan ní five thousand, àfihàn kan ní ten thousand, àfihàn kan ní twenty, àfihàn kan ní forty. By the time you multiply all these twenty, thirty, forty, sometimes it could, it could go up to three hundred thousand. It could go up to hundred thousand, one fifty thousand. Ẹ multiply it by a week. Mo ń bá ìgbọ́n wa kan sọ̀rọ̀ láàárọ̀ yìí àwọn lọ́tún sáré bá wa sẹ́ndì náírà kékeré kan ta tó fi ṣe operation díẹ̀ money is needed in a movement ẹ má jẹ́ káwọn kan máa sọ fún yín pé ẹ wọ́n ń béèrè owó lórí platform wọn wọ́n ń ṣe kíní kan gbogbo náà sẹ́sẹ̀ má yẹ kán sọ fún yín bẹ́ẹ̀ because they, they they can tell you that because àwọn ò fẹ́ take responsibility àwọn ta fẹ́ take responsibility ẹ make sure pé fún wa ní that support èèyàn kan jókòó kò fẹ́ take responsibility a lè máa pariwo yorùbá nation lórí social media kí a má rí the the at least even if it's the zero zero point one percent of at least pé ah what tẹ̀ gbọ́ pé wọ́n ń ṣe yorùbá nation yes ah nípa wàhálà fi ṣe gbogbo ẹ̀ but at least if every platform is re, you know, repli, you know, replicating it táwa náà ń ṣe but if they don't wanna do that àwa ti take responsibility ah àwọn òun gbowó lórí kí lọ́ọ́ mi pé wọ́n kí n gbowó lórí program tiwọn àwa ń gbowó ṣégè ní bíbáyìí lójoojúmọ́ ni mò ń béèrè owó àti pé kí wọn kì í gbọ́ àwọn kì í à ń gbowó lórí platform wa o àwọn àwọn mo ẹ bá gba èmi gbà àkáǹtì síta lójoojúmọ́ kílómì kílómì kílómì pé àgbà kan ti ta ó jẹ́ tó ẹ̀gbọ́n ìtútù ti wọlé àtẹ́gbọ́n ìbá ti wọlé àwọn máa ń bínú ní kúnlé bakers kò ní máa tán níbẹ̀ níbi tẹ́tí mu twenty u twenty Canadian dollars yẹn bó ṣe fún wa nìyẹn àní àgbà owó owó kódà owó tí YouTube sọ fún wa gan sẹ à ń pọ́ǹpù dájọ́ inú ẹ̀ padà sínú Yorùbá nation ni lẹ́yìn iṣẹ́ lẹ́yìn kẹ́ka sanwó lé káwọn ọmọ jẹun mélòó la fi lò nù ẹ̀ oúnjẹ mélòó níyàn fi jẹ mo ní mọ́tò mo ra insurance tí mo sanwó insurance two years ago ní kódà ó ti lọ bí three years nísìnyí tí mo ra mọ́tò mo ní full driver license ah àwọn kì í gbà àkáǹtì síta lórí àwa ń gbé jáde tẹ bá ní àkáǹtì náà béèrè kẹgbàá tẹ bá ní diesel tẹ ẹ bá pọ́ǹpù owó oxygen ní Yorùbá nation àwọn fi Yorùbá nation wọn fi ń gbowó ni bẹ́ẹ̀ ni a fi ń gbowó ṣe pépà la máa fi ṣe ṣe máa lọ bá olóṣèlú láti ní kọ́ fún wa lówó ní nǹkan tá a gbé dání so ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu ẹ̀yin gbogbo wa tí bàbá sọ lẹ́ẹ̀kan tí a fi ń ṣe analysis lọ lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ Yorùbá ó kù díẹ̀ ni ẹ jẹ́ gbọ́ díẹ̀ sí nǹkan tí bàbá sọ. we started only in 2019 and yet today we are we have gone a long way in getting uh, many many international agencies and governments to be ṣé nísìnyí tẹ flag lẹ́yìn bàbá ṣé nu yóò dùn ẹ àbẹ́ pé flag tẹ rí lẹ́yìn bàbá yẹn èyí diaspora lè rà kò ń jẹ́ mi àwa la Benin Republic tẹ bá fi mọ̀ flag tó wà lẹ́yìn bàbá yẹn iṣẹ́ diaspora tẹ iṣẹ́ tẹ ràn mí náà nìyẹn ṣé a rí flag lẹ́yìn bàbá tẹ́lẹ̀ rí láti jọ tó ti ń sọ̀rọ̀ yìí tó ti ń present ṣé bàbá ṣe ń present nísìn ṣé kò dáa àwọn kan náà ló sọ pé Koiki ah, kí ló ń ṣẹlẹ̀ bàbá ò fẹ́ àmúlẹ̀ ah, flag ti dé Benin tipẹ́ ó ti dé kórádà but àti gbedebẹ̀ nẹ̀ because ó náà kankan ta tó fẹ́ gbé kọjá tá fẹ́ ó yẹ àwọn àfẹ́ sọ̀rọ̀ but eventually the flag got to baba and i'm happy flag ti wà lọ́dọ̀ baba wa Ìgbòho ṣá àkíngbà ó lórí platform ti wa o ṣé ọ̀fẹ́ ni BBC ń gbé àwọn èèyàn ẹ wo bọ̀bọ̀ tó lọ rìpọ́ọ̀tì fún CNN tó wà nú omi tó bọ́ iṣẹ́ owó ni tó bọ́ ṣòkòtò rẹpẹtẹ <laughs> mo tẹ̀ ń wò pé kí ló bọ́ ṣòkòtò fún because it's useless tó ń tẹsẹ̀ ó lè wọ ó lè wọ raincoat at least mo ṣáà rí kòkun ìyẹn yagbọ́n tiẹ̀ kòkun foundation ó ń ṣiṣẹ́ dáadáa ẹ má get me wrong o but irú problem kòkun tó ń solve yẹn kò lè solve gbogbo problem wa èèyàn mélòó ni kòkun fẹ́ ọ̀ ṣé kòkun wa jẹ́gẹ́ bí ìlú ni is a foundation èmi náà lè set up foundation kẹ́yìn náà máa dáwó síbẹ̀ kí n máa ẹ̀ ta ló fọ́ lójú ta ló yàgbẹ́ ta ló ń tọ̀ ta ló nídìílé kí n dorí Yomi Hamzat but ìyẹn ò lè solve ìyẹn ò lè ìyẹn ò lè help problem wa ẹ ṣe gàrí bàbá mi Abíọ́dún Ìgè so kí ọkàn máa kó wa lómi ọbẹ̀ jẹ wọ́n ń gbowó lórí àwa ń gbàṣẹ́ gé lójoojúmọ́ ni mò ń béèrè owó ojoojúmọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n yẹn nísìn sixty six thousand naira tẹ́gbọ́n yẹn sẹ́ndì nísìn tí bá wà àkáǹtì yẹn nísìn ó dà ń kó kú bí ten thousand naira gbogbo tí mo wà báyìí nísìn mo ń sẹ́ndì owó ni ẹ máa Koiki Media Ilé Ifẹ̀ Koiki Media Ọ̀ṣun Koiki Media eré lásán ni èèyàn mẹ́ta ló wà lójú títì nísìn tí mo mọ́nítọ̀ because program wà ní Ilé Ifẹ̀ èèyàn mẹ́ta a kò ní láti máa sọ ibi tó ti ń gbéra ni ẹ but a lè a lè ní máa wá sọ pé à nídìí owó bbc bbc bẹ́ẹ̀ ni Kokun Foundation wọ́n ń jẹun sókè náà tiẹ̀ ni à ẹ rò pé mi náà lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ ní ìgbà tí mo ti lọ ní twenty tó bá yẹ pé bèmi náà ṣe lọ ní twenty fifteen mo lè set up NGO kí ló lé ń bẹ̀ màá dẹ̀ máa gbowó lọ́wọ́ British government tèmi kan táwọn kan ṣe nìyẹn tí British government fún wọn lówó tá à ń sọ̀rọ̀ Yorùbá nation nísìnyí tó ń dákẹ́ ẹ jẹ́ agbọ́n tí bàbá sọ díẹ̀ sí jàre. But they are asking questions. And the questions need to be answered. And am answering now. You will see that there are people among us that is what puzzles our foreign friends most. You see many people. Ẹ má bínú, ní tí bàbá ń sọ yìí, mo fẹ́ sọ di ọ́díò tó máa dákẹ́ mo fẹ́ ṣe recording gbogbo ẹni tó bá ti bá ọ́díò tí mo ṣe jáde lánàá i think i did about um, mo fẹ́ ka yẹ ọ́díò tí mo release lánàá one two three four five six seven eight nine tẹ bá fẹ́ topic tẹ fẹ́ kí n ṣe ọ́díò lórí gbogbo ọ́díò yẹn kò ní ju five minutes lọ ẹ bá mi máa send topic Mr Koiki ẹ sọ̀rọ̀ lórí kan báyìí máa ṣe ní ọ́díò kò ní ṣe fídíò ọ́díò tí wọ́n bá ti wá pàdé ẹ bá wa máa share ẹni tó o báyìí ti rí Koiki Media audio tá a release lánàá nine audios ẹni tó bá wà lọ́wọ́ ẹ̀ ẹ bá wa máa pín kò ń ṣe pé kẹ́ mú dání sọ́wọ́ so ilé tí bàbá ń ṣe nísìn mo fẹ́ mute ara mi kí n lè sọ di audio so mo máa fi fóònù mi sí um, so that eh, tí bàbá ṣe ń sọ̀rọ̀ yẹn mi máa wá dákẹ́ because mo fẹ́ kó di audio because we kò ṣe ẹni gbogbo àní gbogbo Yorùbá nation wọn máa máa gbọ́ káàkiri so bó ṣe jẹ́ nìyẹn so i'm gonna mute myself now and we're gonna listen to the video uh, and i'm gonna mute my mic. Um, and then we listen to baba gbogbo ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ mo kí gbogbo ẹni tẹ́ wà lórí ètò ẹ béèrè account number tó bá jẹ́ amẹ́ríkà lẹ́wà ẹ béèrè fún zelle paypal ni ẹ send ẹ wá mélòó ni mo fẹ́ fi jẹun bẹ̀ àní àkóyèké ìwọ náà bíá bíá àbí tuntun ń ṣe nǹkan kan ní nàìjíríà bó kọ́lé ẹmu nǹkan náà ni àṣe ẹni tó bá ní mọ́tò èèyàn kan ti fẹ́ fún wa lẹ́yọ kan a sì need ẹ fún wa there are so many things we are planning to do gbogbogbò ẹ̀kọ́ mo fi sọ lórí social media ọ̀run yabọ̀ ni òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹja fún ní oxygen oxygen ló need gbogbo ẹni tẹ́lẹ̀ ń ṣe kò ní tán níbẹ̀ à ní ìdòwò kí lẹ́mí pa à ní ìdòwò a ní ìdí ṣége owó ṣége owó la ní ìdí ẹ dáwó sí central ẹ dáwó sómìnira ẹ dẹ̀ dáwó sáwọn platform tẹ́ bá mọ̀ ẹ dẹ̀ lè help àwọn èèyàn yín directly kò sí ìtẹ́ṣe tó tó tó tó tó help mi bẹ bá pè wọn ní Badagry tẹ́ bá fún wọn ní hundred thousand ó ti sọ pro ẹ mọ̀ pé gbogbo gbogbo wọn ló ń pè mí so tẹ́yìn bá ti pè wọ́n ẹ kàn ní Koiki Media ló ní ká pè yín o ẹ̀hẹ́n ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí n mọ̀ so that màá lè sọ fún wọn pé ah, ṣèbí lágbájá fún yín ní hundred thousand torí àwọn tó wà ní wọ́n wà honest bùkákọ̀ oyè yín because nígbà míì bill tán mú wá fáwa náà Mr Koika fẹ́ ṣe léyìí gbogbo wọn nísìnyí mo ní òkè ẹ̀kọ́ nǹkan tẹ ní ìdìwà oní four hundred thousand oní six hundred thousand oní twenty thousand àwa la ní kọ́ ló máa prepare fún rally náà ta ló máa wá fọ́ndẹ̀ sáwọn tó wà létí tí gọ́ọ̀mẹ̀ntì ò fún tọ̀ fún níṣẹ́ ẹ jẹ́ n sáré ṣe ọ́díò ìjáde kí n má lọ gbàgbéra ẹ jẹ́ n ariwo ilé ní background sọ̀rọ̀ ká lè gbọ́ bàbá dáadáa ẹni tó bá ti bá ọ́díò mi ẹni tó bá ti bá ọ́díò yẹn pàdé ẹ sọ pé yes lórí platform comment section kẹ́ni tó ní lọ́wọ́ lè send ẹ̀ sí yín èmi lè má ó lè má ti dọ́dọ̀ tí yín mo ti spread ẹ̀ káàkiri nine audios tẹ bá bá pàdé ẹ mọ̀ pé nǹkan kì í síbẹ̀ bí ẹ pọnra go nine ni mo ṣe mẹ́sàn and every day nísìnyí máa make sure pé mò ń release audio ẹni tó bá ti ní ẹ béèrè lórí comment section ẹni tó bá ti ní ẹ sọ pé mo ì tí ì ní kódà kọ́ lè send ẹ̀kẹ́ share ẹ gbogbo àwọn táwọn àná ẹ fúnra yín ní nọ́mbà kò sí ẹ̀kan tó fẹ́ dẹ́rù bàyẹ̀ kankan ìwọ tó má dẹ̀ máa lọ wáyàwó níyàwó kò ní pe máa pè lórí fídíò call o ẹlòmíì wà married má lọ cross pass àjọ wà lórí comment section ó já ti mọ wọn bá rẹ ẹni tó bá ti ní audio yẹn ẹ béèrè kẹni tó ní kó lè send ẹ sí yín àti dọmọ ìyá ẹ̀ tó bá dẹ̀ ní tó bá pé single ní ẹ̀hán ẹ̀ lè mọ ẹ̀hán ìyẹn wà òkè ọ̀yẹ́ tó ti márì fi sílẹ̀ má lọ ta sí ó ti wà ń lé ọkọ má ba lé ọkọ ẹ̀jẹ̀ má ba lé ìyàwó ẹ̀jẹ̀ ọ́díò yẹn ó kí síbẹ̀ gẹ̀mgẹ̀m mẹ́sàn-án ni mo ṣe lánàá ọ́díò yẹn ni mo ń ṣe lánàá ni ambassador pè mí láti Canada pé lórí platform àwọn náà gbọ́mọ ọkàn ọmọ ọkàn kẹ̀ èmi dẹ̀ rí fídíò yẹn but then we have a lot of people now on our platform ẹni tó bá fẹ́ join Koiki Media a lówó ta fẹ́ fún yín o but ìwọ̀nba ta ní a máa fi ràn yín lọ́wọ́ ní tọ́pọ̀ bí a bá rán yín iṣẹ́ ara àfún yín lówó mọ́tò sódà kẹ́ lè di mẹ́mbà wa lórí Koiki Media ẹ lè post anything ju pé live video nǹkan kan ṣẹlẹ̀ ẹ live Koiki Media Koiki Media ẹ máa bọ̀ àfún yín access sí page yẹn but o lè post anything ẹ à ń tajà ẹ wá rajà tá a bá ti rí à ń monitor platform wa ẹ à ń tajà a máa yẹ kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ ni and it's not permanent job at least wà á ní access sí ẹ̀ tó o bá ti ní ọ́díò yẹn béèrè lórí comment section lórí Facebook lórí Instagram kí wọ́n lè send ẹ̀ sí yín ẹ já play ọ́díò bàbá lẹ́ǹkan sí agbó tí ń lọ díẹ̀díẹ̀ mo fi sọ di ọ́díò ni o ń bọ̀ fi lọ sínú ọ́díò kìíní mi àti lọ báyìí èmi náà máa dákẹ́ o kájọ tún gbọ́ lẹ́ǹkan sí ẹ jẹ́ mú full screen wá mo kíyàn gbogbo ẹni ti Manchester ẹ̀gbọ́n mi tó pè tán mo kí gbogbo ilọ̀hún mo kí everywhere tí gbogbo ọmọ Yorùbá ń bẹ pátápátá láì fi ibìkan fọ́nlẹ̀ o ẹja àjọgbọ́n dé lẹ́ẹ̀kan sí. without this afternoon to all Yoruba people at home and in the diaspora I am doing this program specifically for our friends in the outside world people who are not Yoruba but people who are interested in our struggle for self-determination and who are asking us many questions. We are now at a stage when most of our activities are concentrated on persuading the international community to give its support to our struggle, and we are succeeding considerably. Remember that we started only in 2019, and yet today we are We have gone a long way in getting uh, many, many international agencies and governments to be on our side. But they're asking questions. And the questions need to be answered. And I'm answering now. You will see that there are people among us that is what puzzles our foreign friends most. The same many people among us who are prominent citizens of the Yoruba nation who are running around saying they want to contest election and become president or senator or whatever in Nigeria. The international community needs to be informed what is happening. The Yoruba people have decided that they want their own country. We've decided that since 2019 and there is no looking back. There is no going back. We want our Yoruba nation now and there is no going back. That is the decision of the overwhelming majority of Yoruba people. However, there are some of us who think that uh, uh, they have done a lot for some political party or some political friends in Nigeria and they want to earn the benefits of it. Uh, one of them said, I am the next person in the Well, we don't, we don't grudge them for that. But what is important is that they are doing that for their personal interest alone and not for the welfare of the Yoruba people. What, what our Yoruba people demands today is that every Yoruba man, woman, and child should join hands together to work peacefully towards our taking our nation out of Nigeria. That's what is in the interest of the Yoruba nation today. But why is that? The reason is that for 62 years since independence, Nigeria has been like a death, a death house to the Yoruba nation. Only two years after independence, the Nigerian federal government levied war on the Yoruba people, organized a surreptitious move to disrupt the government of our Western region and to use one of our most prominent leaders against the rest of our people. Unfortunately, they succeeded. and they have been and, and the, Nigeria has been dragging our nation down steadily ever since. By 1960, we were far and away the most developed part of tropical Africa. We were the only people with free education, the only people with a whole lot of other achievements of modern development, an industrial estate, or a number of industrial estates, uh, an investment fund, the Western Region Development Corporation, that had holdings in banking, industries, real estate, even commerce. We had, we had established the first television on the African continent. even before some countries in Europe had television, we were heading very strongly towards becoming a prosperous and powerful modern society. And we were doing all of that under our leader, Chief of Government, Awolowo, in the 1950s. But when Nigeria became independent, when Nigeria became independent, the first thing that the, the federal government of Nigeria wanted to do was to pull down our region. We were going too fast, and they wanted to pull us back and push us down. And they succeeded. And since then, our western region has been going further and further down. So now we have reached a point at which a dúpẹ́ fún bàbá wa alànà tí wọ́n bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan once again uh, for all your donation to the central account a máa share audio yẹn síta uh, mo dúpẹ́ fún ó dà pé bàbá wa smart ẹni táwọn èèyàn bá ní audio yẹn uh, I actually took some numbers down uh, but a bẹ̀ gbogbo èèyàn lórí platform ẹni tó bá ti bá Koiki Media Audio níbi tí a ti ń lò láti fi educate àwọn èèyàn wa lórí ìrìn àjò Yorùbá Nation please, uh, you know, quickly uh, ask somebody on the platform so that they can send it to you. I'm definitely going to end this transmission before I go into hopefully Star Radio. Move. I couldn't join them this week. It's been a very busy week, uh, but hopefully I should be able to join them today. And I cannot do that because I'm already using the same software. We still need a laptop. We need a desktop, you know, to run our operation. Uh, ẹ̀gbọ́n mi kan náà fi fún wa ní laptop méjì the US Uh, mo mọ̀ pé mo ti send message sí yín I have not heard back from you and I hope you will uh, help us to push it out. Look, when I come here and I say we need this, we need that, it's just for the benefit of Yoruba nation. You know, kí mo fẹ́ fi laptop mẹ́ta ṣe mẹ́rin ṣe àwọn ọmọ yín ní laptop wọ́n ní iPad mo tẹ̀lé báwọn ọmọ wa tẹ̀ ń lo laptop mọ́ anyway iPad ni mo ń lò uh, ẹ̀yin tẹ́ bá ní ìlú audio yẹn náà ẹ send message sí mi lórí WhatsApp Mr. Koiki I need the audio ẹ lè send number ẹ lè send WhatsApp Sorry, plus four four yìí I will share ìyàn àwọn kan tí ń béèrè I will definitely send that audio to you uh, number tẹ máa fi request ẹ I cannot put it on our website you know we can do a lot of things on the website but because uh, agbodora more space and all that but uh, for now we are sharing that audio audio yẹn wà powerful gan mẹ́sàn-án ni uh, mo send ẹ̀ síyàn kan ní Abuja ah oníkóìkì. Ah, oníbọ̀bọ̀ yìí onílé yìí ìnà ẹni yẹn ṣiṣẹ́ nínú ìnà ká má fi lára àwọn èèyàn wa náà ni we have people that are watching and listening quietly tó wà ní government and uh, I understand their position and we don't want to compromise them uh, ẹni tó o báyìí tí ní ọ́díò yẹn ẹ ẹ bára yín sọ̀rọ̀ lórí platform mo ti send ẹ̀ síyàn kan báyìí bá ṣe sọ̀rọ̀ báyìí báyìí um, you know. Uh, so we are now i mean the program has actually ended so we are now just interacting but i will pull it down uh, before i go mi ní láti bẹ̀rẹ̀ sí set up for Star Radio so tabarẹ́ni tó sì fi pè ẹ lè pè kẹ́ ẹ bá wa dá sí uh, gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún ọ́díò yẹn màá sẹ́ndẹ̀ sí yín lẹ́sẹ̀kẹsẹ̀ nọ́mbà tẹ́ máa fi béèrè fún náà ní eléyìí ẹ màá prefer eléyìí tó wà lórí screen yìí ẹ má lo the other number so that màá lè sẹ́ndẹ̀ straight away ọ́díò uh, yẹn wà powerful mẹ́sàn-án ni bó ṣe máa máa jáde nìyẹn ẹni tó bá wá ní topic kan tẹ́fẹ́ kí n treat ẹ send message sí mi pé Mr Koiki ẹ bá mi ṣe ọ́díò lórí ilé ẹ gbogbo ẹni tá a máa ń béèrè pé Mr Koiki wọ́n fẹ́ gbọ́hùn yín níbi kan I'm sorry I cannot be everywhere ẹ má bínú kò ń ṣe bá a fi ń ṣe tìgbéraga you know I am busy iṣẹ́ Yorùbá nation lèmi ń ṣe ẹ̀yin lẹ́ employ mi ẹ̀yin lẹ́ ní kí máa ṣiṣẹ́ and the only thing I can now say is that uh, you know I don't have any other job lẹ́yìn ká tọ́jú ìyàwó ká ṣe tìyàwó ká ṣe tàwọn ọmọ grandma aráalé you know and all that but my focus has always been ẹ bá dẹ̀ tí wá bá audio yẹn pàdé kódà bẹ́yìn ò lè gbọ́ gbogbo ẹ̀ ẹ bá wa máa pín ẹ jẹ́ kó máa rìn kó máa rìn káàkiri káàkiri a lot of people are asking for the audio ẹ máa send message màá reply yín ẹ sọ pé Mr. Koiki we need the audio it is important that every year mẹ́sàn-án ni different topic kódà mo tún lo àwọn ọ́díò àwọn ti bàbá Akíntóyè àwọn mo sọ̀rọ̀ nípa constitution mo lo gbogbo different things ìnáwó èmi kan tẹ ìrántí kan tí mo sọ síbẹ̀ mọ́ <laughs> so you know, keep asking for the audio gbogbo ẹni tẹ bá dẹ̀ ti rí ẹ má fi jẹ́pẹ́ yìí nìkan ẹ bá wa pín ẹ bá wa pín ẹ jẹ́ kó káàkiri gbogbo àgbáyé nítorí pé ìran ọmọ Yorùbá ilé tó lọ ẹ jẹ́ máa kí gbogbo ń jàre lẹ́yìn kankan maize gold you know how are you on the other side of the globe. Ah, mo kí àwọn ìyàwó mi tó dúró tì mí tó fi mí sílẹ̀ pẹ̀lú gbogbo trọ́bù mi ẹ̀yin ìyá òdùà ẹ tẹ bá ti ń pè ẹ àwọn ìyàwó mi máa ń gbọ́ tẹ bá ti ń sọ pé ah mo nífẹ̀ẹ́ yín o so ẹ o ti yẹ yín báyẹn nísìnyí ìyá òdùà mo kí ìyá mi Grace ní Dublin mo kí ẹ̀gbọ́n mi mo kí gbogbo yín náà ni o I love everyone for the caring you know the love the prayer I am not worried about anything uh, I am not scared about anything I sleep without worrying myself nítorí pé mo mọ̀ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ń fi àdúrà ràn wá lọ́wọ́ ó dà ń pẹ́ gbọ́n mi láti Sudan lókè lọ́hùn glasses wọn nìkan ni wọ́n ti fi ránṣẹ́ sí mi n tó ń jẹ́ kí n máa bá wọn jà nìyẹn salamu aleykum ẹgbọ́n sókè ẹgbọ́n mi. ọ̀hánẹ́sì sara àdúpẹ́ fún Ọlọ́run àti takuntakun ẹkúnṣẹ́ takuntakun bí Ọlọ́run bá kó bá wa fún ilókun àti agbára. àmín àmín ẹ̀rí nǹkan tí èmi fẹ́ sọ hmm. gbogbo bá ṣe ṣe àwọn ọmọ àyà wa òun la rí ní àná hmm. òun la rí lánàá ìyà jẹ́ ńláńlá ni nǹkan tó kà máa ń yà mí lẹ́nu ni pé àwa èmi máa ń wòye pé àlájú ní Nàìjíríà hmm. torí lárúbáwá lárúbáwá ní agídí débi pé tí wọ́n gbé pàṣẹ òdu kí wọ́n gbé pọ̀sẹ́nu wọn báyìí ní tó ń sọ náà ló yìnbọn máa sọ. kábíyèsí Elédùmarè. so àwọn èèyàn wa láwọn ọmọ Yorùbá wa wọ́n máa ń sọ fún wa pé àwa Yorùbá ò fẹ́ kú àwa hmm. Yorùbá bẹ̀rù. Hmm. wọ́n ṣe máa ń sọ fún wa kódà àwọn àbí sọ fún wa bí àwọn ọmọ Fúlàní gangan náà tún sọ fún pé mo bá kàn wá wàhálà bíbá ẹni jóòdì nígbà tí mo sọ báwọn lárúbáwá pé ìran àwọn ẹni yìí ó yàn wá jẹ ó wá bẹ̀rẹ̀ sí ní bá mi gbà ní bẹ́kìrì ní gbogbo láti gbogbo àwọn èèyàn dápẹ́ ilé wa lórí èmi sọ fún pé àwa àti bí láti bẹ̀rẹ̀ òkú èmi àti wọn á ti bẹ̀rẹ̀ òkú láti bíbà yìí gbogbo yìí fẹ́ àwọn lágbáwá wọn là wá wọn la èmi àti ẹ̀ wọ́n ní kí jókòó máa lọ díẹ̀ kẹ́mi náà máa lọ tèmi ẹ̀yin ọmọ ìyá wa ẹ wá bẹ̀rù jẹ́rí tí èèyàn bá ti ń bẹ̀rù ìbẹ̀rù yẹn ni wọ́n fi ń dààmú wa ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan ṣe fún wa àwọn tó bá rí bá bẹ̀rù mọ́ àwọn gangan ń bẹ̀rù wa kámọ́ wo ìpè bóyá wọ́n gbé weapons dání wọ́n ní láìjì láti lo weapons fún wa ẹni tó bá pààyàn nínú gbogbo wọn jẹ́rí Tinubu bó ṣe wà ẹ́ tí a bá gba Yorùbá nìyẹn a máa gbé lọ sí kóòtù wọ́n god a máa gbé lọ. Hmm. wọ́n mú àwọn èèyàn bíi náà tí wọ́n pa àwọn èèyàn. Hmm. wọ́n sì wà láti wọlé wọ́n gbé wọn lọ sí wọ́n god. Hmm. wọ́n kà mọ́tò dàwọlé àwọn god wọ́n gbé wọn lọ síbẹ̀. ẹ jẹ́ kí á dúró ṣinṣin kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. kábíyèsí ẹ wọ́n ní kò sí tó wà ná kò sí nǹkan tó wà ní ayé yìí tí ò tí ì ṣẹlẹ̀ rí. kò sí táwọn tí ì kiri ìlú ilé mi wà tí wọ́n fi pín ìlú yìí ìlú ìtọ́ wà. láti fún ìlú yìí hmm. ẹ jẹ́ ká dúró dáadáa ká dúró dáadáa. wọ́n máa ń sọ̀n kankan wá ní ẹ máa nìṣó ẹ máa wá fi wípé agbára tó wà lára yín agbára ọlọ́wọ́ wà ní. ẹ gbé ẹ̀wù ọlọ́wọ́ ẹ gbé agbára ọlọ́wọ́ ẹ má bẹ̀rù ẹnì kankan. Hmm. ọlọ́wọ́ ọba nìkan ti tó fún wa jẹ́rìí ọlọ́run ti tó fún wa. Hmm. àmọ́ mo wá ń tọrọ kan gbà kan mo ní àwọn ìjọba tẹ́mi wò yìí tá a bá àtàkì wọn wá àtàkì wa. Hmm. wọ́n bá ẹnìkan jà mí níyà lọ́dún náà wọ́n ní wọn ní àtàkì wa. Hmm. ẹ̀rí ìjẹ́ wọn padà wá àmọ́ àtàkì wa. wọ́n àtàkì wa bẹ́ẹ̀ ni. mo gbọ́ bí kíbi kó bá ti wá àtàkì wa lẹ́mi o lẹ́mi o mo ṣe ń sọ òfin mọ̀kán táwọn bàbá wa fẹ́ sọ o. tọ́ba hmm. àtàkì yín ẹ ṣínà fún wọn hmm. ẹ ṣínà fún wọn kọ́mọ̀ yìí pé ẹ kì í ṣọmọ òtó hmm. ẹ gbàgbọ́ ọwọ́ wọn torí pé mi ti sọ bẹ́ẹ̀ nìkan mo sọ jẹ́jẹ́ fún ni mo ní tó bá pè mí wà Nàìjíríà ni a ti lọ da gbogbo police station ló ti gba gbogbo ọwọ́ wọn. <laughs> ẹ̀yin ọ̀dọ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ ló wà lára tiwa hmm. àwọn àgbàlagbà wọn bá sọ pé tẹ̀jẹ̀jẹ̀ tẹ̀jẹ̀jẹ̀ ọ̀dọ́ yìí tẹ̀jẹ̀jẹ̀ o ọ̀dọ́ ò mọ pé kí ẹni ti ṣẹlẹ̀ àwọn lárúbáwá wọn ní sùúrù rárá gbogbo sùúrù táwa nìyẹn lárúbáwá ò ní sùúrù o ẹ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún gbogbo àwọn tí wọ́n ń béèrè pé kí ni ìdí tí a fi ń béèrè fún ìjọba ẹ jẹ́ ká má bẹ̀rù rárá ẹ jẹ́ káwa náà dúró ṣinṣin nítorí pé tá a bá bẹ̀rù ní nǹkan tá à ń wá ló máa fi tẹ̀ wá lọ́wọ́ o ọlọ́wọ́ fún wa ṣe wàhálà nafsu illa min indillah kò sí ìrànlọ́wọ́ kan ọlọ́run ni ó máa ràn wá lọ́wọ́ ẹ máa fún ìlú ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún wa. ẹ ṣe gan ni àwọn ọmọ wa ti bá mi kàn bá ti ọ́díò yẹn gan sí ẹ mọ̀ pé ah, aláwọn tó jẹ́ ẹ má bínú ẹ má take time gbogbo náà lẹ máa gba audio yẹn ẹ máa send message wá pé Koiki audio yẹn bọ̀ ẹni tó bá ti ní audio yẹn lọ́wọ́ ẹ bá wa máa pín ṣe rí pínpín audio yẹn iṣẹ́ tó fẹ́ ṣe ni pé ó máa enlightening àwọn èèyàn tí wọ́n ní ìtọ́ máa sọ pé wọ́n lè wo ah, kò ju five minutes lọ kò sẹ́ni tí kò lè jókòó láti gbọ́ audio five minutes mo kí gbogbo ìyá lálùbáríkà mo kí ní Kogi mo kí ní gbogbo ilẹ̀ Yorùbá ẹgbọ́n sókè à ń gbọ́ yín sà ẹ káàárọ̀ bàbá wa. mo fẹ́ kí bàbá wa tó sọ̀rọ̀ tọ̀rọ̀ láìpẹ́ yìí mo fẹ́ kí wọ́n lẹ́yìn. bàbá àgbàlagbà ni. bẹ́ẹ̀ ni pé tọ́ba ní kò tẹ̀ jẹ́jẹ́ àwa ọ̀dọ́ ẹ̀jẹ̀ wa nǹkan tó ẹ̀jẹ̀ tó wà lára wa ẹ̀jẹ̀ tẹ̀ jẹ́jẹ́ yẹn kò bá wa lára mu rárá. Hmm. ẹ jọ sá gbogbo nǹkan tí ojú wa rí nílùú yìí hmm. presently yìí àwa fúnra wa la kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ síra wa lọ́wọ́. níbi níbi pé a lè sọ̀rọ̀ hmm. ẹlòmíì ibi tí wọ́n kó ti sọ̀rọ̀ a máa bẹ̀rù ẹlòmíì ibi bẹ̀rù a máa gba àkọ́tò yẹ kó gbà lánàá lọ́fíìsì mi sà lókè mọ̀sán lábẹ́òkúta lánàá òkè mọ̀sán lábẹ́òkúta lọ́fíìsì mi kọ́ máa gbọ́ ẹ̀kọ́ àwọn tó bá gbọ́ programme mobile police kan police officer kan àti civil defence kan. Hmm wọ́n dẹ̀ mú sáfùwà of information officer level thirteen officer nítorí pé wọ́n tọ̀ síbi tí wọ́n ní tọ́wọ́ ti tọ̀ síbẹ̀ pé ìtọ̀ ẹ máa ń ṣọ̀wá sọ́dọ̀ ibi táwọn jókòó sí kó máa ń rùn ẹ wá kí ẹni yẹn mọ́lẹ̀ fóònù ẹ wá ní kókó rẹ̀ bẹ̀ sí nínú wọn. ẹ wà lẹ́nu gate ẹ̀ṣọ́ eh, àwa ẹ̀ṣọ́ wa gẹ́gẹ́ bí staff wọ́n jẹ́ ju ọkẹ́ máa dáàbò bò wá. Hmm. ìfẹ́ wa lọ tọ̀ fáìn ibi tó tọ̀ sí kò yẹ kó ẹ ti ní kó má tọ̀ síbẹ̀ kó mọ̀ hmm. ká ló mọ̀ sí i.

ṣe rí ìgboyà tá a fẹ́ máa gbọ́ lélẹ̀ wọ́n ò lè pa gbogbo wa máa ní sùn kí ẹ̀gbọ́n yẹn fi padà wá tó bá padà wá jẹ́ ń pè wọ́n padà mo gbọ́dọ̀ gbọ́rọ̀ yẹn tán ṣe rí tá a bá fi ìgboyà ẹ̀gbọ́n tó pè tán yẹn mo fẹ́ bá sọ̀rọ̀ padà mo fẹ́ gbẹ́ lómi o sáwọn ní five zero one seven yìí ẹ bá mi pè padà ok mo ti rí mo ti rí nọ́mbà yẹn ṣe rí ìgboyà ò ní oògùn ò ní ìgboyà àá ò sọmọ Yorùbá nìyẹn ọmọ kí wá nìyẹn ṣé ó gbọ́dọ̀ ní ìgboyà àwọn kan rò pé bí a ní kankan lórí ikó ìkí no no no no no àdúrà la gbọ́kànlé adẹ̀gbà kan náà pé ọ̀tá ah, nẹ́tíwọ́ọ̀kì <laughs> ẹ̀gbọ́n yẹn pè mí padà mo gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn tán ká tó parí ètò yìí ẹ mo gbọ́dọ̀ gbọ́ yẹn tán ẹ make sure pé pè mí padà ẹ jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yẹn tán ẹ gbogbo ẹni tó ń béèrè fún ọ́díò yẹn gbogbo yín náà ni a máa fi ṣe ọwọ́ sí gbogbo yín tẹ̀ ń béèrè ẹ̀gbọ́n mi ṣèyí àwọn silent listener kan ní Kóìkì máa báṣẹ́ lọ ẹjẹ́ tún try ẹ̀gbọ́n yẹn lẹ́ẹ̀kan sí i bí ṣe sọ lẹ́ẹ̀kan ìrànlọ́wọ́ yín ní gbogbo ìgbà òun làwa ń fẹ́ tẹ́yìn bá ti ń ran Kóìkì lọ́wọ́ kékeré ní ìtọ́kù mo kẹ́yìn tẹ́ wà lamẹ́ríkà àwọn ọmọ wa ti ń sọ pé link kan máa jáde tí ẹ tún lè fi ṣe download kìíní ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ but video wọ́n ti converted náà sí video fún mi ẹ mọ̀ pé mo láwọn ọmọ tó ní tó jẹ́ pé ọgbọ́n tó wà lórí wọn kódà èmi gan máa ń béèrè pé bóle ti rí àwọn ọgbọ́n yìí àná àwọn èèyàn ní brain nàìjíríà ni kò jẹ́ kí gbogbo nǹkan máa dán mọ́rán nàìjíríà is a shit hole country mo fẹ́ lọ sáré mú mò ń sẹ́ẹ̀bù ní táwọn ọmọ yẹn sẹ́ǹdì sí mi mò ń sáré save ẹ̀ so that eh, ká lè ẹ̀ eh, at least eléyìí kò rí jẹ data yín púpọ̀ ah ẹ̀gbọ́n yẹn pè mí padà ah ìgboyà bẹ́ẹ̀ lèmi máa ń fẹ́ ẹ má bẹ̀rù they cannot kill every one of us. ẹ̀kọ́ tó fún yín pé ẹ má yẹ kí Kóìkì tàn yín o ṣe mọ̀ pé Kóìkì lóyìnbó ló wà pẹ̀lú àwọn fámìlì ẹ̀ nonsense mo ní fámìlì tó pọ̀ nílé wa láì tóun ṣe kékeré àná olúkálukú náà ní kọ́ lọ́ máa gbáradì so uh, mo fẹ́ sáré lọ fi sórí ok at least kan mo lè sáré play kan fún yín mo lè sáré play kan fún yín ẹ jẹ́ ń lọ mú jáde níbi tí. Eh, mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ o ah. gbogbo tẹ bá ń gbọ́ Kóìkì Kóìkì Kóìkì Kóìkì èmi ò lè wà everywhere so ẹ bá mi máa ṣàdúrà eh, ẹni sòrò eh, benefit benefit of Yorùbá adẹ̀tígbé so ọ́díò yẹn kò ń ṣe tó ẹ bá ti béèrè a máa fún yín ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tí a jọ wà lórí ètò èmi ọmọ yín náà ni o àbúrò yín náà ni o ẹ̀yin náà lẹ kúkú ń tọ́jú mi láti bí ọdún mẹ́ta nísìn mo ò ṣiṣẹ́ kankan iṣẹ́ kan tí mo mú dání lélẹ́yìí iṣẹ́ tèmi ò dẹ́ ń ṣe nine to five kódà èèyàn kan pè mí láàárọ̀ mo ní à mo sì wà lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ìyàwó mi à nígbà tí a bá wá ń pè báyìí báwo la ṣe fẹ́ máa gbé kọ́ọ̀lù torí pé tí bá ti gbé kọ́ọ̀lù yẹn máa disturb ìyàwó mi lẹ́gbẹ̀ẹ́ mi mo dẹ̀ láti máa respect pé kò ń ṣèmi nìkan ni mo wà nínú ilé pẹ̀lú àwọn ọmọ òdùà àwọn ọmọ òdùà àláfíà lọ́wọ́ àkọ́tí wà nínú ibi tó yẹ pé àfẹ́ káriwo wọn kó máa disturb àbọ̀ ẹ láìpẹ́ láì jìnà ẹ máa máa gbọ́n àwọn ọmọ òdua yín bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́n ẹ̀ ẹ̀ ajẹ́ káwọn ọmọ òdua kan máa torí àti wà níbi tí a busy gan nísìn mo fẹ́ lọ mú clip audio yẹn wá táwọn ọmọ wa sáré ṣe òun ni mò ń ṣe ní background mo máa lọ sí star radio so a ah, ní gbé program ìwọnú star radio nítorí pé kò sí àyè yẹn mo mọ̀ bí a fídíò yẹn ti ok kò tí ì lóòdì tán báwo mo ṣe lè wá ooo. Oh ẹ̀yin ọmọ yìí technology tó wà lórí yín ó ti fẹ́ ju ah, ọmọ mi ti sáré bá mi ṣe drive yẹn kò ní bàjẹ́ fún ẹsẹ̀ àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ orí wọn pé bí alájọsọmọlú ni gbogbo ẹni tó bá ti ń ba pàdé ẹ má fi jẹ́yìn nìkan ẹ̀yin náà ẹ jẹ́ káwọn ẹlòmíì jàǹfààní ẹ̀ ẹ pín ẹ pín ẹ pín ẹ pín ó dà pé mo ti mú fídíò yẹn jáde èmi ọmọ kankan àwọn ọmọ tó ń bá mi ṣiṣẹ́ ni o èmi ni pé kí n jáde ká educate ara wa ọ́díò yẹn máa máa ṣe lójoojúmọ́ tí bá tún parí ètò lénìí màá tún jókòó sínú bíbà ẹ gbogbo ẹni tẹ́ ń béèrè ẹ máa béèrè tẹ́ ẹ bá tètè rí gbà ẹ tún béèrè lọ́wọ́ ẹlòmíì ẹ ká máa pè mọ́ kí bàbá mi Stephen ẹ jọ a sì nídìí mọ́tò ẹ ìkan ti fẹ́ jáde fún mi tán ni ó máa dọ́wọ́ mi láìpẹ́ yìí pé Kóìkí ò gbọ́dọ̀ máa béèrè nǹkan torí ti bá béèrè mo nídẹ̀ ni kò ń ṣe pé mo fẹ́ máa fi ná Ṣàngó Ẹ̀dùmọ̀tà ẹ kò ń ṣe pé a fẹ́ gbé fún ẹ sóhun rọ ọmọ náà ìta fẹ́ fi ṣiṣẹ́ tó ṣe pàtàkì gbogbo mo sọ pé oxygen ni àwa la gbọ́dọ̀ máa pump torí pé tá a bá fi oxygen sí nǹkan tá a gbé dání èmi mọ̀ pé kò lè kú láéláé ẹ má bínú ah, ẹ̀gbọ́n yìí tí ó dẹ̀ ń sọ pé òun lọ tọ̀ tó ń dẹ́rùbà ẹ tó bá ń dẹ́rùbà yìí ẹ pé Koiki Media gbogbo ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ Koiki Media máa parí ètò láìpẹ́ bọ́ńkọ́ bọ́ńkọ́ fi sáré play audio yẹn ni mo ti send ẹ̀ síra mi ó yẹ kó dẹ̀ ti débì báyìí nísìnyí líǹkì yẹn náà táwọn ọmọ mi ti send wá òkè jẹ́ mú líǹkì yẹn jáde báyìí àwọn ọmọ tá àwọn ọmọ orí wọn pé bí alájọṣọmọ olóni wà láì sáré kàn bá ti gbogbo ẹ kíákíá kíákíá ẹ àwa àwa ṣì wà old school èmi náà ẹlòmíràn máa rò pé bí agogo nǹkan ni mo mọ̀ no no no no no ẹ gbogbo ẹni tá ń béèrè náà bàbá mi ọ̀pánúgà kò ní bàjẹ́ fún yín ẹ gbogbo ẹni tó wá ń sunkún fún kankan à kò sí nǹkan tí gbogbo wa náà ni máa béèrè lọ́wọ́ Elédùmarè pé Ọlọ́run à èmi náà fẹ́ dé London bí Kóìkì sórí bí Kóìkì ṣe ń ṣó ara ẹ̀ ní London yìí Ọlọ́run àjẹ́ ò lè dé London ọlọ́run àjẹkọ́ fún ẹ ní visa because visa ló máa kọ́ gbé ẹ dé dìbà ẹni tó o bá ní visa ò lè dé ìlú yìí visa ló máa kọ́kọ́ gbà tó bá ti wá gba visa wàá wọlú wàá wọ London ẹni tó o bá ní visa ò lè wọ London o so máa sọ fún ẹ pé ẹ ọ máa kàn gbé ẹ wọlé anyhow o máa kọ́kọ́ ní visa ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń bá wa ṣiṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe prayer ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe prayer ní every week I think we have the video rolling at least ká tẹ̀ gbọ́ just two minutes of ìkan tí a ṣe àdèmà adjust gbogbo ìtókù mo kí ní Canada akópalẹ̀ mọ́ gbogbo rally tó ń lọ lọ́tún lọ́sìn náà super rally máa jáde ànígbé kọ̀ọ̀kan mọ́ sọ̀rọ̀ kí n lè focus mo kàn fi play ok bí a kì í ṣe báyìí èyí tí mo tẹ̀ ń waste time ara mi ṣèbí mo lè play látòrí fóònù mi kẹ́kọ̀ọ́ gbọ́ kápọ̀ láì dí à èyí tá à ń sọ̀rọ̀ lé lórí náà kì í fi lè waste time ara wa màmá download ẹ̀ later ẹ jẹ́ kí n play audio yẹn fún wa gbogbo àkájọ gbọ́ sétí just an example of the kind of message that we put out uh, within the last twenty-four hours àná ni a ṣe audio yẹn jáde a dẹ̀ ti ní kí ó máa lọ rebe bẹ́ẹ̀ ẹ já gbọ́ one out of so many of the audio ẹyọ kan péré náà ni màá play o at random. ẹ bá sọ fún yín pé àní nàìjíríà a kì í ṣe kankan náà àwọn british ni wọ́n kó wa papọ̀ tí a fi ń pera wa ní nàìjíríà britain dẹ̀ mọ̀ pé kò sí kankan tó jẹ́ nàìjíríà irọ́ ńlá ló bá dé èmi á máa sọ pé kódà àwọn gbogbo ẹ̀yà tó kù náà ti ń sọ pé àwọn fẹ́ lọ àwọn fẹ́ dá dúró ẹ jẹ́ kí olúkàlùkù dá dúró kó di tẹ́rítìrì ẹ̀ mú bí a fi bá fúlàní ṣe àmọ́ àpá fi bá wọn ṣe àmọ́ àmọ́ orú fúlàní tó jẹ́ ṣé òun ṣe fúlàní tó ń pààyàn tó ń jíyàn gbé tá a bá fẹ́ bá ibo ṣe àmọ́ irú ibo tó jẹ́ tá a bá fẹ́ bá haúsá ṣe haúsá gan sọ pé àwọn fúlàní ló ń pa àwọn ẹja gbọ́n tí alàgbà yìí sọ. the history that we all know and the future that is about to happen today we have this saying that uh, all the know. ẹ̀yin tẹ́ tún béèrè pé ṣé ká ṣí ẹ̀ ah, ah, irú béèrè òtún lélẹ̀ torí ọlọ́run <laughs> permission I should share it or not. Uh -uh ẹ má tún bí mi pé ká ṣí ẹ kí ṣe kí la wá ṣe fún mo ka oríṣiríṣi mẹ́sẹ̀gì yẹn máa ń kọlu ọlọ́run mo ṣeré o sometimes ìbá jókòó báyìí kò ní bàjẹ́ fún ẹ just reason ó I receive it ẹ ẹ jẹ́ gbé kọ́ adẹ̀dín náà fi gba kọ́ọ̀lù mọ́ ìyá mi ó náà pẹ́ ilẹ̀ máa ń fẹ́ pè last last ẹ mute background ẹ̀yin lè máa fẹ́ jáwọ́ nínú program yẹn tá a bá ti fẹ́ parí báyìí ó dà bá wa ṣe ní kíákíá under one minute bọ̀mọ́nì láti lọ́mọ ìtí set up studio. <laughs> ẹ kú ẹ kú ṣe. èmi ni ẹ máa àwọn ọmọ tí wọ́n mú ní àná tí wọ́n sọ pé tí wọ́n lọ àtàkì lánàá yẹn mọ́tò tí wọ́n ní wọ́n gbé wá yẹn ní àgọ́ ni wọ́n kọ sára ẹ̀ àgọ́ kan tèmi mọ̀ ẹ̀yìn ní láti New York mo ti ń gbé àgọ́ kan tí mo mọ̀ nígbà mo wà lẹ́kọ̀ọ́ wọ́n wà ní ọ̀nà express by two Sóṣódì ẹ máa kú máa gba ọ̀nà Ṣẹ̀lẹ̀ wọlé ibẹ̀ làgọ́ yẹn wà tó fẹ́ wá ẹni yẹn lọ síbẹ̀ torí wọ́n ní àgọ́ ni wọ́n kọ́ sára mọ́tò. wọ́n ti ń ṣiṣẹ́ lé wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí a máa fún gbogbo wa update lé lórí so wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí màmá wa ẹ ṣé gan ni wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí àmì àmì ẹ ṣé gan ni ma thank you so much ìyàwó yẹn ló máa ń sábà pé torí ọ̀dẹ̀ jẹ́ ìyàwó ni mo ṣe gbé mo ti ní àgbékọ̀ kankan mọ́ i need to go now because mo ti bẹ̀rẹ̀ sí post gbogbo ọ̀tá lẹ́yìn láti i will come back i have all the time but ẹ mọ̀ pé because now mo ti sọ pé káwọn èèyàn request fún kankan ẹ jẹ́ ká gbọ́dọ̀ yẹn tán délẹ̀ uh, ẹ jẹ́ gbọ́ Ah, our brothers from the east. Ah, alàgbà tó ń bá wa sọ̀rọ̀ lọ́rẹ̀ nǹkan lélẹ̀ a gbọ́dọ̀ gbọ́ bí tó tọ̀ sí má ṣe tọ̀ sí bẹ́ẹ̀ ó yẹ gbóhùn sókè. mo mọ ọkọ tó dé nẹ́tíwọ́kù lọ Nigerian government náà ti rí pé tí n bá kó ìkì sọ̀rọ̀ mo ń ṣeré ẹ̀gbọ́n sókè. <laughs> mo ṣá ó ní òun máa fi ìbọn pé òun máa embarrass mi pé òun máa ní kí n dọ̀bálẹ̀ tí mi bá hmm. lọ tọ̀ síbẹ̀ yẹn hmm. so mo lè jẹ́ kó yé mo ní ìbọn ọwọ́ ẹ̀ ní máa gbà ní máa fi pa ẹ́. kábíyèsí lẹ́nu mi. àwọn èèyàn ṣàbẹ̀rẹ̀ sí ní wọ́n dì mí mo ní ìbọn ọwọ́ ẹ̀ mo ní torí tí a ṣe ń jáde wọ́n dẹ̀ ti ní a máa gbàdùn Yorùbá nation yẹn a máa gbà ọlọ́pàá bíi títí yìí láàfẹ́ lórílẹ̀‐èdè Yorùbá ẹ̀tọ́ yín láti máa dáàbò bo ọmọ ọmọ ọmọ ìlú ẹ̀tọ́ ọlọ́pàá ni láti máa dáàbò bo ọmọ ìlú wo nọ́mbà pé nọ́mbà mi jẹ́ ká pàdé lápá kìíní wàá mọ̀ pé ọkùnrin ọkùnrin tó tọkùnrin lè ní fara mi. Hmm. so ìdí débi jẹ sọ̀rọ̀ lórí bókà lójú pé àwa fúnra wa tó bá tó lẹ́kọ̀ọ́ àwa gbọ́ la la máa gbára wálẹ̀ a ní láti máa sọ̀rọ̀ síta ẹ jẹ́ káwọn bíbú ìmọ̀gbà kì í ṣe ọpọlọ wa kò gún ọgún ọ̀tọ̀ ìkọ̀bọ̀ alọ́pọlọ dà o. kí ló ṣẹlẹ̀ ah, kí ló dé wetin happen. ó dà ẹ ṣe gan ni bàbá wa wọn ẹ ṣe ni thank you so much kọ́lá yẹn àfi sọ tẹ́lọ̀ délẹ̀ ni ẹ má bínú àní lè gbà kọ́ mọ́ ẹ jẹ́ ká play audio gbogbo ẹni tó bá ti bá audio yẹn pàdé ẹ jọ ẹ máa fi ṣọwọ́ káàkiri ọ̀fẹ́ ní ìwòsàn ẹ jẹ́ ká jọ máa pín káàkiri. the Hausas generally in the north but we want to tell you something we the Hausas we have differentiated ourselves now from the Fulanis yes. This is why I want you to stay. Post first and share the video to go so that some people should know. The Hausa people now are against the Fulani people squarely. It is nothing you can do about this now. And uh, you know, from the beginning to whatever it is, the Fulani people has been ruling this country, not the Hausa people. The Fulani has everywhere around the north not we the Hausa people. Now, there is something that happened that I want to tell you guys the future. You know, uh, the Hausas, we the Hausas, have given up on the Fulanese. And uh, like it is, we are having some clash. I want to tell you this clash now is the clash of the titans. Because something happened within the Fulanese. We know we that have, we in the Sokoto state, we have villages. Some villages belong to the Fulanis and some villages belong to the Hausas. All the attack in Sokoto state, there is no one attack in the villages. Or address or have you they have uh... It's all in the Hausas. And now the Hausas have already opened their eyes. They have already, they are now aware of what is happening. There is one attack that happened last two weeks. I want to tell you that brings on that comes about all of this thing. It is the attack that happened, the Fulani man and the Hausa. We, the Hausa, we don't wear cow, we don't wear anything that, or rather, we, we farm, we grow crops. Now, the Fulani man came and then entered to someone's farm. This is the rainy season time. Entered to somebody's farm, ate the crop, And the man now something and now put Òun ni ẹ ti gbọ́ lẹ́nu alàgbà tó sọ̀rọ̀ tán. Àwọn Fúlàní bẹ́ẹ̀ ni wọ́n ń balẹ̀. Wọ́n ṣe ń balẹ̀ yìí tá fi sílẹ̀ tó bá pẹ́ ju bó ṣe yẹ lọ. Wọ́n máa kógun wá o. Wọ́n máa kógun wá o. Ẹja gan ṣé ò bá dé àṣọ. Which is it for you, Dr. Badaya? Do you think the government is unwilling or unable to protect the people of Southern Kaduna? In fact, it is not only unable, it is unwilling, and we have good reason to feel that they are part and parcel of the killers. Let me make some revelations to you. That's a very big, so, that's very big allegation, Dr. Obadiah. The government is part and parcel of, of the killers. Yes. That, that's big. Yes. Okay, how will the government just say, oh, it is revenge killing and so on? Then you leave it there. Oh, because it is revenge killing and so on and so forth. The body language of this administration the body language of the state government shows clearly that they have a hand in the killings. No doubt about it. Because, you see, General Abacha, and people don't give him his due. Do you think you have tolerated such nonsense? And let me make some revelations because some of us also have our own intelligence networks. Okay? okay. Have met with some of the bandits. We have met with some of their high commanders. One or two who have repented. They have sat down with us, not once, not twice. They told us that one of the northern governors is the commander of Boko Haram and Nigeria. Boko Haram and the bandits are one and same. They have a sophisticated network. During this lockdown, their players were moving up and down as though there was no lockdown, moving ammunitions, moving logistics, moving money, and distributing them in different parts of the country. They're already in the south, in the rainforest of the south. They're everywhere. They told us that when they finish these rural killings, they will move to phase two. The phase two is they will go into the urban cities, going from house to house, killing prominent people. I can tell you, this is the game plan. by 2022, they want to start a civil war in Nigeria. Òun lẹ ti gbọ́n lẹ́nu bàbá tí a mọ̀ sí the late Dr. Malafia Obadia tí wó ọlọ́run bá kó bá wa fọ̀nùkẹ́. Àní Nàìjíríà ò gbádùn ẹja gbọ́n tí bàbá yìí sọ. Wọ́n ní na Nàìjíríà lọ sọ̀kún ẹ̀rí bẹ́ẹ̀ náà. Nàìjíríà tó fẹ́ nìyí education tó fẹ́ nìyí health infrastructure wọ́n fẹ́ yìí nǹkan náà fẹ́ yìí ẹ̀wọ́n náà fẹ́ yìí gbọ́dọ̀ sọ̀kún yẹn náà nígbà ọmọ tí mo kò tiẹ̀ gbà ìwé lẹ́yìn mú mi rí. àfọwọ́ ilé wọn sì rọ bí lórí wọn lọ ọmọ wa lára ẹ̀ ó ní ìlú pé ọwọ́ ń dáná wọn. kọ́lá sí nàìjíríà bá gbọ́ gbọ́ ti ọba yege ìdìbò wà lọ́jọ́ wọ̀ sọ. yẹ̀yẹ́ gẹ́gẹ́ bí ilé ìpa ẹ̀fẹ́rì ní gbogbo nǹkan kò sẹ́ni pé kò ti gbà á bẹ́ẹ̀ ń kọsẹ̀ kò lè rí òkun lọ́sítà kò sí náà kò sómi wọn lọ ọdún mẹ́fà wọn ní sí irú kó kúta. Yorùbá nation forever Quick Media bring. lára àwọn ọ́díò yẹn ni mo kẹ́ ń bẹ̀ Bashiru Mustapha màá kọ́ máa play àwọn ọ́díò yẹn tí màá fi parí program tó mo ti ń set up for Star Radio ẹ jẹ́ ká tún gbọ́ irú míì tí mo tún ṣe mẹ́sàn-án la ṣe lánàá lẹ́nìí lágbára ọlọ́run elédùnmarè mẹ́sàn-án tí màá tún ṣe ó máa yàtọ̀ sí ìtí mo ti ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá ti ń bá audio yẹn pàdé ẹ máa pín eléyìí ò ń sọ pé wọ́n nídìí data púpọ̀ akọ̀sáré download ẹ̀ túrú under thirty olùkẹ́lẹ́ kò tẹ̀ tó ń kankan rárá ẹ̀ wá máa gbọ́ tí wọ́n bá máa fi gbọ́ bíi two hundred of this kind of audio etí wọn máa là wá mọ̀ pé fúlàní ó fi gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ mo kí ẹ Bashiru Mustapha okúṣẹ́ takuntakun. ṣé nígbà tí bàbá late Fẹlá Aníkúlápó Kútì tó ń kọrin ọ̀pọ̀lọpọ̀ á máa fi rẹ́rìn-ín ọ̀pọ̀lọpọ̀ á máa fi ṣe yẹ̀yẹ́ àmọ́ nísìnyí a ti wá mọ̀ pé dájúdájú ń kọ́ ọ̀gbẹ́ni Fẹlá Aníkúlápó Kútì abàmì ẹ̀dá tí Elédùmarè rán láti máa fi ọ̀rọ̀ fi jómi tó ọ̀rọ̀ ẹ̀já gbọ́n tó sọ níbí. ẹ̀yin ìtẹ̀yẹ́ pípò jẹ́ kí fíìmù àsìkò ti wá tó báyìí tí ọmọ Yorùbá ń béèrè fún ẹ̀tọ́ ẹ̀ èyàn gbọ́dọ̀ mújà wá òtítọ́ òun là sọ pé a fẹ́ dá dúró àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé kò ní ṣeé ṣe àfi tí Amẹ́ríkà bá bá wa dá sí i àfi tí UK bá bá wa dá sí i àfi tí gbogbo àwọn èèyàn ńlá gbègbègbè bá dá sí i gbogbo ọmọ Yorùbá gbogbo election tó ti ń ṣe orí irọ́ dé. ẹjẹ́ agbọ́n tí bàbá yìí sọ. can I just quickly clarify? Did I hear you say that you helped big elections before now? Uh, um, let, let me tell you one thing. Yes. Yes, I did. Because I'm now confessing the truth. I, I, I, I look, what, uh, what do I mean? I don't have to go and change But you know, when you provide money, you give money to any boys to help you if they see any chance the, the, the, the uh, favor you. You provide military security. Any all our elections in the past, I've been in this game for about 40 years. And I tell you, each time, it's not necessarily when I contest an election, but when my party sponsors a candidate, I would like that candidate to win the election. And what, what we used to do before, we make provision for INEC, we make provision for security, we make provision for even agents of other parties you know, so that they will, so that they will not, you know, raise any objection to uh, whatever we're able to get. So whether I, I, I, read myself or not, Shoot I those resources, financial uh, inducement to the officials. I am reading election. Do you think that we can diminish or remove that influence as 2019 approaches? I believe so because, you see, if people are born again like me and they refuse to do it, in a the players. The, the, unless we give before somebody will take. Right? So don't give. And then we'll not get a take. We'll not get a, we don't get a taker. The most, why, you, don't even ask me, why am I thinking this way? Look, I am tired. I'll call you later. I'm live. I'll call you later, okay? As a criminal, love you. The of the world, How are you? Nigeria. You know, you assume that everybody is an innocent human being until it, is proven otherwise. But once you are outside this country with a green passport, and considering you are Nigerian, even if you are a pastor or you are an imam, they will assume that you are criminally minded or you have criminal tendencies just because where you come from. That must change. I am tired of living in poverty in the midst of plenty. I cannot, even no matter how much you have, every day you see people coming to you, relations, friends, and that. My wife has given birth. My, my mother is a substance, this and that, every day. But if everybody had enough to take care of himself or herself, they won't come bothering you to say, give me this, give me that. And I believe that we have the, we, we have the resources. ṣe gbọ́ àwọn tí ẹ̀yin rò pé wọ́n máa ń sọ yéyí di in tó dáa wọ́n mọ̀ pé olè làwọn ń jà ìyẹn ni wọ́n ṣe fẹ́ jẹ́ kí nàìjíríà kó pín ẹ rántí nígbà tí wọ́n ń tọ́jú oúnjẹ pamọ́ ẹ kúkú ti gbàgbé ẹ jẹ́ yín létí. wickedness of the government wickedness of the government wickedness of the government wickedness of the government ọ̀ṣun àkàrà ìnílẹ̀ṣà ọ̀ṣun àkàrà ìnílẹ̀ṣà wickedness of the government ọ̀ṣun àkàrà ìnílẹ̀ṣà. wickedness of the government ẹja tún wo eléyìí kájọ gbọ́ sétí. ẹ̀jẹ̀ lélẹ́yìí nígbà crisis covid oúnjẹ yìí pọ̀ wàláì wọ́n ti kó tán báyìí wọ́n ti jẹ tán wọ́n ti gbàgbé. <laughs> wọ́n ti jẹ tán ti gbàgbé. ẹja gbọ́n tí àbàmì ẹ̀jẹ̀ tó sọ lẹ́ẹ̀kan sí i.

fún gbogbo ọmọ yorùbá òun náà ni ẹ ti gbọ́ yẹn má bínú activities ojú mi wà lórí screen níbí báyìí mò ń prepare for star radio mo máa close broadcast nísìnyí gbogbo ẹ tó bá fi gbọ́ update lórí ìlú jágbajàgba ẹ ẹ máa lọ sórí star radio ẹ follow wa náà lórí youtube wọn ẹ follow wa lórí gbogbo platforms wa tí a fi yan pray i'm not gonna stream it àwọn tó wà lórí instagram nìkan ni màá fi sílẹ̀ àtàwọn tó wà lórí mixlr but gbogbo platform tó kù a máa close ẹ̀ because software ni mo fi ń broadcast gbogbo ẹ̀ tó bá ń fẹ́ mọ̀ pé Koiki bó ṣe máa ń ṣe kínní ó dùn mọ́ mi nù OBS ni èèyàn kan fún wa ní pọ́n mẹ́wàá mo rẹ̀ rẹ́ni náà ṣá ẹ má bínú there was a super chat ẹ má bínú mo rí ẹ a ní di náírà ẹ fún wa tá a bá ní ká lè máa fi ṣiṣẹ́ tá à ń ṣe lọ torí pé iṣẹ́ tá gbé dání continuous owó ni èmi ò dẹ̀ níṣẹ́ iṣẹ́ kan tẹ gbé fún mi lélẹ̀ láti bí ọdún mẹ́ta tá a bá gba Yorùbá Nation tán àṣẹ tí wàá bẹ̀rẹ̀ mídíà láti máa fi wọ́nítọ̀ gbogbo tó ń lọ èèyàn kan gbọ́dọ̀ abuse èèyàn kan ẹ̀kọ́ tẹ̀ nílì láti lọ tọ̀ síta omi gbọ́dọ̀ wà nínú tọ́ èmi fẹ́ tọ̀ ní sè máa lọ sínú tọ́ílẹ̀tì mi mo gbọ́dọ̀ mo fẹ́ lọ máa wá lọ sísàlẹ̀ máa lọ máa yọ àá gbogbo nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó wáyé mo kí gbogbo alẹ́ nǹkan sí fún ètò tá a ṣe láàárọ̀ yìí ẹni bá ṣẹ̀ darapọ̀ mọ́ wa a jẹ́ pé ẹ máa padà láti lọ wò it's just three hours twenty nine minutes all this audio máa máa jáde léraléra ànígbà mi ti bá ń ṣe program lọ màá record ara mi náà màá send ẹ̀ síta so that ẹni tó bá dẹ̀ pé wò ó á lọ máa wò ó so gbogbo pé wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ yẹn àwa ti fẹ́ change dynamics yẹn so tí bá ti wà live màá máa gé àwọn audio yẹn màá kàn wà má ẹ̀yin ò ní mọ̀ màá kàn máa record ẹ̀ pópópópópó tó bá ti pé tí mo fẹ́ màá send ẹ̀ síta so that way ẹni yẹn á máa pè níbo ni bọ̀bọ̀ yìí ti sọ̀rọ̀ ṣé bọ̀bọ̀ agbẹnusọ gbogbo yẹn ó so Yorùbá nation sì wà live ó dúró tán pámpám àìrìn jù bẹ́ẹ̀ lọ mo ní láti lọ change aṣọ mi ẹ mo kí gbogbo yín pátápátá o ẹ̀yin silent listeners mo mọ̀ pé wà níbẹ̀ ẹ ń wò pé kò ní bọ́ sí i ó máa bọ́ sí i ẹ fọkàn yín balẹ̀ ẹ òmìnira Yorùbá ó ti dé no going back no going back náà ni no going back náà ni ẹ ẹ jẹ́ ràn án létí fídíò yẹn no going back náà ni mo ti ní ká open comment section YouTube wa I think it's not on ẹ lọ máa darapọ̀ síbẹ̀ ibẹ̀ náà lè ti máa pàdé mi láìpẹ́ yìí uh, as I'm now going to be heading off and making my way to the studio. Uh, mo kí gbogbo ọmọ Yorùbá o àti Yorùbá tó dá sí àti tó dá sí no problem bónílé lóloko ni bí pàkúté ni gbogbo àjọ máa mọ̀ àwa la nílẹ̀ Yorùbá àwa rẹ̀ la máa jẹ ilẹ̀ náà títí títí no going back náà ni no going back òun ni Yorùbá nation no going back mo kí gbogbo ẹ̀yin akọni wa tẹ́ ń ṣiṣẹ́ takuntakun left and right kò sí nǹkan táwa lè fi san fún yín o ju pé ká máa bẹ àwọn diaspora kán ràn yín lọ́wọ́ torí pé Kóìkí ò lè ṣe gbogbo ẹ o gbogbo ẹni tó bá ní agboolé ẹ pe agboolé yín ẹ community yín ẹ ràn wọ́n lọ́wọ́ directly ẹ bó bá jẹ́ pé ẹ̀rù ń bá yín pé tá a bá kó fún Kóìkí ṣó máa dádúgbò mi kò ṣe dandan ẹ ràn wọ́n lọ́wọ́ èyí tèmi bá lè ṣe èmi á máa ṣe let every platform do whatever they want to do we are now at the stage that we can all do as many things èyí tèmi mọ̀ ṣe ni mo mọ̀ ṣe ẹ má bí mi pé báwo mo ṣe ń ṣe èyí tí mo mọ̀ ṣe òun ni mo ṣe yẹn ẹ tó bá nídìí ọ́díò yẹn lẹ́ẹ̀kan sí ẹ bèrè láàrin comment section i have to go now but mo kàn fẹ́ ká gbọ́ no going back náà ni. àwọn ọkọ̀ yìí lásìkò ọkọ̀ ọ̀gbàlà lọ́kọ̀ ọ̀lẹ́ yóò fún anderson no going back no going back ilé yorùbá nìṣẹ̀lá ń fẹ́ agbọnú ọkọ̀ yìí lásìkò ọkọ̀ gbàrà lọ́kọ̀ ọ̀lẹ́ yorùbá rẹ̀ sàn. ogo ibà ogo ibà kìíní yorùbá rẹ̀ sàn là ń fẹ́ agbọnú ọkọ̀ yìí lásìkò ọkọ̀ gbàrà lọ́kọ̀ ọ̀lẹ́ yorùbá rẹ̀ sàn. ogo ibà ogo ibà kìíní yorùbá rẹ̀ sàn là yorùbá nation là ń fẹ́ ẹ jẹ́ ká wá gbọ́ èyí tí ọmọ bọ̀tà ṣe pẹ̀lú bàbá èmi àwa sáré lọ múra ìyẹn máa fún one minute thirty seven seconds kéèmù náà ti wọṣọ tán ẹja gbọ́ kò ń ṣe editing o. ẹni àwa ni àwa la máa bú àwa la ni àwa la ni sí àgbẹ̀ àwa la ni sí àgbẹ̀ àwọn tí wọn ń wúlọ olóṣèlú wọn fi wà ìsàn. àṣẹ o àṣẹ o ìyàwó àwa la máa bú àṣẹ àwa la máa bú àṣẹ àwa la máa bú wọ́n máa borí. àwọn àwọn àwọn wọ́n fẹ́ra wọn lé yorùbá nìyẹn náà àwọn yẹn fẹ́ra wọn ni àwa orílẹ̀-èdè yorùbá bẹ́ẹ̀ yẹn ní sáàmù ẹni sáàmù gbogbo nàìjíríà tẹ́lẹ̀ fi tẹ́ sọ nàìjíríà ní gbogbo fámìlì tí yẹn kan bẹ́ẹ̀ ti sọ nàìjíríà gbogbo fámìlì yẹn kan àwa ò bá ń ṣe àwa ò ní sáàmù ọlọ́run ní oṣù wa wọ́n lè rọ́gà wa gbogbo ẹ̀ tẹ́ lọ́ fi yorùbá gba olówó ṣe ẹ̀ lù wà ìsàn ìpàkà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ onílé twenty four october october twenty twenty two. òbí ṣe ẹ̀dí tí ọ̀pọ̀ ṣe ó ti di o. gbogbo ẹ̀ tẹ́ lọ́ gba

àní láti gbọ́ góòlù tì. ìyá ẹni ní october twenty four olúwa mi mo gbọ́rọ̀ kan lẹ́nu ilé kan ẹni àwa ni. àwa la máa bú. àwa la ni. àwa la ni sí àgbẹ̀. àwa la ni sí àgbẹ̀. àwọn tí wọn ń gbó lọ olóṣèlú wọn fi wà ìsàn. àṣẹ àgbàdo àpọlọpọ àṣẹ àwọn ọmọ wọn àwa la wa máa bú. àṣẹ àṣẹ àwa la máa bú. àṣẹ àwọn àlùsùn ló máa bú. àṣẹ wọn bá sọ fún mi. àwọn ọmọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àwọn yẹn fẹ́ràn wọn rẹ̀ àwa orílẹ̀-èdè yorùbá là wà fẹ́ àwọn àti máa bó ojúlé kábò ti rò fún ọbẹ̀ ó sì jẹ́ ni. èmi ò ní sọ kọ́kọ́ o ṣùgbọ́n ṣùgbọ́n you get it you get it you get it you don't you don't get it. bílíọ̀nù àpárí bílíọ̀nù àṣírí dísàmù wà ní bẹ́ẹ̀ ni dísàmù tẹ̀ dísàmù gbogbo nàìjíríà tẹ̀ dísàmù tẹ̀ sọ nàìjíríà tẹ̀ sọ nàìjíríà bẹ́ẹ̀ ti sọ nàìjíríà ló mọ fámìlì yìí nìkan àwa ò bá ń ṣe àwa ò ní sàmù ọlọ́run ní mo ti wà kọ́lẹ̀ rọ́gà wa gbogbo ẹ̀jẹ̀ lọ́ fi yorùbá gba olówó lóṣèlú ẹ̀rù ìwà ìsàlẹ̀ àṣẹ àṣẹ onílé twenty four twenty four ọmọ akẹ́rẹ́ ṣáìdá wọlé orí kò kì ṣe old video Yorùbá nation now àṣẹ àṣẹ àṣẹ ojú ló ń kán níbòjú òru ń bọ̀ níbẹ̀ bí à parọ́ ni bí à ṣeré ni ó dìgbà yẹn náà tó àní sọ ejò bẹ́ẹ̀ lọ mo ní láti lọ nísìnyí I need to close this broadcast so that we can now go straight into Star Radio mo kí gbogbo ọmọ Yorùbá mo ní lè play anthem here because I'm now exactly eleven o'clock uh, but mo kí yín pátápátá láì yọ ẹnìkankan sílẹ̀ mo kí bàbá wa professor Banji Akíntóyè akí bàbá wa alànà dáadáa mo kí bàbá wa professor Wálé Adéníran pẹ̀lú gbogbo yín gbòógì gbòógì professor tẹwà nílé tẹwà lẹ́yìn odi àti dókítọ̀ àti mechanic àti yálàta àti yálẹ́ran ọmọ Yorùbá kan jura wọn lọ àwa tá à ń sọ̀rọ̀ àjọ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ ẹ right láti complain ẹ right láti ní ìbéèrè tẹ́ máa máa bí wá àmọ́ ẹ má jẹ́ ká get carried away mo kí gbogbo alẹ́ nǹkan sí ọ i need to close now ẹ join me ní Star Radio uh, i will leave the transmission on jẹ́ kí n sáré sẹ́tẹ̀ ní bíbá torí pé tí bá ti join wọn mo lè má lè má ṣe gbogbo eléyìí lórí camera and i need to bring my background to the studio mode mo kí gbogbo wa so Frank ti wà on air already ẹ lọ darapọ̀ ibi ẹ̀ lẹ́tí máa gbọ́ mi nísìnyí ó ń dúró dè mí mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o àníri jù bẹ́ẹ̀ lọ orúkọ mi ni ọlá yomi kóìkì tí gbogbo yín mọ̀ sí kóìkì media uh, bringing the world closer to your doorstep mo kí gbogbo yín pátápátá àtẹni tó dá sí àtẹni tó dá sí bóyá wà là ń ṣeré ni ó kù díẹ̀ bye for now.